Ìyìn rere Jésù Kristi láti ọwọ́ Mátíù. Mátíù orí kìíní. Èyí ni àkọsílẹ̀ ìran Jésù Kristi, ọmọ Dáfídì, ọmọ Ábúráhámù. Abrahamu bí Ísáàkì, Ísáàkì bí Jákọ́bù, Jákọ́bù bí Júdà àti àwọn arákùnrin rẹ̀. Júdà bí Pérésì àti Séra, ìyá wọn ni Támárì. Pérésì bí Esironi Ẹ́sírónì bí Ráàmù, Ráàmù bí aminadabu aminadabu bi nasoni nasoni bi salimoni salimoni bi boasi ìyá boasi ni raabu boasi bi obedi ìyá obedi ni rutu obedi bi jese jese bi davidi ọba davidi bí solomoni aya wùráyà tẹ́lẹ̀ ni ìyá solomoni solomoni bí rehoboamu rehoboamu bi abijah abijah bí asa asa bí jehoshaphati jehoshaphati bí joramu joramu bí usaya usaya bí jotamu jotamu bí ahasi ahasi bí esekaya esekaya bí manase manase bí amosi amosi bí josiah josiah bí jekonaya àti àwọn arákùnrin rẹ̀ ní àkókò tí wọ́n kó àwọn ọmọ israẹli lẹ́rú lọ sí babiloni lẹ́yìn tí wọ́n kó wọn lẹ́rú lọ sí bábílónì jekonaya bí sealiteeli sealiteeli bí serubabeli serubabeli bí abihudi abihudi bí eliakimu eliakimu bí asori asori bí sadoku sadoku bí akimu akimu bí eliudi eliudi bí eliasari eliasari bí matani matani bí jakobu Jákọ́bù bí Jósẹ́fù ọkọ Màríà ẹni tí ó bí Jésù tí a ń pè ní Kristi nítorí náà gbogbo ìran Jésù láti ìgbà Ábúráhámù títí di ti Dáfídì jẹ́ mẹ́rìnlá láti ìgbà Dáfídì títí di ìgbà tí wọ́n kó àwọn ọmọ Ísírẹ́lì lẹ́rú lọ sí Bábílónì jẹ́ ìran mẹ́rìnlá láti ìgbà tí wọ́n kó wọn lẹ́rú lọ sí Bábílónì títí di àkókò Kristi jẹ́ ìran mẹ́rìnlá. bí ìtàn bí jésù kristi ti rí nìyí nígbà tí maria ìyá rẹ wà ní ìyàwó àfẹ́sọ́nà joseph kí wọ́n tó ṣe ìgbéyàwó a rí i pé maria ti lóyún láti ọdọ ẹ̀mí mímọ́ ènìyàn rere ni joseph ọkọ rẹ kò fẹ dójú tì í ó fẹ́ rọra kọ ọ́ sílẹ̀ ní bòńkẹ́lẹ́ bí ó ti ń ronú bí ó ti gbé ọrọ náà gbà áńgẹ́lì olúwa kan fara hàn án lójú àlá ó sọ fún un pé jósẹ́fù ọmọ dáfídì má bẹ̀rù láti mú màríà aya rẹ sọ́dọ̀ nítorí láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ ni oyún tí ó ní yóò bí ọmọkùnrin kan ó sì pe orúkọ rẹ̀ ní jésù nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. gbogbo èyí ṣẹlẹ̀ kí ọ̀rọ̀ tí olúwa ti sọ láti ẹnu wòlíì ní lè ṣẹ pé. wúńdíá kan yóò lóyún yóò bí ọmọkùnrin kan wọn yóò pe orúkọ rẹ̀ ní emmanueli ìtumọ̀ emmanueli ni ọlọ́run wà pẹ̀lú wa. Pẹ̀lú nígbà Joseph Jósẹ́fù jí láti ojú oorun ó ṣe gẹ́gẹ́ bí áńgẹ́lì olúwa náà ti pàṣẹ fún un ó mú ìyàwó rẹ̀ sọ́dọ̀ kò sì bá a lò pọ̀ rárá títí ó fi bímọ ó sì pe orúkọ ọmọ náà ní Jésù. Mátíù orí kejì nígbà tí wọ́n bí Jésù ní Bethlehem ní ilẹ̀ Judea ní ayé Hẹ́rọ́dù ọba àwọn amòye kan wá sí Jerusalem láti ìhà ìlà oòrùn wọ́n béèrè pé níbo ni ọmọ tí a bí tí ó jẹ́ ọba àwọn Júù wà. a ti rí ìràwọ̀ rẹ̀ ní ìlà oòrùn nítorí náà ni a ṣe wá láti júbà rẹ̀. nígbà tí Hẹ́rọ́dù gbọ́ ara rẹ̀ kò balẹ̀ ara gbogbo ènìyàn ìlú Jerúsálẹ́mù náà kò sì balẹ̀ ọba bá pe gbogbo àwọn olórí àlùfáà àti àwọn amòfin láàrin àwọn ènìyàn ó wádìí nípa ibi tí a ó ti bí Kristi lọ́wọ́ wọn wọ́n sọ fún un pé ní Bethlehem ti ilẹ̀ jùdíà ni nítorí bẹ́ẹ̀ ni ó wà ní àkọsílẹ̀ wòlíì nì pé àní ìwọ bẹ́tílẹ́hẹ́mù ilẹ̀ júdà ó kì í ṣe ìlú tí ó rẹ̀yìn jùlọ nínú àwọn olú ìlú júdà nítorí láti inú rẹ ni aṣíwájú kan yóò ti jáde tí yóò jẹ́ olùṣọ́ àgùntàn fún ìsírẹ́lì ènìyàn mi. Herodu bá pe àwọn amòye náà sí kọ̀kọ̀ ó fọgbọ́n wádìí àkókò tí ìràwọ̀ náà yọ lọ́dọ̀ wọn ó bá rán wọn lọ sí Bethlehem ó ní. ẹ lọ kí ẹ fẹ̀sọ̀ wádìí nípa ọmọ náà nígbà tí ẹ bá rí i ẹ wá ròyìn fún mi kí èmi náà lè lọ júbà rẹ̀. nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ọba wọ́n lọ bí wọ́n ti ń lọ ìràwọ̀ tí wọ́n ti rí ní ìlà oòrùn bẹ̀rẹ̀ sí lọ níwájú wọn títí ó fi dúró ní ọ̀gangan ibi tí ọmọ náà wà nígbà tí wọ́n rí ìràwọ̀ náà inú wọn dùn gan-an bí wọ́n ti wọlé wọ́n rí ọmọ náà pẹ̀lú Màríà ìyá rẹ̀ wọ́n kúnlẹ̀ wọ́n sì júbà rẹ̀ wọ́n ṣí àpótí ìṣúra wọn wọ́n fún un ní ẹ̀bùn wúrà tùràrí àti òjìá nítorí pé Ọlọ́run ti kìlọ̀ fún wọn tẹ́lẹ̀ ní ojú àlá wọn kò padà sọ́dọ̀ Hẹ́rọ́dù mọ́ ọ̀nà mìíràn ni wọ́n gbà padà lọ sí ìlú wọn lẹ́yìn tí àwọn amòye ti padà lọ áńgẹ́lì olúwa kan farahàn Joseph ní ojú àlá ó sọ fún un pé. dìde gbé ọmọ náà àti ìyá rẹ̀ kí o sá lọ sí íjíbítì kí o sì wà níbẹ̀ títí di ìgbà tí mo bá sọ fún ọ nítorí ẹrọ́dù yóò máa wá ọmọ náà láti pa á. joseph bá dìde ní òru ó gbé ọmọ náà àti ìyá rẹ̀ ó lọ sí íjíbítì níbẹ̀ ni ó wà títí ẹrọ́dù fi kú èyí rí bẹ́ẹ̀ kí àsọtẹ́lẹ̀ ní lè ṣẹ pé láti Íjíbítì ni mo ti pe ọmọ mi. nígbà tí ẹrọ́dù rí i pé àwọn amòye tan òun jẹ ní inú bí i ó bá pàṣẹ pé kí wọ́n máa pa gbogbo àwọn ọmọ ọwọ́ lọ́kùnrin ní Bethlehem àti ní gbogbo agbègbè ibẹ̀ láti ọmọ ọdún méjì wálẹ̀ títí di ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí gẹ́gẹ́ bí àkókò tí ó fọgbọ́n wádìí lọ́wọ́ àwọn amòye èyí ṣẹlẹ̀ kí ọ̀rọ̀ tí wòlíì Jeremáyà sọ lè ṣẹ pé a gbọ́ nǹkan ní Rámà ẹkún àti ọ̀fọ̀ gidi Rákẹ́lì ń sunkún nítorí àwọn ọmọ rẹ̀ ó kọ̀ kò gba ìpẹ̀ nítorí wọn kò sí mọ́. lẹ́yìn tí Hẹ́rọ́dù ti kú áńgẹ́lì Olúwa kan farahàn Jósẹ́fù ní ojú àlá ní Íjíbítì ó sọ fún un pé. dìde gbé ọmọ náà àti ìyá rẹ̀ kí o sì padà lọ sí ilẹ̀ Ísírẹ́lì nítorí àwọn tí wọ́n fẹ́ pa ọmọ náà ti kú. Jósẹ́fù bá dìde ó gbé ọmọ náà àti ìyá rẹ̀ padà sí ilẹ̀ Ísírẹ́lì nígbà tí Jósẹ́fù gbọ́ pé Akelau ni ó jọba ní Jùdíà ní ipò Hẹ́rọ́dù bàbá rẹ̀ ẹ̀rù bà á láti lọ síbẹ̀ lẹ́yìn tí a ti kìlọ̀ fún un lójú àlá ó yẹra níbẹ̀ lọ sí agbègbè Gálílì ó bá ń gbé ìlú kan tí a ń pè ní Násárẹ́tì èyí rí bẹ́ẹ̀ kí ọ̀rọ̀ tí àwọn wòlíì sọ lè ṣẹ pé. a ó pè é ní ará Násárẹ́tì matthew orí kẹta nígbà tí ó yá johannu onítẹ̀bọmi dé ó ń wàásù ní aṣálẹ̀ judea ó ní. ẹ ronú pìwàdà nítorí ìjọba ọlọ́run fẹ́rẹ̀ dé. nítorí òun ni wòlíì àìsáyà sọ nípa rẹ̀ pé. ohùn ẹnìkan tí ó ń kígbe nínú aṣálẹ̀ pé ẹ la ọ̀nà tí olúwa yóò gbà ẹ ṣe kí ó tọ́ fún un láti rìn. johannu yìí wọ aṣọ tí a fi rún ràkúnmí hun ọ̀já ìgbànú aláwọ ni ó gbà mọ́ ìdí oúnjẹ rẹ̀ ní eṣú àti oyin ìgàn nígbà náà ni àwọn ènìyàn láti Jerúsálẹ́mù àti gbogbo ilẹ̀ Jùdíà àti ní gbogbo ìgbèríko odò Jọ́dánì ń jáde tọ̀ ọ́ lọ wọ́n ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ó sì ń ṣe ìrìbọmi fún wọn nínú odò Jọ́dánì ṣùgbọ́n nígbà tí ó rí ọ̀pọ̀ nínú àwọn Farisí àti Sadusí tí wọ́n wá sọ́dọ̀ rẹ̀ pé kí ó ṣe ìrìbọmi fún wọn ó bi wọ́n pé ẹ̀yin ìran paramọ́lẹ̀ ta ni ó kìlọ̀ fún yín láti sá fún ìbínú tí ń bọ̀ ẹ fi hàn nínú ìwà yín pé ẹ ti ronúpìwàdà ẹ má ṣe rò lọ́kàn yín pé a ní abraham ní baba nítorí mò ń sọ fún yín pé ọlọ́run lè gbé ọmọ dìde fún abraham láti inú òkúta wọ̀nyí a sì fi àkélé gbòǹgbò igi báyìí nítorí náà igikígi tí kò bá so èso rere ni a ó gé e lulẹ̀ tí a ó fi dáná ìrìbọmi ni èmi fi ń wẹ̀ mọ́ nítorí ìrònúpìwàdà ṣùgbọ́n ẹni tí ó ń bọ̀ lẹ́yìn mi jù mí lọ èmi kò tó ẹni tí ó lè kó bàtà rẹ̀ ẹ̀mí mímọ́ àti iná ni òun yóò fi wẹ̀ yín mọ́ àtẹ ìfẹ́kà rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò gba ilẹ̀ ìpakà rẹ̀ mọ́tótó yóò kó ọkà rẹ̀ jọ sínú abà ṣùgbọ́n sísun ni yóò sun fùlùfùlù nínú iná àjò òkú. nígbà náà ni jésù lọ láti ilẹ̀ gálílì sọ́dọ̀ jòhánù ní odò jọ́dánì kí jòhánù lè ṣe ìrìbọmi fún un ṣùgbọ́n jòhánù fẹ́ kọ̀ fún un ó ní èmi gan-an ni mo nílò pé kí o ṣe ìrìbọmi fún mi ìwọ ni o tún tọ̀ mí wá. jésù dá a lóhùn pé jẹ́ kí a ṣe bẹ́ẹ̀ ná nítorí báyìí ni ó yẹ fún wa bí a bá fẹ́ ṣe ẹ̀tọ́ láṣepé. nígbà náà ni johannu gbà fún un bí jésù ti ṣe ìrìbọmi tán tí ó gòkè jáde kúrò nínú omi ọ̀run pínyà lẹ́sẹ̀kẹsẹ̀ jésù wá rí ẹ̀mí ọlọ́run tí ó sọ̀kalẹ̀ bí àdàbà tí ó ń bà lé e kan láti ọ̀run wá sọ pé àyànfẹ́ ọmọ mi nìyí inú mi dùn sí i gidigidi. matthew orí kẹrin. lẹ́yìn náà ẹ̀mí gbé jésù lọ sí asálẹ̀ kí èṣù lè dán an wò lẹ́yìn tí ó ti gba àwẹ̀ tọ̀sán tòru fún ogójì ọjọ́ ebi wá ń pa á ni adẹ́niwò bá yọ sí i ó sọ fún un pé. bí ọmọ ọlọ́run bá ní ọ ní tòótọ́ sọ fún àwọn òkúta wọ̀nyí kí wọ́n di àkàrà ṣùgbọ́n jésù dá lóhùn pé. ó wà ní àkọsílẹ̀ pé kì í ṣe oúnjẹ nìkan ni yóò mú kí ènìyàn wà láàyè bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ọlọ́run bá sọ. lẹ́yìn náà èṣù mú un lọ sí jerusalem ìlú mímọ́ nì ó gbé e lé góńgó orí tẹ́ḿpìlì ó sọ fún un pé. bí ọmọ ọlọ́run bá ní ọ ní tòótọ́ bẹ́ sílẹ̀ nítorí ó wà ní àkọsílẹ̀ pé yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí rẹ̀ kí wọ́n tẹ́wọ́ gbà ọ́ kí o má bàa fi ẹsẹ̀ rẹ gún òkúta jésù sọ fún un pé. ó tún wà ní àkọsílẹ̀ pé ìwọ kò gbọ́dọ̀ dán olúwa ọlọ́run rẹ wò. èṣù tún mú un lọ sórí òkè gíga kan ó fi gbogbo àwọn ìjọba ayé àti ògo wọn hàn án ó bá sọ fún un pé. gbogbo nǹkan wọ̀nyí ni n ó fún ọ bí o bá wólẹ̀ tí ojúbà mi. jésù bá dá a lóhùn ó ní. padà kúrò lẹ́yìn mi sátánì nítorí ó wà ní àkọsílẹ̀ pé olúwa ọlọ́run rẹ ni kí o máa júbà òun nìkan ni kí o máa sìn lẹ́yìn náà èṣù fi í sílẹ̀ àwọn áńgẹ́lì bá wá sọ́dọ̀ rẹ̀ wọ́n ń ṣe ìránṣẹ́ fún un nígbà tí jésù gbọ́ pé wọ́n ti ju johannu sẹ́wọ̀n ó yẹra lọ sí gálílì lẹ́yìn tí ó kúrò ní násárẹ́tì ó ń lọ gbé kápánọ́mù tí ó wà lẹ́bàá òkun ní agbègbè sébúlúnì àti náfítálì èyí rí bẹ́ẹ̀ kí ọ̀rọ̀ tí wòlíì àìsáyà sọ lè ṣẹ pé. ilẹ̀ sébúlúnì àti ilẹ̀ náfítálì ní ọ̀nà òkun ní òdìkejì jọ́dánì gálílì àwọn àjèjì àwọn ènìyàn tí ó jókòó ní òkùnkùn rí ìmọ́lẹ̀ ńlá ìmọ́lẹ̀ mọ́ sórí àwọn tí ó jókòó ní ilẹ̀ tí òjìji ikú wà. láti àkókò yìí ni jésù ti bẹ̀rẹ̀ sí í wàásù pé ẹ ronúpìwàdà nítorí ìjọba ọ̀run súnmọ́ ìtòsí. bí jésù ti rìn lọ lẹ́bàá òkun gálílì ó rí àwọn tẹ̀gbọ́n tàbúrò méjì kan símónì tí ó tún jẹ́ pétérù àti áńdérù arákùnrin rẹ̀ wọ́n ń da àwọn sí inú òkun nítorí apẹja ni wọ́n jésù sọ fún wọn pé. ẹ máa tẹ̀lé mi kì í ṣe ẹja ni ẹ ò máa pamọ́ ènìyàn ni ẹ ò máa fà wá. lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n bá fi àwọn wọn sílẹ̀ wọ́n ń tọ̀ lẹ́yìn bí ó ti kúrò níbẹ̀ tí ó lọ síwájú díẹ̀ sí i ó rí àwọn arákùnrin méjì mìíràn jákọ́bù ọmọ sébédè àti jòhánù arákùnrin rẹ̀ wọ́n wà nínú ọkọ̀ pẹ̀lú sébédè bàbá wọn wọ́n ń tún àwọn wọn ṣe ó bá pè wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n fi ọkọ̀ àti bàbá wọn sílẹ̀ wọ́n tẹ̀lé e jésù wá ń kiri gbogbo gálílì ó ń kọ́ àwọn ènìyàn nínú ilé ìpàdé wọn ó ń wàásù ìyìn rere ìjọba ọlọ́run ó tún ń wo oríṣiríṣi àrùn sàn lára àwọn ènìyàn òkìkí rẹ̀ kàn ká gbogbo síríà àwọn ènìyàn ń gbé gbogbo àwọn tí ó ní oríṣiríṣi àrùn àti àìlera wá sọ́dọ̀ rẹ̀ àti àwọn tí ẹ̀mí èṣù ń dá láàmú àti àwọn tí wárápá mú àti àwọn arọ ó sì ń wò wọ́n sàn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń tọ̀ lẹ́yìn láti Gálílì àti ìlú mẹ́wàá àti Jerúsálẹ́mù àti Jùdíà àti láti òdìkejì Jọ́dánì. Mátíù orí karùn-ún nígbà tí Jésù rí ọ̀pọ̀ ènìyàn ó gun orí òkè lọ ó jókòó àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bá lọ sọ́dọ̀ rẹ̀ ó bá tẹnu bọ̀rọ̀ ó ń kọ́ wọn pé. ayọ̀ ń bẹ fún àwọn tí ó jẹ́ òtòṣì ní ẹ̀mí nítorí tí wọ́n ní ìjọba ọ̀run ayọ̀ ń bẹ fún àwọn tí ń ṣọ̀fọ̀ nítorí ọlọ́run yóò tù wọ́n nínú ayọ̀ ń bẹ fún àwọn onírẹ̀lẹ̀ nítorí wọn yóò jogún ayé ayọ̀ ń bẹ fún àwọn tí ebi òdodo ń pa tí òǹgbẹ òdodo sì ń gbẹ nítorí ọlọ́run yóò bọ́ wọn ní àbọ́yó ayọ̀ ń bẹ fún àwọn aláàánú nítorí ọlọ́run yóò ṣàánú wọn ayọ̀ ń bẹ fún àwọn tí ọkàn wọn mọ́ nítorí wọn yóò rí ọlọ́run ayọ̀ ń bẹ fún àwọn tí ó ń mú kí àlàáfíà wà láàrin àwọn ènìyàn nítorí ọlọ́run yóò pè wọ́n ní ọmọ rẹ̀ ayọ̀ ń bẹ fún àwọn tí ènìyàn ń ṣe inúnibíni sí nítorí òdodo nítorí tí wọ́n ní ìjọba ọ̀run ayọ̀ ń bẹ fún yín tí wọ́n bá kẹ́gàn yín tí wọ́n ṣe inúnibíni sí yín tí wọ́n bá ń fi èké sọ ọ̀rọ̀ búburú lóríṣiríṣi sí yín nítorí mi ẹ máa yọ̀ kí inú yín máa dùn nítorí èrè yín pọ̀ ní ọ̀run nítorí bẹ́ẹ̀ ni wọ́n ṣe inúnibíni sí àwọn wòlíì tí ó ti wà síwájú yín ẹ̀yin ni iyọ̀ ayé ṣùgbọ́n bí iyọ̀ bá di òbu kí ni yóò tún sọ ọ́ di iyọ̀ gidi mọ́ kò wúlò fún ohunkóhun mọ́ àfi kí a dà á nù kí ènìyàn máa tẹ̀ ẹ́ mọ́lẹ̀ ẹ̀yin ni ìmọ́lẹ̀ ayé ìlú tí a tẹ̀dó sórí òkè kò ṣeé gbé pamọ́ wọn kì í tan fìtílà tán kí wọ́n fi igbá bò lórí ọ̀pá fìtílà ni wọ́n ń gbé e kà yóò wá fi ìmọ́lẹ̀ fún gbogbo ẹni tí ó wà nínú ilé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ìmọ́lẹ̀ yín ní láti máa tàn níwájú àwọn ènìyàn kí wọ́n lè rí iṣẹ́ rere yín kí wọ́n lè máa yin bàbá yín tí ó ń bẹ lọ́run lógo ẹ má ṣe rò pé mo wá pa òfin Mósè àti ọ̀rọ̀ àwọn wòlíì run ni n kò wá láti pa wọ́n run mo wá láti mú wọn ṣẹ ni mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé títí ọ̀run àti ayé yóò fi kọjá kínkínní tàbí ẹyọ ọ̀rọ̀ kan nínú òfin kò ní yẹ títí gbogbo rẹ̀ yóò fi ṣẹ ẹnikẹ́ni tí ó bá rú èyí tí ó kéré jùlọ nínú àwọn òfin wọ̀nyí tí ó sì tún kọ́ àwọn ènìyàn láti máa ṣe bẹ́ẹ̀ òun ni yóò di ẹni ìkẹyìn pátápátá ní ìjọba ọ̀run ṣùgbọ́n ẹni tí ó bá ń pa àwọn àṣẹ wọ̀nyí mọ́ tí ó tún kọ́ àwọn ènìyàn láti máa ṣe bẹ́ẹ̀ òun ni yóò di aṣíwájú ní ìjọba ọ̀run nítorí mo wí fún yín pé bí òdodo yín kò bá tayọ ti àwọn amòfin àti ti àwọn farisí ẹ kò ní wọ ìjọba ọ̀run ẹ ti gbọ́ bí a ti sọ fún àwọn baba ńlá wa pé ìwọ kò gbọ́dọ̀ pa ènìyàn ẹni tí ó bá pa ènìyàn yóò bọ́ sínú ẹjọ́ ṣùgbọ́n èmi wá ń sọ fún yín pé ẹni tí ó bá bínú sí arákùnrin rẹ̀ yóò bọ́ sínú ẹjọ́ ẹni tí ó bá bú arákùnrin rẹ̀ yóò jẹ́jọ́ níwájú àwọn ìgbìmọ̀ ìlú ẹni tí ó bá sọ fún arákùnrin rẹ̀ pé ìwọ òmùgọ̀ yìí yóò wà nínú ewu iná ọ̀run àpáàdì nítorí náà bí o bá fẹ́ mú ọrẹ wá sórí pẹpẹ ìrúbọ tí o wá rántí pé arákùnrin rẹ ní ọ sínú fi ọrẹ rẹ sílẹ̀ níbẹ̀ níwájú pẹpẹ ìrúbọ kí o kọ́kọ́ lọ bá arákùnrin rẹ kí ẹ parí ìjà tí ó wà ní àárín yín náà lẹ́yìn náà kí o padà wá rú ẹbọ rẹ tètè bá ẹni tí ó pè ọ́ lẹ́jọ́ rẹ nígbà tí ẹ bá ń jọ ń lọ sí ilé ẹjọ́ bí bẹ́ẹ̀ yóò fà ọ́ fún adájọ́ adájọ́ yóò fà ọ́ fún ọlọ́pàá ọlọ́pàá yóò bá gbé ọ jù sẹ́wọ̀n mo fẹ́ kí o mọ̀ dájúdájú pé ìwọ kò ní í jáde kúrò níbẹ̀ títí ìwọ yóò fi san gbogbo gbèsè rẹ láìkó kọ́bọ̀ ẹ ti gbọ́ bí a ti sọ fún àwọn baba ńlá wa pé ìwọ kò gbọ́dọ̀ ṣe àgbèrè ṣùgbọ́n èmi wá ń sọ fún yín pé ẹnikẹ́ni tí ó bá wo obìnrin pẹ̀lú èrò láti bá a lò pọ̀ ó ti ṣe àgbèrè pẹ̀lú rẹ̀ náà ní ọkàn rẹ̀ bí ojú ọ̀tún rẹ bá mú ọ kọsẹ̀ yọ ọ́ sọnù ó sọ fún ọ pé kí ọ̀kan nínú àwọn ẹ̀yà ara rẹ kí ó ṣègbé ju pé kí a sọ gbogbo ara rẹ sí ọ̀run àpáàdì lọ bí ọwọ́ ọ̀tún rẹ bá mú ọ kọsẹ̀ gé e sọnù ó sọ fún ọ kí ọ̀kan nínú àwọn ẹ̀yà ara rẹ ó ṣègbé ju kí gbogbo ara rẹ lọ sí ọ̀run àpáàdì lọ wọ́n sọ pé ẹni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ ní láti fún un ní ìwé ìkọ̀sílẹ̀ ṣùgbọ́n èmi wá ń sọ fún yín pé ẹni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ láì jẹ́ pé aya yìí ṣe ìṣekúṣe ó mú un ṣe àgbèrè ẹni tí ó bá sì fẹ́ obìnrin tí a kọ̀ sílẹ̀ òun náà ṣe àgbèrè ẹ ti tún gbọ́ tí a sọ fún àwọn baba ńlá wa pé ìwọ kò gbọ́dọ̀ fi ìbúra jẹ́jẹ́ láì mú un ṣẹ o gbọ́dọ̀ san ẹ̀jẹ́ tí o bá jẹ́ fún Olúwa lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n èmi wá ń sọ fún yín pé ẹ má ṣe búra rárá ìbá ṣe pé kí ẹ fi ọ̀run búra nítorí ìtẹ́ Ọlọ́run ni tàbí pé kí ẹ fi ayé búra nítorí ìtìsẹ̀ tí Ọlọ́run gbé ẹsẹ̀ lé ni ẹ má fi Jerúsálẹ́mù búra nítorí ìlú ọba tí ó tóbi ni tàbí pé kí ẹ fi orí yín búra nítorí ẹ kò lè dá ẹyọ irun kan níbẹ̀ ìbáà ṣe funfun tàbí dúdú ṣùgbọ́n kí bẹ́ẹ̀ ni yín jẹ́ bẹ́ẹ̀ ni kí bẹ́ẹ̀ kọ́ yín sì jẹ́ bẹ́ẹ̀ kọ́ ohun tí ẹ bá sọ yàtọ̀ sí èyí ọ̀rọ̀ ẹni bíi níní ẹ ti gbọ́ tí a sọ pé nígbà tí o bá fẹ́ gbẹ̀san ojú dípò ojú àti eyín dípò eyín ni ṣùgbọ́n èmi wá ń sọ fún yín pé ẹ má ṣe gbẹ̀san bí ẹnikẹ́ni bá ṣe yín níbi kàkà bẹ́ẹ̀ bí ẹnìkan bá gbá yín létí ọ̀tún ẹ kọ ti òsì sí i ẹni tó bá fẹ́ pè ọ́ lẹ́jọ́ láti gba àwọ̀tẹ́lẹ̀ rẹ yẹ kí ó gba ẹ̀wù àwọ̀lékè rẹ náà bí ẹnìkan bá fi agbára mú ọ pé kí o ru ẹrù òun dé ibùsọ̀ kan bá a rù ú dé ibùsọ̀ kejì ẹni tí ó bá béèrè nǹkan lọ́wọ́ rẹ fi fún un má ṣe kọ̀ fún ẹni tí ó bá fẹ́ yá nǹkan lọ́wọ́ rẹ ẹ ti gbọ́ tí a sọ pé fẹ́ràn aládùúgbò rẹ kí o kórìíra ọ̀tá rẹ ṣùgbọ́n èmi wá ń sọ fún yín pé ẹ fẹ́ràn àwọn ọ̀tá yín ẹ máa gbàdúrà fún àwọn tí ó ń ṣe inúnibíni yín nípa ṣíṣe bẹ́ẹ̀ ẹ ti di ọmọ bàbá yín tí ń bẹ ní ọ̀run nítorí a máa mú kí oòrùn rẹ̀ ràn sórí àwọn ènìyàn burúkú àti àwọn ènìyàn rere a sì máa rọ òjò sórí àwọn olódodo àti sórí àwọn aláìṣòdodo nítorí bí ẹ bá fẹ́ràn àwọn tí ó fẹ́ràn yín èrè wo ni ó wà níbẹ̀ mo ṣe bí àwọn agbowó òde náà a máa ṣe bẹ́ẹ̀ tí ẹ bá ń kí àwọn arákùnrin yín nìkan kí ni ẹ ṣe ju àwọn ẹlòmíràn lọ mo ṣe bí àwọn abọ̀rìṣà náà ń ṣe bẹ́ẹ̀ nítorí náà bí baba yín ti ń bẹ ní ọ̀run ti pé nínú ìṣe rẹ̀ bẹ́ẹ̀ gan-an ni kí ẹ̀yin náà pé. Mátíù orí kẹfà. ẹ ṣọ́ra nígbà tí ẹ bá ń ṣe iṣẹ́ ẹ̀sìn yín ẹ má máa hùwà ṣe árími kí àwọn ènìyàn bá a lè rí ohun tí ẹ ń ṣe bí ẹ bá ń hùwà ṣe árími ẹ kò ní èrè lọ́dọ̀ baba yín tí ń bẹ ní ọ̀run nítorí náà nígbà tí o bá ń ṣe ìtọrẹ àánú má ṣe gbé agogo síta gẹ́gẹ́ bí àwọn aláṣehàn ti ń ṣe nínú àwọn ilé ìpàdé àti ní ojú títì ní ìgboro kí wọ́n lè gba ìyìn ènìyàn. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé wọ́n ti gba èrè wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n nígbà tí o bá ń ṣe ìtọrẹ àánú má tilẹ̀ jẹ́ kí ọwọ́ òsì rẹ mọ ohun tí ọwọ́ ọ̀tún rẹ ń ṣe kí ìtọrẹ àánú rẹ jẹ́ ohun ìkọ̀kọ̀ bàbá rẹ tí ó rí ohun tí ó wà ní ìkọ̀kọ̀ yóò sì san ẹ̀san rẹ̀ fún ọ nígbà tí ẹ bá ń gbàdúrà ẹ má ṣe bí àwọn aláṣẹ hàn nítorí wọ́n fẹ́ràn kí wọ́n máa dúró gbàdúrà nínú ilé ìpàdé àti ní ẹ̀bá títì kí àwọn ènìyàn lè rí wọn mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé wọ́n ti gba èrè wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n nígbà tí ìwọ bá ń gbàdúrà wọ inú yàrá rẹ lọ ti ilẹ̀kùn rẹ kí o gbàdúrà sí bàbá rẹ tí ó wà ní ìkọ̀kọ̀ bàbá rẹ tí ó rí ohun tí ó wà ní ìkọ̀kọ̀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 kí ìjọba rẹ dé ìfẹ́ tìrẹ ni kí a ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run fún wa ní oúnjẹ òòjọ́ wa lónìí dárí ẹ̀ṣẹ̀ wa jì wá gẹ́gẹ́ bí àwa náà ti dáríjì àwọn tí wọ́n ṣẹ̀ wá má fà wá sínú ìdánwò ṣùgbọ́n gbà wá lọ́wọ́ èṣù nítorí bí ẹ bá dárí ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì wọ́n bàbá yín tí ń bẹ ní ọ̀run yóò dáríjì yín ṣùgbọ́n bí ẹ kò bá dáríjì àwọn ènìyàn bàbá yín kò ní í dárí àwọn ẹ̀ṣẹ̀ yín jì yín nígbà tí ẹ bá ń gba àwẹ̀ ẹ má máa ṣe bí àwọn aláṣehàn tí wọ́n máa ń fajúro kí àwọn èèyàn lè rí i lójú wọn pé wọ́n ń gba àwẹ̀ mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé wọ́n ti gba èrè wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n nígbà tí ìwọ bá ń gba àwẹ̀ bọ́jú kí o sì fi nǹkan pa ara kí o má bàa hàn sí àwọn ènìyàn pé o ń gba àwẹ̀ àfi sí bàbá rẹ tí ó wà ní ìkọ̀kọ̀ bàbá rẹ tí ó rí ohun tí ó wà ní ìkọ̀kọ̀ yóò san ẹ̀san fún ọ. ẹ má ṣe kó ìṣúra jọ fún ara yín ní ayé níbi tí kòkòrò lè bà á jẹ́ tí ó sì lè dógùn-ún àwọn olè tún lè wá a kàn kí wọ́n jí i lọ ṣùgbọ́n ẹ kó ìṣúra fún ara yín ní ọ̀run níbi tí kòkòrò kò lè bà á jẹ́ bẹ́ẹ̀ ni kò lè dógùn-ún àwọn olè kò sì lè wá a kàn kí wọ́n jí i lọ níbẹ̀ nítorí níbi tí ìṣúra rẹ bá wà níbẹ̀ náà ni ọkàn rẹ yóò wà ojú ni ìmọ́lẹ̀ ara bí ojú rẹ bá ríran kedere gbogbo ara rẹ yóò ní ìmọ́lẹ̀ ṣùgbọ́n bí ojú rẹ kò bá ríran tààrà gbogbo ara rẹ ni yóò ṣókùnkùn bí ìmọ́lẹ̀ tí ó wà nínú rẹ bá wá di òkùnkùn báwo ni òkùnkùn náà yóò ti pọ̀ tó kò sí ẹni tí ó lè sin olúwa méjì nítorí ọ̀kan ni yóò ṣe nínú kí ó kórìíra ọ̀kan kí ó fẹ́ràn èkejì tàbí kí ó faramọ́ ọ̀kan kí ó má ka èkejì sí ẹ kò lè sin Ọlọ́run kí ẹ tún máa bọ owó nítorí èyí ni mo ṣe sọ fún yín pé kí ẹ má máa ṣe àníyàn nípa ẹ̀mí yín pé kí ni ẹ ò jẹ tàbí kí ni ẹ ò mu tàbí pé kí ni ẹ ò fi bora mo ṣe bí ẹ̀mí yín ju oúnjẹ lọ àti pé ara yín ju aṣọ lọ ẹ wo àwọn ẹyẹ lójú ọ̀run wọn kì í fúrúgbìn wọn kì í kórè bẹ́ẹ̀ ni wọn kì í kó nǹkan oko jọ sínú abà síbẹ̀ bàbá yín tí ń bẹ ní ọ̀run ń bọ́ wọn mo ṣe bí ẹ̀yin sàn ju àwọn ẹyẹ lọ ta ni nínú yín tí ó lè ṣe àníyàn títí tí ó lè fi kún ọjọ́ ayé rẹ̀ kí ni ṣe tí ẹ ń ṣe àníyàn nípa ohun tí ẹ ó wọ̀ ẹ ṣe àkíyèsí àwọn òdòdó inú igbó bí wọ́n ti ń dàgbà wọn kì í ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni wọn kì í ràn wú síbẹ̀ mo sọ fún yín pé Sólómọ́nì pàápàá nínú gbogbo ìgúnwà rẹ̀ kò lè wọ aṣọ tí ó lẹ́wà bíi ti ọ̀kan nínú àwọn òdòdó yìí ǹjẹ́ bí Ọlọ́run bá wọ koríko ìgbẹ́ láṣọ báyìí koríko tí yóò wà lónìí tí a ò fi dáná lọ́la mélòó mélòó ni yóò wọ̀ yín láṣọ ẹ̀yin onígbàgbọ́ kékeré nítorí náà ẹ má ṣe àníyàn pé kí ni ẹ ó jẹ tàbí kí ni ẹ ó mu tàbí kí ni a ó fi bora nítorí gbogbo nǹkan wọ̀nyí ni àwọn abọ̀rìṣà ń lépa nítorí bàbá yín tí ń bẹ ní ọ̀run mọ̀ pé ẹ nílò gbogbo wọn ṣùgbọ́n ẹ kọ́kọ́ máa wá ìjọba ọlọ́run náà àti òdodo rẹ̀ gbogbo nǹkan wọ̀nyí ni a ó fi kún un fún yín nítorí náà ẹ má ṣe àníyàn nípa nǹkan ti ọ̀la nítorí ọ̀la ni nǹkan ti ọ̀la wà fún wàhálà ti òní nìkan ti tó fún òní láì fi ti ọ̀la kún un. Matthew, orí keje. Ẹ má ṣe dá ènìyàn lẹ́jọ́ kí Ọlọ́run má bàa dá ẹ̀yin náà lẹ́jọ́ nítorí irú ẹjọ́ tí ẹ bá dá ènìyàn ni Ọlọ́run yóò dá ẹ̀yin náà irú ìwọ̀n tí ẹ bá lò fún ènìyàn ni Ọlọ́run yóò lò fún ẹ̀yin náà kí ló dé tí o fi ń wo ẹ̀rún igi tí ó wà lójú arákùnrin rẹ nígbà tí o kò ṣe àkíyèsí ìtì igi tí ó wà lójú ìwọ alára tàbí báwo ni o ṣe lè wí fún arákùnrin rẹ pé jẹ́ kí n bá ọ yọ ẹ̀rún igi tí ó wà lójú rẹ nígbà tí ó jẹ́ pé ìtì igi wà ní ojú tìrẹ alára ìwọ arítẹnimọ̀ wí kọ́kọ́ yọ ìtì igi tí ó wà lójú rẹ kúrò nígbà náà ó ríran kedere láti lè yọ ẹ̀rún igi tí ó wà lójú arákùnrin rẹ ẹ má ṣe fi nǹkan mímọ́ fún ajá ẹ má sì ṣe fi ìlẹ̀kẹ̀ iyebíye yín síwájú ẹlẹ́dẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ wọn yóò fi ẹsẹ̀ tẹ̀ wọ́n mọ́lẹ̀ wọn yóò sì padà bù yín jẹ ẹ béèrè a ó sì fi fún yín ẹ wá kiri a ó sì rí ẹ kanlẹ̀kùn a ó sì ṣí i fún yín nítorí ẹnikẹ́ni tí ó bá béèrè ni ó ń rí gbà ẹnikẹ́ni tí ó bá ń wá nǹkan kiri ni ó ń rí i ẹnikẹ́ni tí ó bá ń kanlẹ̀kùn ni à ń ṣí i sílẹ̀ fún ta ni nínú yín tí ọmọ rẹ̀ bá béèrè àkàrà tí ó jẹ́ fún un ní òkúta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 ẹ gba ẹnu ọ̀nà tí ó fún wọlé ọ̀nà ọ̀run àpáàdì gbòòrò ẹnu ọ̀nà rẹ̀ sì fẹ̀ ọ̀pọ̀ ènìyàn ni ó ń gba ibẹ̀ ṣùgbọ́n ọ̀nà ìyè há ẹnu ọ̀nà rẹ̀ sì fún díẹ̀ sì ni àwọn tí wọ́n rí i ẹ ṣọ́ra fún àwọn wòlíì èké tí wọ́n máa ń wá sọ́dọ̀ yín ní òde wọ́n dàbí àgùntàn ṣùgbọ́n nínú ìkookò tí ó ya ẹhànnà ni wọ́n nípa iṣẹ́ ọwọ́ wọn ni ó fi mọ̀ wọ́n kò sí ẹni tí ó lè ká èso àjàrà lórí igi ẹ̀wọ̀n àgógó tàbí kí ó rí èso ọ̀pọ̀tọ́ lórí igi ẹ̀gún ọ̀gàn bẹ́ẹ̀ gan-an ni gbogbo igi tí ó bá dára a máa so èso tí ó dára igi tí kò bá dára a máa so èso burúkú igi tí ó bá dára kò lè so èso burúkú bẹ́ẹ̀ ni igi burúkú kò lè so èso rere igikígi tí kò bá so èso rere gígé ni a ó gé e lulẹ̀ tí a ó sì fi dáná nítorí náà nípa èso wọn ni a ó fi mọ̀ wọ́n kì í ṣe gbogbo àwọn tí ń pè mí ní olúwa olúwa ni yóò wọ ìjọba ọ̀run bí kò ṣe àwọn tí ó bá ń ṣe ìfẹ́ bàbá mi tí ó ń bẹ ní ọ̀run ọ̀pọ̀ ènìyàn ni yóò wí fún mi ní ọjọ́ ìdájọ́ pé olúwa olúwa a kéde ọ̀rọ̀ ọlọ́run ní orúkọ rẹ a lé àwọn ẹ̀mí èṣù jáde ní orúkọ rẹ a sì ṣe ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ní orúkọ rẹ ṣùgbọ́n wọn wí fún wọn pé èmi kò mọ̀ yín rí ẹ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin oníṣẹ́ ibi wọ̀nyí. nítorí náà gbogbo ẹni tí ó bá gbọ́ ọ̀rọ̀ mi yìí tí ó bá fi ṣe ìwà hù dàbí ọlọ́gbọ́n ènìyàn kan tí ó kọ́ ilé rẹ̀ sórí àpáta òjò rọ̀ àgbàrá dé ẹ̀fúùfù sì kọlu ilé náà ṣùgbọ́n kò wó nítorí ìpìlẹ̀ rẹ̀ wà lórí àpáta ṣùgbọ́n ẹni tí ó bá gbọ́ ọ̀rọ̀ mi yìí tí kò bá fi ṣe ìwà hù ó dàbí òmùgọ̀ ènìyàn kan tí ó kọ́ ilé rẹ̀ sórí iyanrìn òjò rọ̀ àgbàrá dé ẹ̀fúùfù sì kọlu ilé náà ó bá wó wíwó rẹ̀ sì bani lẹ́rù lọ́pọ̀lọpọ̀. nígbà tí jésù parí àwọn ọ̀rọ̀ wọ̀nyí ẹnu ya àwọn ènìyàn sí ẹ̀kọ́ rẹ̀ nítorí ó ń kọ́ wọn bí ẹni tí ó ní àṣẹ kì í ṣe bí àwọn amòfin wọn. Mátíù orí kẹjọ nígbà tí Jésù sọ̀kalẹ̀ láti orí òkè ọ̀pọ̀ àwọn ènìyàn ń tẹ̀lé e. ẹnìkan tí ó ní àrùn ẹ̀tẹ̀ sì wá ó kúnlẹ̀ níwájú rẹ̀ ó ní. alàgbà bí o bá fẹ́ o lè sọ ara mi di mímọ́. Jésù bá na ọwọ́ rẹ̀ ó fi kàn án ó ní mo fẹ́ kí ara rẹ di mímọ́. lẹ́sẹ̀kẹsẹ̀ ni àrùn ẹ̀tẹ̀ náà bá kúrò lára rẹ̀ jésù wá sọ fún un pé. má sọ fún ẹnikẹ́ni ṣùgbọ́n lọ fi ara rẹ hàn àlùfáà kí o ṣe ìrúbọ gẹ́gẹ́ bí Mósè ti pa á láṣẹ bí ẹ̀rí fún wọn pé ara rẹ ti dá. nígbà tí jésù wọ ìlú kápánáhùn ọ̀gágun kan tí ó ní ọgọ́rùn-ún ọmọ ogun lábẹ́ rẹ̀ tọ̀ wá ó ń bẹ́ẹ̀ ó ní. alàgbà ọmọ ọ̀dọ̀ mi kan wà nínú ilé tí àrùn ẹ̀gbà ń dà láàmú ó sì ń joró gidigidi. jésù bá sọ fún un pé. wọ́n wá wọ́n sì wò ó sàn. ṣùgbọ́n ọ̀gágun náà dáhùn pé. alàgbà èmi kò yẹ ní ẹni tí ìwọ ìbá wọ inú ilé rẹ̀ sáà sọ gbólóhùn kan ara ọmọ ọ̀dọ̀ mi yóò sì dá nítorí ẹni tí ó wà lábẹ́ àṣẹ ni èmi náà mo ní àwọn ọmọ ogun lábẹ́ mi bí mo bá sọ fún ọ̀kan pé lọ yóò lọ ni bí mo bá sọ fún òmíràn pé wá yóò sì wá bí mo bá sọ fún ẹrú mi pé ṣe èyí yóò ṣe é ni. nígbà tí jésù gbọ́ ẹnu yà ó sọ fún àwọn tí ó ń tẹ̀lé pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé n kò rí irú ìgbàgbọ́ báyìí ní ísírẹ́lì pàápàá mo tún ń sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yóò wá láti ìlà oòrùn àti láti ìwọ̀ oòrùn wọn yóò bá abrahamu àti Ísáàkì àti Jákọ́bù jẹun ní ìjọba ọ̀run ṣùgbọ́n àwọn ọmọ ìjọba ọ̀run ni a ó tì jáde sínú òkùnkùn biribiri níbi tí ẹkún àti ìpayín keke yóò wà. Jésù bá sọ fún ọ̀gágun náà pé. máa lọ gẹ́gẹ́ bí o ti gbàgbọ́ bẹ́ẹ̀ ni kí ó rí fún ọ. ara ọmọ ọ̀dọ̀ rẹ̀ sì dá ní àkókò náà gan-an. nígbà tí Jésù wọ inú ilé Pétérù ó rí ìyá ìyàwó Pétérù tí ibà dádùbúlẹ̀ jésù bá fi ọwọ́ kàn án lọ́wọ́ ibà náà sì fi í sílẹ̀ ó bá dìde ó bá tọ́jú oúnjẹ fún un nígbà tí ó di ìrọ̀lẹ́ wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n ní ẹ̀mí èṣù wá sọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ ẹnu ni ó fi lé àwọn ẹ̀mí náà jáde ó sì tún wo gbogbo àwọn tí ara wọn kò dá sàn báyìí ni ọ̀rọ̀ tí wòlíì àìsáyà sọ ṣẹ nígbà tí ó sọ pé. òun fúnra rẹ̀ ni ó mú àìlera wa lọ ó sì gba ìsan wa fún wa nígbà tí jésù rí ọ̀pọ̀ ènìyàn tí wọ́n yí i ká ó pàṣẹ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọ́n kọjá sí òdì kejì òkun amòfin kan wá sọ́dọ̀ rẹ̀ ó sọ fún un pé olùkọ́ni mo fẹ́ máa tẹ̀lé ọ níbikíbi tí o bá ń lọ. jésù wí fún un pé. àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ ní ihò àwọn ẹyẹ ojú ọ̀run sì ní ìtẹ́ ṣùgbọ́n ọmọ ènìyàn kò ní ibi tí yóò gbé orí rẹ̀ lé. ẹlòmíràn nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ fún un pé. alàgbà jẹ́ kí n kọ́ lọ sìnkú bàbá mi. ṣùgbọ́n jésù sọ fún un pé. ìwọ tẹ̀lé mi jẹ́ kí àwọn òkú máa sin òkú ara wọn. jésù wọ ọkọ̀ ojú omi kan àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tẹ̀lé ìgbì líle kan sì dé lójú omi òkun ó pọ̀ tó bẹ́ẹ̀ tí ó jẹ́ pé omi fẹ́rẹ̀ bo ọkọ̀ ṣùgbọ́n jésù sùn lọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bá lọ jí wọ́n ní. olúwa gbà wá là à ń ṣègbè lọ. ó bá sọ fún wọn pé. ẹ ti ṣe lójo bẹ́ẹ̀ ẹ̀yin onígbàgbọ́ kékeré wọ̀nyí. ó bá dìde ó bá afẹ́fẹ́ àti òkun wí ìdákẹ́rọ́rọ́ ńlá bá dé ẹnu ya àwọn ènìyàn náà wọ́n ní. irú ènìyàn wo ni èyí tí afẹ́fẹ́ àti òkun gbọ́ràn sí i lẹ́nu. nígbà tí ó dé òdì kejì òkun ní ilẹ̀ àwọn ará gádàrà àwọn ọkùnrin méjì tí wọ́n ní ẹ̀mí èṣù jáde láti inú ìtẹ́ òkú wọ́n wá pàdé rẹ̀ wọ́n le tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé kò sí ẹni tí ó lè gba ọ̀nà ibẹ̀ kọjá wọ́n bá kígbe pé. kí ni ó pa tàwa ti rẹ pọ̀ ìwọ ọmọ ọlọ́run ṣé o dé láti wá dà wá láàmú ṣáájú àkókò wa ni. agbo ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́dẹ̀ kan wà tí wọ́n ń jẹ lókèèrè àwọn ẹ̀mí èṣù náà bá bẹ jésù pé. bí ó bá lé wa jáde lé wa lọ sínú agbo ẹlẹ́dẹ̀ ọ̀hún ni jésù bá wí fún wọn pé ẹ lọ wọ́n bá jáde lọ sí inú àwọn ẹlẹ́dẹ̀ gbogbo agbo ẹlẹ́dẹ̀ bá dorí kọ gẹ̀rẹ́gẹ̀rẹ́ òkè náà wọ́n sáré lọ wọ́n sì rì sómi àwọn tí wọ́n ń tọ́jú agbo ẹlẹ́dẹ̀ bá sá kúrò níbẹ̀ wọ́n lọ sí àárín ìlú wọ́n lọ ròyìn gbogbo ohun tí ó ṣẹlẹ̀ àti ohun tí ó ṣẹlẹ̀ sí àwọn tí ó ní ẹ̀mí èṣù gbogbo ìlú bá jáde lọ pàdé jésù nígbà tí wọ́n rí i wọ́n pé kí ó jọ̀wọ́ kí ó kúrò ní agbègbè wọn. Mátíù orí kẹsàn-án Jésù wọ inú ọkọ̀, ó rékọjá sí òdì kejì òkun, ó bá dé ìlú ara rẹ̀. Àwọn kan bá gbé arọ kan wá, ó dùbúlẹ̀ lórí ibùsùn. Nígbà tí Jésù rí ìgbàgbọ́ wọn, ó sọ fún arọ náà pé. Ṣe ara gírí, ọmọ, adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Àwọn amòfin kan ń rò nínú ara wọn pé. Ọkùnrin yìí ń sọ̀rọ̀ àfojúdi sí Ọlọ́run ṣùgbọ́n jésù mọ èrò inú wọn ó bá bi wọ́n pé. kí ló dé tí ẹ fi ń ro èrò burúkú nínú ọkàn yín èwo ni ó rọrùn jù láti sọ pé adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ ni tàbí láti sọ pé dìde kí o máa rìn ṣùgbọ́n kí ẹ lè mọ̀ pé ọmọ ènìyàn ní àṣẹ ní ayé láti dárí ẹ̀ṣẹ̀ jì ènìyàn ni. nígbà náà ni ó wá wí fún arọ náà pé. dìde gbé ibùsùn rẹ máa lọ sí ilé rẹ. arọ náà bá dìde ó lọ sí ilé rẹ̀ ẹ̀rù bà àwọn ènìyàn tí wọ́n ń wo ohun tí ó ṣẹlẹ̀ wọ́n fi ògo fún ọlọ́run tí ó fi irú àṣẹ bẹ́ẹ̀ fún ènìyàn nígbà tí jésù kúrò níbẹ̀ ó rí ọkùnrin kan tí ó ń jẹ́ matthew tí ó jókòó níbi tí ó ti ń gba owó òde ó wí fún un pé máa tẹ̀lé mi kíá ó bá dìde ó ń tẹ̀lé e matthew ṣe àsè ní ilé rẹ̀ ọ̀pọ̀ àwọn agbowó àti àwọn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n wá tí wọ́n ń bá jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ jẹun nígbà tí àwọn Farisí rí i wọ́n bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. kí ni ṣe tí olùkọ́ yín fi ń bá àwọn agbowóde àti àwọn ẹlẹ́ṣẹ̀ jẹun. nígbà tí Jésù gbọ́ ó ní. àwọn tí ara wọn le kò nílò oníṣègùn bí kò ṣe àwọn tí ara wọn kò dáa ẹ lọ kọ́ ìtumọ̀ gbólóhùn yìí Ọlọ́run sọ pé àánú ṣíṣe ni mo fẹ́ kì í ṣe ẹbọ rírú nítorí náà kì í ṣe àwọn olódodo ni mo wá pè bí kò ṣe àwọn ẹlẹ́ṣẹ̀. nígbà náà ni àwọn ọmọ ẹ̀yìn Jòhánù wá sọ́dọ̀ rẹ̀ wọ́n bi í pé. kí ló dé tí àwa àti àwọn Farisí ń gbààwẹ̀ ní ọ̀pọ̀ ìgbà ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ kì í gbààwẹ̀. Jésù dá wọn lóhùn pé àwọn ọ̀rẹ́ ọkọ ìyàwó kò lè máa ṣọ̀fọ̀ níwọ̀n ìgbà tí ọkọ ìyàwó bá wà lọ́dọ̀ wọn àkókò ń bọ̀ nígbà tí a ó gba ọkọ ìyàwó lọ́wọ́ wọn wọn yóò máa gbààwẹ̀ nígbà náà kò sí ẹni tí í fi ìrèpé aṣọ titun tí kò tí ì wọ omi rí lẹ ògbólógbò ẹ̀ wò bí bẹ́ẹ̀ kọ́ ìrèpé aṣọ titun náà yóò súnkì lára ògbólógbò ẹ̀wù náà yíya rẹ̀ yóò wá burú ju ti àkọ́kọ́ lọ kò sí ẹni tí fi ọtí titun sínú ògbólógbò àpò awọ bí bẹ́ẹ̀ kọ́ ògbólógbò àpò awọ náà yóò bẹ́ àti ọtí àti àpò yóò sì ṣòfò. Si ṣùgbọ́n nínú àpò awọ titun ni à ń fi ọtí titun sí àti ọtí àti àpò yóò wà ní ìpamọ́. bí jésù ti ń sọ ọ̀rọ̀ yìí fún wọn ìjòyè kan wá ó kúnlẹ̀ níwájú rẹ̀ ó ní. ọmọdébìnrin mi ṣẹ̀ṣẹ̀ kú nísinsìnyí ni ṣùgbọ́n wá gbé ọwọ́ rẹ lé e, yóò sì yè. jésù bá dìde ó ń tẹ̀lé e lọ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ obìnrin kan wà tí nǹkan oṣù rẹ̀ kò tètè darí fún ọdún méjìlá ó gba ẹ̀yìn wá ó fi ọwọ́ kan ìṣẹ́tí aṣọ Jésù nítorí ó ń sọ nínú ọkàn rẹ̀ pé. bí mo bá sáà ti lè fi ọwọ́ kan etí aṣọ rẹ̀ ara mi yóò dá. Jésù bá yí padà ó rí obìnrin náà ó ní. ṣe ara gírí ọmọbìnrin ìgbàgbọ́ rẹ ti mú ọ lára dá. ara obìnrin náà bá dá láti àkókò náà lọ nígbà tí Jésù dé ilé ìjòyè náà ó rí àwọn tí wọ́n ń fún fèrè àti ọ̀pọ̀ ènìyàn tí wọ́n ń ké ó ní. ẹ sún sẹ́yìn nítorí ọmọdé náà kò kú ó ń sùn ni. wọ́n bá ń fi ṣe ẹlẹ́yà lẹ́yìn tí ó ti lé àwọn ènìyàn jáde ó wọ inú ilé ó mú ọmọbìnrin náà lọ́wọ́ ọmọbìnrin náà bá dìde òkìkí rẹ̀ kàn ká gbogbo agbègbè náà nígbà tí jésù kúrò níbẹ̀ àwọn afọ́jú méjì kan tẹ̀lé e. wọ́n ń kígbe pé. ọmọ dáfídì ṣàánú wa. nígbà tí ó wọ inú ilé àwọn afọ́jú náà tọ̀ ọ́ lọ jésù bi wọ́n pé. ǹjẹ́ ẹ gbàgbọ́ pé mo lè wò yín sàn? wọ́n dá a lóhùn pé. bẹ́ẹ̀ ni olúwa. ó bá fi ọwọ́ kàn wọ́n lójú ó ní. kí ó rí fún yín gẹ́gẹ́ bí ìgbàgbọ́ yín. ojú wọn bá là jésù wá kìlọ̀ fún wọn gidigidi ó ní. ẹ má jẹ́ kí ẹnikẹ́ni mọ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n jáde ńṣe ni wọ́n ń pòkìkí rẹ̀ káàkiri gbogbo agbègbè náà bí àwọn afọ́jú náà ti jáde bẹ́ẹ̀ ni àwọn kan mú ọkùnrin kan tí ẹ̀mí èṣù mú kí ó yadi wá sọ́dọ̀ Jésù ṣùgbọ́n bí ó ti lé ẹ̀mí èṣù náà jáde ni odi náà bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ ẹnu ya gbogbo àwọn ènìyàn wọ́n ń sọ pé. a kò rí irú èyí rí ní Ísírẹ́lì. ṣùgbọ́n àwọn Farisí ń sọ pé. agbára olórí àwọn ẹ̀mí èṣù ni ó fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde jésù rìn kiri ní gbogbo àwọn ìlú àti àwọn ìletò ó ń kọ́ àwọn ènìyàn nínú àwọn ilé ìpàdé ó ń wàásù ìyìn rere ìjọba ọlọ́run ó sì ń wo oríṣiríṣi àrùn àti àìlera sàn nígbà tí ó rí ọ̀pọ̀ ènìyàn náà àánú wọn ṣe é nítorí wọ́n dàbí àgùntàn tí kò ní olùṣọ́ tí ọkàn wọn dààmú tí ó sì rẹ̀wẹ̀sì ó bá sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. àwọn ohun tí ó tó kórè pọ̀ nínú oko ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ kò pọ̀ nítorí náà ẹ bẹ̀ olúwa ìkórè kí ó rán àwọn òṣìṣẹ́ sí ibi ìkórè rẹ̀. matthew orí kẹwàá jésù pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjìlá sọ́dọ̀ ó fún wọn ní àṣẹ láti máa lé àwọn ẹ̀mí èṣù jáde àti láti máa ṣe ìwòsàn oríṣiríṣi àrùn àti àìsàn orúkọ àwọn àpọ́stélì méjìlá náà nìwọ̀nyí símónì tí ó tún jẹ́ pétérù àti anderu arákùnrin rẹ̀ lẹ́yìn náà jacob ọmọ sebede àti johannu arákùnrin rẹ̀ filipi àti bartolomeu tomasi àti matthew agbowóòde jacob ọmọ aveu àti tadiu simoni Ara kenani àti judasi iskariotu ẹni tí ó fi jésù fún àwọn ọ̀tá rẹ̀ àwọn méjìlá yìí ni jésù rán níṣẹ́ ó pàṣẹ fún wọn pé ẹ má gba ọ̀nà ìlú àwọn tí kì í ṣe júù lọ bẹ́ẹ̀ ni kí ẹ má wọ ìlú àwọn ará Samaria kàkà bẹ́ẹ̀ ẹ tọ àwọn àgùntàn ilé Ísírẹ́lì tí ó sọnù lọ bí ẹ ti ń lọ ẹ máa wàásù pé ìjọba ọ̀run súnmọ́ tòsí ẹ máa wo aláìsàn sàn ẹ máa jí àwọn òkú dìde ẹ máa sọ àwọn adẹ́tẹ̀ di mímọ́ ẹ máa lé àwọn ẹ̀mí èṣù jáde ọ̀fẹ́ ni ẹ rí agbára wọ̀nyí gbà ọ̀fẹ́ ni kí ẹ máa lò wọ́n ẹ má fi owó wúrà tàbí fàdákà tàbí idẹ sínú àpò yín ẹ má mú àpò tí wọ́n fi ń ṣagbe lọ́wọ́ lọ ẹ má mú ẹ̀wù àwọ̀tẹ́lẹ̀ méjì ẹ má wọ bàtà bẹ́ẹ̀ ni kí ẹ má mú ọ̀pá lọ́wọ́ oúnjẹ òṣìṣẹ́ tọ́ sí i bí ẹ bá dé ìlú tàbí ìletò kan ẹ fẹ̀sọ̀ wádìí bí ẹni tí ó yẹ kan bá wà níbẹ̀ lọ́dọ̀ rẹ̀ ni kí ẹ máa gbé títí ẹ ó fi kúrò níbẹ̀ nígbà tí ẹ bá wọ inú ilé kan lọ ẹ kí wọn pé àlàáfíà fún ilé yìí bí ẹnikẹ́ni tí ó yẹ bá wà nínú ilé náà kí àlàáfíà tí ẹ ṣe kí ó wà níbẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ kí àlàáfíà tí ẹ ṣe kí ó padà sọ́dọ̀ yín bí ẹnìkan kò bá gbà yín sílé. Si tàbí tí kò bá fetí sí ọ̀rọ̀ yín ẹ jáde kúrò nínú ilé tàbí ìlú náà kí ẹ gbọn eruku ẹsẹ̀ yín sílẹ̀ mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé yóò sọ fún ilẹ̀ Sódómù àti ti Gòmórà ní ọjọ́ ìdájọ́ ju ìlú náà lọ ẹ ṣe àkíyèsí pé mo ń rán yín lọ bí àgùntàn sáàrin ìkookò nítorí náà ẹ gbọ́n bí ejò kí ẹ sì níwà tútù bí àdàbà ẹ kíyèsára lọ́dọ̀ àwọn ènìyàn nítorí wọn yóò fà yín lọ síwájú ìgbìmọ̀ láti fẹ̀sùn kàn yín wọn yóò nà yín nínú àwọn ilé ìpàdé wọn wọn yóò mú yín lọ jẹ́jọ́ níwájú àwọn gómìnà àti níwájú àwọn ọba nítorí tèmi kí ẹ lè jẹ́rìí mi níwájú wọn àti níwájú àwọn orílẹ̀-èdè tí kìí ṣe Júù nígbà tí wọ́n bá mú yín lọ fún ìdájọ́ ẹ má dààmú nípa ohun tí ẹ ó sọ tàbí bí ẹ ó ti sọ ọ́ nítorí ọlọ́run yóò fi ohun tí ẹ ó sọ fún yín ní àkókò náà nítorí kì í ṣe ẹ̀yin ni yóò máa sọ̀rọ̀ ẹ̀mí baba yín ni yóò máa sọ̀rọ̀ nínú yín arákùnrin yóò fi arákùnrin rẹ̀ fún ikú pa baba yóò fi ọmọ rẹ̀ fún ikú pa àwọn ọmọ yóò gbógun ti àwọn òbí wọn wọn yóò fi wọn fún ikú pa gbogbo ènìyàn ni yóò kórìíra yín nítorí orúkọ mi ṣùgbọ́n ẹni tí ó bá faradà títí dé òpin òun ni a ó gbàlà bí wọ́n bá ṣe inúnibíni yín ní ìlú kan ẹ sá lọ sí ìlú mìíràn mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹ kò ní tí ì ya gbogbo ìlú Ísírẹ́lì tán kí ọmọ ènìyàn tó dé ọmọ ẹ̀yìn kò ju olùkọ́ rẹ̀ lọ bẹ́ẹ̀ ni ẹrú kò ju olúwa rẹ̀ lọ ó tó fún ọmọ ẹ̀yìn bí ó bá dàbí olùkọ́ rẹ̀ ó tó fún ẹrú bí ó bá dàbí olúwa rẹ̀ bí wọ́n bá pe baálé ilé ní Bélísébúùbù kí ni wọn yóò pe àwọn ẹni tí ó ń gbé inú ilé rẹ̀ nítorí náà ẹ má bẹ̀rù àwọn ènìyàn kò sí ohun tí ó wà ní ìpamọ́ tí kò ní í farahàn kò sì sí ohun àṣírí tí a kò ní í mọ̀ ohun tí mo sọ fún yín níkọ̀kọ̀ ẹ sọ ọ́ ní gbangba ó tí wọ́n yọ sọ fún yín ẹ kéde rẹ̀ lórí òrùlé ẹ má bẹ̀rù àwọn tí wọ́n lè pa ara yín tí wọn kò lè pa ẹ̀mí yín ẹni tí ó yẹ kí ẹ bẹ̀rù ni ọlọ́run tí ó lè pa ẹ̀mí àti ara run ní ọ̀run àpáàdì ṣebí méjì kọ́bọ̀ ni wọ́n ń ta ológoṣẹ́ síbẹ̀ ọ̀kan nínú wọn kò lè jábọ́ sílẹ̀ lẹ́yìn bàbá yín gbogbo irun orí yín ni ó níye nítorí náà ẹ má bẹ̀rù ẹ níye lórí púpọ̀ ju ológoṣẹ́ lọ nítorí náà ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ mi níwájú ènìyàn èmi náà yóò jẹ́wọ́ rẹ̀ níwájú bàbá mi tí ń bẹ lọ́run ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá sẹ́ mi níwájú ènìyàn èmi náà yóò sẹ́ níwájú bàbá mi ti ń bẹ lọ́run ẹ má rò pé mo mú àlàáfíà wá sáyé n kò mú àlàáfíà wá idà ni mo mú wá nítorí mo wá láti dá ìyapa sílẹ̀ láàrin ọmọkùnrin àti bàbá rẹ̀ láàrin ọmọbìnrin àti ìyá rẹ̀ àti láàrin ìyàwó àti ìyá ọkọ rẹ̀ ara ilé ẹni ni ọ̀tá ẹni ẹni tí ó bá fẹ́ràn bàbá tàbí ìyá rẹ̀ jù mí lọ kò yẹ ní tèmi ẹni tí ó bá fẹ́ràn ọmọ rẹ̀ ọkùnrin tàbí obìnrin jù mí lọ kò yẹ ní tèmi bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tí kò bá gbé àgbélébù rẹ̀ kí ó máa tẹ̀lé mi kò yẹ ní tèmi ẹni tí ó bá sì fẹ́ gba ẹ̀mí rẹ̀ là yóò pàdánù rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá pàdánù ẹ̀mí rẹ̀ nítorí mi yóò jèrè rẹ̀ ẹni tí ó bá gbà yín èmi ni ó gbà ẹni tí ó bá sì gbà mí ó gba ẹni tí ó fi iṣẹ́ rán mi ẹni tí ó bá gba wòlíì ní orúkọ wòlíì yóò gba èrè tí ó yẹ wòlíì ẹni tí ó bá gba olódodo ní orúkọ olódodo yóò gba èrè olódodo ẹnikẹ́ni tí ó bá fún ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn mi yìí tí ó kéré jùlọ ní ife omi tútù mu nítorí pé ó jẹ́ ọmọ ẹ̀yìn mi mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé kò ní pàdánù èrè rẹ̀. Matthew orí kọkànlá lẹ́yìn tí jésù ti fi gbogbo ìlànà wọ̀nyí lélẹ̀ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjìlá tán ó kúrò níbẹ̀ lọ sí àwọn ìlú wọn ó ń kọ́ àwọn ènìyàn ó sì ń wàásù johannu gbọ́ nínú ẹ̀wọ̀n nípa iṣẹ́ tí jésù ń ṣe ó bá rán àwọn kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí wọ́n lọ bí i pé. ṣé ìwọ ni ẹni tí ó ń bọ̀ ni tàbí kí a máa retí ẹlòmíràn. jésù dá wọn lóhùn pé ẹ lọ ròyìn ohun tí ẹ ti gbọ́ àti ohun tí ẹ ti rí fún Jòhánù ẹ sọ fún un pé àwọn afọ́jú ń ríran àwọn arọ ń rìn ara àwọn adẹ́tẹ̀ ń di mímọ́ àwọn adití ń gbọ́ràn à ń jí àwọn òkú dìde a sì ń wàásù ìyìn rere fún àwọn tálákà ẹni tí kò bá ṣiyèméjì nípa àmì ṣe oríire. nígbà tí àwọn oníṣẹ́ Jòhánù padà lọ Jésù bẹ̀rẹ̀ sí sọ fún àwọn ènìyàn nípa Jòhánù pé. kí ni ẹ jáde lọ wò ní aṣálẹ̀ ṣé koríko tí afẹ́fẹ́ ń fẹ́ sí yìí sọ̀hún rárá o kí wá ni ẹ jáde lọ wò ẹni tí ó wọ aṣọ iyebíye níbí bí ẹ bá ń wá àwọn tí ó wọ aṣọ olówó iyebíye ẹ lọ sí ààfin ọba ṣùgbọ́n kí ni ẹ ń jáde lọ wò wòlíì níbí bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó tilẹ̀ ju wòlíì lọ òun ni àkọsílẹ̀ wà nípa rẹ̀ pé wò mo rán oníṣẹ́ mi síwájú rẹ òun ni yóò palẹ̀ mọ́ dè ọ́ mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé nínú àwọn tí obìnrin bí kò tí ì sí ẹnìkan tí ó ju Jòhánù onítẹ̀bọmi lọ síbẹ̀ ẹni tí ó kéré jùlọ ní ìjọba Ọlọ́run jù ú lọ láti àkókò tí Jòhánù onítẹ̀bọmi ti bẹ̀rẹ̀ sí í wàásù títí di ìsinsìnyí yìí ni àwọn alágbára ti gbógun ti ìjọba ọ̀run wọ́n sì fẹ́ fi ipá gbà nítorí títí di àkókò Jòhánù gbogbo àwọn wòlíì àti òfin sọ ohun tí yóò ṣẹlẹ̀ bí ẹ bá fẹ́ gbà á Jòhánù ni Èlíjà tí ó ní láti kọ́ wá ẹni tí ó bá ní etí láti fi gbọ́ràn kí ó gbọ́ kí ni n bá fi ràn yìí wé ó dàbí àwọn ọmọdé tí wọ́n jókòó ní ọjà tí wọ́n ń ké sí àwọn ẹlẹgbẹ́ wọn pé alùfùn yín ẹ kò jó a pe òkú ẹ kò ṣọ̀fọ̀ nítorí Jòhánù dé kò jẹ kò mu wọ́n ní ó ní ẹ̀mí èṣù ni ọmọ ènìyàn dé ó ń jẹ ó ń mu wọ́n ní ẹ kò rí ọkùnrin yìí oníjẹkújẹ àti ọ̀mùtí ọ̀rẹ́ àwọn agbowóòde àti àwọn ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n àyọrísí iṣẹ́ Ọlọ́run fi hàn pé ọgbọ́n rẹ̀ tọ̀nà nígbà náà ni jésù bẹ̀rẹ̀ sí í bá àwọn ìlú wọ̀nnì wí níbi tó ti ṣe àwọn iṣẹ́ ìyanu púpọ̀ jùlọ nítorí wọn kò ronú pìwàdà ó ní. ó gbé kórasínì ìwọ náà sì gbé bẹtisáídà nítorí bí ó bá jẹ́ pé ní tírè àti ní sídónì ni a ti ṣe àwọn iṣẹ́ ìyanu tí a ṣe láàrin yín ni wọn ìbá ti ronú pìwàdà tipẹ́tipẹ́ táwọn ti aṣọ ọ̀fọ̀ lára àti eérú lórí mo sọ fún yín yóò sọ fún Tírè àti fún Sídónì ní ọjọ́ ìdájọ́ jù fún yín lọ àti ìwọ Kapanaumu o rò pé a ó gbé ọ dé ọ̀run ni rárá o ní ọ̀gbun jíjì ni a ó sọ ọ́ sí nítorí bí ó bá jẹ́ pé ní Sódómù ni a ti ṣe àwọn iṣẹ́ ìyanu tí a ṣe nínú rẹ ni ìbá wà títí di òní mo sọ fún ọ pé yóò sọ fún ilẹ̀ Sódómù ní ọjọ́ ìdájọ́ jù fún ọ lọ nígbà náà ni jésù sọ báyìí pé. mo dúpẹ́ lọ́wọ́ rẹ bàbá olúwa ọ̀run àti ayé nítorí o ti pa nǹkan wọ̀nyí mọ́ fún àwọn ọlọ́gbọ́n àti àwọn olóye ṣùgbọ́n o fi wọ́n han àwọn òpè bẹ́ẹ̀ ni bàbá nítorí bí ó ti tọ́ ní ojú rẹ ni bàbá mi ti fi ohun gbogbo lé mi lọ́wọ́ kò sí ẹni tí ó mọ ọmọ àfi bàbá bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ó mọ bàbá àfi ọmọ àtúnfi àwọn tí ọmọ bá fẹ́ fi bàbá hàn ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣe làálàá tí ẹrù ìkánjú ń wọ̀ lọ́rùn èmi yóò fún yín ní ìsinmi ẹ gba àjàgà mi sí ọrùn yín kí ẹ sì wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi nítorí onírẹ̀lẹ̀ àti ọlọ́kàn tútù ni mí ọkàn yín yóò sì balẹ̀ nítorí àjàgà mi tuni lára ẹrù mi sì fúyẹ́. Matthew orí kejìlá. ní àkókò náà jésù ń la oko kàkà kọjá ní ọjọ́ ìsinmi àwọn júù. ebi ń pa àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí í já ọkà wọ́n ń jẹ ẹ́ nígbà tí àwọn farisi rí i wọ́n wí fún un pé. wò ó àwọn ọmọ ẹ̀yìn rẹ ń ṣe ohun tí kò tọ́ láti ṣe ní ọjọ́ ìsinmi. ṣùgbọ́n jésù dá wọn lóhùn pé ẹ kò kà á nípa ohun tí dávidi ṣe nígbà tí ebi ń pa òun àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ bí wọ́n ti wọ inú ilé ọlọ́run lọ tí wọ́n sì jẹ búrẹ́dì tí ó wà lórí tábìlì níwájú olúwa èyí tí ó lòdì sí òfin fún òun àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ láti jẹ bí kò ṣe fún àwọn àlùfáà nìkan tàbí ẹ kò kà nínú ìwé òfin pé iṣẹ́ àwọn àlùfáà nínú tẹ́ḿpìlì ní ọjọ́ ìsinmi a máa mú wọn ba ọjọ́ ìsinmi jẹ́ síbẹ̀ wọn kò jẹ̀bi mo sọ fún yín pé ẹni tí ó ju tẹ́ḿpìlì lọ ló wà níhìn yìí bí ó bá jẹ́ pé ìtumọ̀ gbólóhùn yìí yé yín ni pé àánú ṣíṣe ni mo fẹ́ kì í ṣe ẹbọ rírú ẹ kì bá ti dá ẹ̀bi fún aláìṣẹ̀ nítorí ọmọ ènìyàn ni olúwa ọjọ́ ìsinmi. lẹ́yìn èyí jésù kúrò níbẹ̀ ó lọ sí inú ilé ìpàdé wọn ọkùnrin kan wà níbẹ̀ tí ọwọ́ rẹ̀ kan rọ wọ́n bi í pé. ṣé ó bá òfin mu? láti ṣe ìwòsàn ní ọjọ́ ìsinmi. kí wọ́n bá lè rí ẹ̀sùn fi kàn án ni wọ́n fi béèrè ìbéèrè yìí ó bá bi wọ́n báyìí pé. ta ni nínú yín tí yóò ní àgùntàn kan bí ọ̀kan náà bá jìn sí kòtò ní ọjọ́ ìsinmi tí kò ní í fà á jáde nítorí náà níwọ̀n ìgbà tí ènìyàn ti sàn ju àgùntàn lọ ó tọ́ láti ṣe rere ní ọjọ́ ìsinmi. ó bá sọ fún ọkùnrin náà pé. na ọwọ́ rẹ. ó bá nà á ọwọ́ rẹ̀ bá bọ́ sípò gẹ́gẹ́ bí èkejì àwọn Farisí bá jáde lọ láti gbèrò nípa rẹ̀ bí wọn ó ṣe lè pa á nígbà tí Jésù mọ̀ bẹ́ẹ̀ ó bá kúrò níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì tẹ̀lé e ó sì wo gbogbo wọn sàn ó kìlọ̀ fún wọn kí wọ́n má ṣe polongo òun kí ọ̀rọ̀ tí wòlíì Àìsáyà sọ lè ṣẹ pé. wo ọmọ mi tí mo yàn àyànfẹ́ mi ẹni tí ọkàn mi yọ̀ mọ́ èmi ò fi ẹ̀mí mi sí i lára yóò kéde ìdájọ́ láàrin àwọn orílẹ̀-èdè tí kìí ṣe Júù kò ní ṣàròyé bẹ́ẹ̀ ni kò ní pariwo bẹ́ẹ̀ ni ẹnìkan kò ní gbọ́ ohùn rẹ̀ ní títì kò ní dá igi tẹ́rẹ́ tí ó tẹ̀ sí méjì kò ní pa iná tí ó ń jó bẹ́lúbẹ́lú títí ìdájọ́ òdodo rẹ̀ yóò fi borí nínú orúkọ rẹ̀ ni àwọn orílẹ̀-èdè tí kìí ṣe Júù yóò ní ìrètí. nígbà náà ni wọ́n mú ẹnìkan wá sọ́dọ̀ Jésù tí ó ní ẹ̀mí èṣù ẹ̀mí èṣù yìí ti fọ́ ọ lójú ó sì mú kí ó yadi jésù bá wò ó sàn ọkùnrin náà bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó sì ríran ẹnu ya gbogbo àwọn ènìyàn wọ́n ń wí pé. ó ha lè jẹ́ pé ọmọ dáfídì nìyí bí. ṣùgbọ́n nígbà tí àwọn farisi gbọ́ wọ́n ní. ojú lásán kọ́ ni ọkùnrin yìí fi ń lé ẹ̀mí èṣù jáde agbára bélísébúlù olórí àwọn ẹ̀mí èṣù ni ó ń lò ṣùgbọ́n Jésù mọ ohun tí wọ́n ń rò ó bá sọ fún wọn pé. gbogbo ìjọba tí ó bá gbé ogun ti ara rẹ̀ yóò parun bẹ́ẹ̀ ni gbogbo ìlúkúlù tàbí ilékílé tí àwọn ènìyàn ibẹ̀ bá ń bá ara wọn jà yóò tú bí Sátánì bá ń lé Sátánì jáde ara rẹ̀ ni ó ń gbé ogun tì báwo ni ìjọba rẹ̀ ṣe lè dúró bí ó bá jẹ́ pé agbára bẹ́líṣẹ́búùbù ni èmi fi ń lé ẹ̀mí èṣù jáde agbára wo ni àwọn ọmọ yín fi ń lé wọn jáde nítorí náà àwọn ọmọ yín ni yóò ṣe onídàájọ́ yín ṣùgbọ́n bí ó bá jẹ́ pé nípa ẹ̀mí ọlọ́run ni mo fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde a jẹ́ pé ìjọba ọlọ́run ti dé bá yín báwo ni ẹnìkan ṣe lè wọ ilé alágbára lọ kí ó kó o lẹ́rù bí kò bá kọ́kọ́ dè alágbára náà bí ó bá kọ́kọ́ dè é ni yóò tó lè kó o lẹ́rù ẹni tí kò bá ṣe tèmi ó lòdì sí mi. Si ẹni tí kò bá máa bá mi kó nǹkan jọ ó ń fọ́n ká ni ìdí nìyí tí mo fi sọ fún yín pé gbogbo ẹ̀ṣẹ̀ àti gbogbo ìsọ̀rọ̀ òdì ni a ó dárí rẹ̀ jì ènìyàn ṣùgbọ́n ẹni tí ó bá sọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ kò ní rí ìdáríjì ẹni tí ó bá sọ̀rọ̀ tí kò dára sí ọmọ ènìyàn yóò rí ìdáríjì ṣùgbọ́n ẹni tí ó bá sọ̀rọ̀ tí kò dára sí ẹ̀mí mímọ́ kò ní rí ìdáríjì láyé yìí àti ní ayé tí ń bọ̀ bákan méjì ni nínú kí ẹ tọ́jú igi kí ó dára kí èso rẹ̀ sì dára tàbí kí ẹ ba igi jẹ́ kí èso rẹ̀ náà sì bàjẹ́ èso igi ni a fi ń mọ igi ẹ̀yin ìran paramọ́lẹ̀ yìí báwo ni ọ̀rọ̀ yín ti ṣe lè dára nígbà tí ẹ̀yin fúnra yín kò dára nítorí ohun tí ó bá kún inú ọkàn ni ẹnu ń sọ jáde ẹni rere a máa sọ ọ̀rọ̀ rere jáde láti inú ìṣúra rere ènìyàn burúkú a sì máa sọ ọ̀rọ̀ burúkú jáde láti inú ìṣúra burúkú ṣùgbọ́n mo sọ fún yín pé gbogbo ọ̀rọ̀ tí ènìyàn bá ń sọ láì ronú ni yóò dáhùn fún ní ọjọ́ ìdájọ́ nítorí nípa ọ̀rọ̀ rẹ ni a ó fi dá ọ láre nípa ọ̀rọ̀ rẹ ni a ó sì fi dá ọ lẹ́bi. ní àkókò náà ni àwọn kan nínú àwọn amòfin àti nínú àwọn Farisí bíi pé. olùkọ́ni a fẹ́ rí àmì láti ọwọ́ rẹ. ṣùgbọ́n Jésù dá wọn lóhùn pé. ìran burúkú àti ìran oníbọkúbọ ń wá àmì kò sí àmì kan tí a ò fi fún un àfi àmì Jónà wòlíì nítorí bí Jónà ti wà nínú ẹja ńlá fún ọjọ́ mẹ́ta tọ̀sán tòru bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn yóò wà nínú ilẹ̀ fún ọjọ́ mẹ́ta tọ̀sán tòru àwọn ará Nínéfẹ̀ yóò kó ìran yìí lójú ní ìdájọ́ wọn yóò sì dá a lẹ́bi nítorí wọ́n ronúpìwàdà nítorí ìwàásù tí Jónà wà fún wọn wò ó ẹni tí ó ju Jónà lọ ló wà níhìn-ín ọbabìnrin láti ilẹ̀ gúúsù yóò ko ìran yìí lójú ní ìdájọ́ yóò sì dá a lẹ́bi nítorí ó wá láti ọ̀nà jíjìn láti gbọ́ ọgbọ́n Sólómọ́nì ẹ wò ó ẹni tí ó ju Sólómọ́nì lọ ló wà níhìn-ín nígbà tí ẹ̀mí èṣù jáde kúrò nínú ẹnìkan ó bẹ̀rẹ̀ sí í wá ilẹ̀ gbígbẹ láti sinmi ó ń wá ibi tí yóò fi ṣe ibùgbé ṣùgbọ́n kò rí ó bá ní wọn ò tún padà sí ilé mi níbi tí mo ti jáde kúrò nígbà tí ó débẹ̀ ó rí i pé ibẹ̀ ṣófo àti pé a ti gbá a a sì ti tọ́jú rẹ̀ dáradára ó bá lọ ó kó àwọn ẹ̀mí méje mìíràn lẹ́yìn tí wọ́n burú ju òun alára lọ wọ́n bá wọlé wọ́n ń gbé ibẹ̀ ìgbẹ̀yìn ẹni náà wá burú ju ti àkọ́kọ́ lọ bẹ́ẹ̀ ni yóò rí fún ìran burúkú yìí. bí jésù ti ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ni ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ bá dé wọ́n dúró lóde wọ́n fẹ́ bá a sọ̀rọ̀ ẹnìkan sọ fún un pé. ìyá rẹ àti àwọn arákùnrin rẹ dúró lóde wọ́n fẹ́ bá ọ sọ̀rọ̀. jésù dá a lóhùn pé. ta ni ìyá mi àwọn ta sì ni arákùnrin mi. ó bá nawọ́ sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ní. wò ó ìyá mi àti àwọn arákùnrin mi nìwọ̀nyí nítorí ẹnikẹ́ni tí ó bá ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ ní ọ̀run òun ni arákùnrin mi àti arábìnrin mi àti ìyá mi. Matthew orí kẹtàlá. Ní ọjọ́ kan náà, Jésù jáde kúrò nílé, ó lọ jókòó létí òkun. Ọ̀pọ̀ ènìyàn péjọ sọ́dọ̀ rẹ̀ tó bẹ́ẹ̀ tí ó fi wọ inú ọkọ̀ ojú omi kan. Ó jókòó níbẹ̀, àwọn ènìyàn bá dúró ní etí òkun. Ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún wọn pẹ̀lú òwe. Ó ní. Ní ọjọ́ kan, afúrúgbìn kan jáde lọ láti fúrúgbìn. Bí ó ti ń fúrúgbìn, àwọn irúgbìn kan bọ́ sẹ́bàá ọ̀nà àwọn ẹyẹ bá wá àṣà jẹ àwọn irúgbìn mìíràn bọ́ sórí ilẹ̀ olókùúta tí kò ní èrùpẹ̀ púpọ̀ lọ́gán ó yọ sókè nítorí kò ní èrùpẹ̀ tí ó jinlẹ̀ ṣùgbọ́n nígbà tí oòrùn mú ó jó o pa nítorí kò ní gbòǹgbò tí ó jinlẹ̀ ó bá rọ àwọn irúgbìn mìíràn bọ́ sáàrin igi ẹlẹ́gùn nígbà tí wọ́n yọ ẹ̀gún fún wọn pa ṣùgbọ́n àwọn irúgbìn mìíràn bọ́ sórí ilẹ̀ rere wọ́n sì ń so èso àwọn mìíràn ń so ọgọọgọ́rùn-ún àwọn mìíràn ọgọọgọ́ta àwọn mìíràn ọgbọọgbọ̀n ẹni tí ó bá ní etí láti fi gbọ́ràn kí ó gbọ́. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ wọ́n bi í pé. kí ló dé tí o fi ń fi òwe bá àwọn ènìyàn sọ̀rọ̀. ó bá dá wọn lóhùn pé. ẹ̀yin ni a fi àṣírí ìmọ̀ ìjọba ọ̀run hàn a kò fi wọn àwọn yòókù wọ̀nyí nítorí ẹni tí ó bá ní nǹkan òun ni a ó tún fún sí i kí ó lè ní ànító àti àníṣẹ́kù ẹni tí kò bá sì ní a ó gba ìwọ̀nba díẹ̀ tí ó ní lọ́wọ́ rẹ̀ ìdí tí mo fi ń fi òwe bá wọn sọ̀rọ̀ nìyí nítorí wọ́n lajú sílẹ̀ ni ṣùgbọ́n wọn kò ríran wọ́n ní etí ṣùgbọ́n wọn kò gbọ́ràn bẹ́ẹ̀ ni òye kò yé wọn báyìí ni àsọtẹ́lẹ̀ àìsáyà ṣe ṣẹ sí wọn lára nígbà tí ó sọ pé ní ti gbígbọ́ ẹ ó gbọ́ ṣùgbọ́n kò ní í yé yín ní ti pé kí ẹ ríran ẹ ó wò títí ṣùgbọ́n ẹ kò ní rí nǹkan kan ọkàn àwọn ènìyàn yìí ti le etí wọn ti di wọ́n sì ti di ojú wọn kí wọ́n má bàa fi ojú wọn ríran kí wọ́n má bàa fi etí wọn gbọ́ràn kí wọ́n má bàa mòye kí wọ́n má bàa yí padà kí n wá gbà wọ́n là ṣùgbọ́n ẹ̀yin ṣe oríire tí ojú yín ríran tí etí yín sì gbọ́ràn nítorí mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ọ̀pọ̀ àwọn wòlíì àti àwọn olódodo dàníyàn láti rí àwọn nǹkan tí ẹ̀ ń rí ṣùgbọ́n wọn kò rí wọn wọ́n fẹ́ gbọ́ àwọn ohun tí ẹ̀ ń gbọ́ ṣùgbọ́n wọn kò gbọ́ ẹ gbọ́ ìtumọ̀ òwe afúrúgbìn ẹni tí ó bá gbọ́ ọ̀rọ̀ ìjọba ọ̀run tí nǹkan tí ó gbọ́ kò yé tí èṣù wá tí ó mú ohun tí a gbìn sọ́kàn rẹ̀ lọ òun ni irúgbìn ti ẹ̀bá ọ̀nà irúgbìn ti orí ilẹ̀ olókùúta ni ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ náà tí ó fi tayọ̀tayọ̀ gbà á lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n nítorí kò ní gbòǹgbò nínú ara rẹ̀ ọ̀rọ̀ náà yóò wà fún ìgbà díẹ̀ nígbà tí inúnibíni tàbí ìṣòro bá dé nítorí ọ̀rọ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀ á kùnà àárín igi ẹlẹ́gùn ni ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ náà tí àníyàn ayé yìí àti ìtànjẹ ọrọ̀ fún ọ̀rọ̀ náà pa tí kò fi so èso ṣùgbọ́n èyí tí a fún sórí ilẹ̀ rere ni ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ náà tí ọ̀rọ̀ náà yé tí ó wá ń so èso nígbà mìíràn ọgọ́rùn-ún nígbà mìíràn ọgọ́ta nígbà mìíràn ọgbọ̀n. ó tún pa òwe mìíràn fún wọn ó ní. bí ìjọba ọ̀run ti rí nìyí ó dàbí ọkùnrin kan tí ó gbin irúgbìn rere sí oko rẹ̀ nígbà tí àwọn ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ó gbin èpò sáàrin ọkà ó bá lọ nígbà tí ọkà dàgbà tí ó yọmọ èpò náà dàgbà àwọn ẹrú baálé náà bá wá sọ́dọ̀ rẹ̀ wọ́n bi í pé alàgbà ṣe bí irúgbìn rere ni ó gbìn sí oko èpò ti ṣe débẹ̀ ó dá wọn lóhùn pé ọ̀tá ni ó ṣe èyí àwọn ẹrú rẹ̀ ní ṣé kí a lọ tú wọn dànù ó bá dá wọn lóhùn pé rárá o bí ẹ bá wí pé ẹ ń tu èpò ẹ ó tu ọkà náà ẹ jẹ́ kí àwọn méjèèjì jọ dàgbà pọ̀ títí di ìgbà ìkórè ní àkókò ìkórè wọn ò sọ fún àwọn olùkórè pé ẹ kọ́ kó èpò jọ kí ẹ dì wọ́n nítìí nítìí kí ẹ dáná sun wọ́n kí ẹ wá kó ọkà jọ sínú abà mi. ó tún pa òwe mìíràn fún wọn ó ní. báyìí ni ìjọba ọ̀run rí ó dàbí wóró mustadi tí ẹnìkan gbìn sínú oko rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé òun ni ó kéré jùlọ nínú gbogbo irúgbìn síbẹ̀ nígbà tí ó bá dàgbà a tóbi ju gbogbo ewébẹ̀ lọ a di igi tí àwọn ẹyẹ ojú ọ̀run ó wá ṣe ìtẹ́ wọn lára ẹ̀ka rẹ̀. ó tún pa òwe mìíràn fún wọn ó ní. ìjọba ọ̀run dàbí ìwúkàrà tí obìnrin kan mú tí ó gbò mọ́ òṣùwọ̀n ìyẹ̀fun ńláńlá mẹ́ta títí gbogbo rẹ̀ fi wú sókè. So jésù sọ gbogbo nǹkan wọ̀nyí fún àwọn ènìyàn ní òwe kò sọ ohunkóhun fún wọn láì lo òwe kí ọ̀rọ̀ tí wòlíì ti sọ lè ṣẹ nígbà tí ó sọ pé. bí òwe bí òwe ni ọ̀rọ̀ mi yóò jẹ́ n ó sọ àwọn tí ó ti wà ní àṣírí láti ìpilẹ̀ṣẹ̀ ayé. nígbà tí jésù kúrò lọ́dọ̀ àwọn ènìyàn ó lọ sínú ilé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ wọ́n sọ pé. ṣe àlàyé òwe èpo inú oko fún wa. ó dá wọn lóhùn pé ẹni tí ó fúrúgbìn rere ni ọmọ ènìyàn ayé ni oko tí ó fúrúgbìn sí irúgbìn rere ni àwọn ọmọ ìjọba ọ̀run èpò ni àwọn ọmọ èṣù ọ̀tá tí ó fọ́n èpò ni èṣù ìkórè ni ìgbẹ̀yìn ayé àwọn áńgẹ́lì ni olùkórè nítorí náà bí wọ́n ti kó èpò jọ tí wọ́n ń sun nínú iná bẹ́ẹ̀ ni yóò rí ní ìgbẹ̀yìn ayé ọmọ ènìyàn yóò rán àwọn áńgẹ́lì rẹ̀ wọn yóò kó gbogbo àwọn amúnisìnà àti àwọn arúfin kúrò nínú ìjọba rẹ̀ wọn yóò sọ wọn sínú iná ìléru níbẹ̀ ni ẹkún àti ìpayín keke yóò wà àwọn olódodo yóò máa ràn bí oòrùn nínú ìjọba bàbá wọn ẹni tí ó bá ní etí láti fi gbọ́ràn kí ó gbọ́ báyìí ni ìjọba ọ̀run rí ó dàbí ìṣúra iyebíye kan tí wọ́n fi pamọ́ nínú ilẹ̀ nígbà tí ẹnìkan rí i ó bò ó mọ́lẹ̀ ó lọ tayọ̀tayọ̀ ó ta ohun gbogbo tí ó ní ó bá ra ilẹ̀ náà báyìí tún ni ìjọba ọ̀run rí ó dàbí ọkùnrin oníṣòwò kan tí ó ń wá ìlẹ̀kẹ̀ olówó iyebíye kan nígbà tí ó rí ọ̀kan tí ó dára púpọ̀ ó lọ ta ohun gbogbo tí ó ní ó bá rà á báyìí tún ni ìjọba ọ̀run rí ó dàbí àwọn tí a dà sínú òkun tí ó kó oríṣiríṣi ẹja nígbà tí ó kún wọ́n fà á lọ sí èbúté wọ́n jókòó wọ́n sa àwọn ẹja tí ó dára jọ sínú garawa wọ́n sì da àwọn tí kò wúlò nù bẹ́ẹ̀ ni yóò rí ní ìgbẹ̀yìn ayé àwọn áńgẹ́lì yóò wá wọn ó yanjú àwọn ènìyàn burúkú kúrò láàrin àwọn olódodo wọn yóò jù wọn sínú iná ìléru níbẹ̀ ni ẹkún àti ìpayín keke yóò wà. jésù bi wọ́n pé. ṣé gbogbo ọ̀rọ̀ wọ̀nyí yé yín. wọ́n dá a lóhùn pé. bẹ́ẹ̀ ni. ó wáá sọ fún wọn pé. Pe nítorí èyí ni amòfin tí ó bá ti kọ́ nípa ìjọba ọ̀run ṣe dàbí baálé ilé kan tí ó mú nǹkan titun àti nǹkan àtijọ́ jáde láti inú àpò ìṣúra rẹ̀. lẹ́yìn tí jésù ti parí gbogbo àwọn òwe wọ̀nyí ó kúrò níbẹ̀ nígbà tí ó dé ìlú bàbá rẹ̀ ó ń kọ́ àwọn ènìyàn nínú ilé ìpàdé wọn lọ́nà tí ó yà wọ́n lẹ́nu wọ́n ń sọ pé. níbo ni eléyìí ti ní irú ọgbọ́n yìí níbo ni ó ti rí agbára láti ṣiṣẹ́ ìyanu báyìí. àbí ọmọ gbẹ́nàgbẹ́nà yẹn kọ́ ni tí orúkọ ìyá rẹ̀ ń jẹ́ Maria tí àwọn arákùnrin rẹ̀ ń jẹ́ Jákọ́bù àti Jósẹ́fù àti Símónì àti Júdásì gbogbo àwọn arábìnrin rẹ̀ kọ́ ni wọ́n wà lọ́dọ̀ wa níhìn níbo ni ó wá ti rí gbogbo nǹkan wọ̀nyí. wọ́n sì kọ̀ ọ́ ṣùgbọ́n Jésù sọ fún wọn pé kò sí wòlíì tí kò níyì àfi ní ìlú bàbá rẹ̀ àti ní ilé rẹ̀. kò lè ṣe iṣẹ́ ìyanu púpọ̀ níbẹ̀ nítorí wọn kò ní ìgbàgbọ́. matthew orí kẹrìnlá ní àkókò náà Hẹ́rọ́dù ọba gbúròó Jésù ó wí fún àwọn ẹmẹ̀wà rẹ̀ pé. Jòhánù onítẹ̀bọmi ni èyí ó ní ó jí dìde kúrò nínú òkú ìdí rẹ̀ nìyí tí ó fi ní agbára láti lè ṣe iṣẹ́ ìyanu nítorí Hẹ́rọ́dù yìí ni ó ti pàṣẹ pé kí wọ́n mú Jòhánù kí wọ́n dè é kí wọ́n sì fi sẹ́wọ̀n nítorí ọ̀rọ̀ Herodiasi ìyàwó Fílípì arákùnrin Hẹ́rọ́dù nítorí Jòhánù sọ fún Hẹ́rọ́dù pé kò tọ́ fún un láti fi Herodiasi ṣaya Hẹ́rọ́dù fẹ́ pa á ṣùgbọ́n ó bẹ̀rù àwọn ènìyàn nítorí wọ́n gbà pé wòlíì ni Jòhánù nígbà tí Hẹ́rọ́dù ń ṣe ọjọ́ ìbí rẹ̀ ọ̀dọ́mọbìnrin herodiasi bẹ̀rẹ̀ sí jó lójú agbo èyí dùn mọ́ Hẹ́rọ́dù nínú tó bẹ́ẹ̀ tí ó fi fi ìbúra ṣe ìlérí láti fún un ní ohunkóhun tí ó bá béèrè lẹ́yìn tí ìyá ọmọbìnrin yìí ti kọ́ ọ ní ohun tí ó béèrè ó ní. gbé orí Jòhánù onítẹ̀bọmi wá fún mi nísinsìnyí nínú àwo kòtò kan. ó dùn ọba ṣùgbọ́n nítorí bí ó ti búra àti nítorí àwọn tí ó wà níbi àsè ó gbà láti fi fún un ọba bá ránṣẹ́ pé kí wọ́n bẹ́ Jòhánù lórí nínú ẹ̀wọ̀n tí ó wà wọ́n gbé orí rẹ̀ wá nínú àwo kòtò wọ́n gbé e fún ọ̀dọ́mọbìnrin náà ó bá lọ gbé e fún ìyá rẹ̀ àwọn ọmọ ẹ̀yìn Jòhánù bá wá wọ́n gbé òkú rẹ̀ lọ wọ́n sin ín wọ́n sì lọ ròyìn fún Jésù nígbà tí Jésù gbọ́ ó wọ ọkọ̀ ojú omi kúrò níbẹ̀ lọ sí ibì kan tí ènìyàn kò sí kí ó lè dá wà nígbà tí àwọn ènìyàn gbọ́ wọ́n gba ọ̀nà ẹlẹ́sẹ̀ láti ìlú wọn wọ́n tẹ̀lé e bí ó ti ń gúnlẹ̀ ó rí ọ̀pọ̀ ènìyàn àánú wọn ṣe é ó bá wo àwọn tí wọ́n ń ṣàìsàn nínú wọn sàn nígbà tí ó di ìrọ̀lẹ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ wá wọn ní. aṣálẹ̀ ni bí yìí ọjọ́ sì ti lọ fi àwọn ènìyàn wọ̀nyí sílẹ̀ kí wọ́n yìí lọ ra oúnjẹ fún ara wọn nínú àwọn ìletò. ṣùgbọ́n jésù sọ fún wọn pé. kò yẹ kí wọ́n lọ ẹ fún wọn ní oúnjẹ jẹ. wọ́n dá a lóhùn pé. kò sí oúnjẹ níhìn-ín àfi búrẹ́dì márùn-ún àti ẹja méjì. ó ní. ẹ kó wọn wá fún mi níhìn-ín. ó bá pàṣẹ pé kí àwọn ènìyàn jókòó lórí koríko ó mú búrẹ́dì márùn-ún náà àti ẹja méjì ó gbé ojú sókè ọ̀run ó dúpẹ́ ó bá bù wọ́n ó kó wọn fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bá pín fún àwọn ènìyàn gbogbo wọn jẹ wọn yó àjẹkù sì kún apẹ̀rẹ̀ méjìlá àwọn ènìyàn tí ó jẹ ń tó ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ọkùnrin láìka àwọn obìnrin àti àwọn ọmọdé lẹ́sẹ̀kẹsẹ̀ ó bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọ́n kó ọkọ̀ ojú omi ṣáájú òun lọ sí òdì kejì nígbà tí ó tú àwọn ènìyàn ká nígbà tí ó tú àwọn ènìyàn ká tán ó gun orí òkè lọ gbàdúrà òun nìkan nígbà tí alẹ́lẹ́ òun nìkan ni ó wà níbẹ̀ ọkọ̀ ti kúrò ní èbúté ó ti bọ́ sí agbami ìgbì omi wá ń dààmú ọkọ̀ nítorí afẹ́fẹ́ sọwọ́ òdì sí wọn nígbà tí ó di nǹkan bí agogo mẹ́ta òru Jésù ń bọ̀ lọ́dọ̀ wọn ó ń rìn lójú omi òkun nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rí tí ó ń rìn lójú omi ẹ̀rù bà wọ́n gan-an wọ́n ń sọ pé. iwin ni. wọ́n bá kígbe nítorí ẹ̀rù bà wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ jésù sọ fún wọn pé. ẹ ṣe ara gírí èmi ni ẹ má bẹ̀rù. pétérù sọ fún un pé. olúwa bí ó bá jẹ́ pé ìwọ ni sọ pé kí n máa rìn wá sọ́dọ̀ rẹ lójú omi. jésù bá sọ fún un pé. máa bọ̀. ni pétérù bá sọ̀kalẹ̀ nínú ọkọ̀ ó rìn lójú omi lọ sọ́dọ̀ jésù ṣùgbọ́n nígbà tí ó rí tí afẹ́fẹ́ ń fẹ́ ẹ̀rù bà á ó bá bẹ̀rẹ̀ sí í rì ó bá kígbe pé olúwa gbà míì lẹ́sẹ̀kẹsẹ̀ jésù bá fà á lọ́wọ́ ó sọ fún un pé. wọ onígbàgbọ́ kékeré yìí kí ló mú ọ ṣe iyèméjì. bí wọ́n ti wọ inú ọkọ̀ ní afẹ́fẹ́ bá rọlẹ̀ àwọn tí ó wà nínú ọkọ̀ júbà rẹ̀ wọ́n ń sọ pé. lóòótọ́ ọmọ ọlọ́run ni ọ. lẹ́yìn tí wọ́n ti gúnlẹ̀ wọ́n dé ilẹ̀ gẹ́nẹ́sárẹ́tì àwọn ènìyàn ibẹ̀ ti dá mọ̀ wọ́n bá ránṣẹ́ lọ sí gbogbo agbègbè ibẹ̀ wọ́n gbé gbogbo àwọn tí ara wọn kò dá wá sọ́dọ̀ rẹ̀ wọ́n bẹ̀ ẹ́ pé kí wọ́n sá lè fi ọwọ́ kan etí ẹ̀wù rẹ̀ gbogbo àwọn tí wọ́n fi ọwọ́ kàn án ni ó mú lára dá. Matthew orí kẹẹ̀ẹ́dógún nígbà náà ni àwọn Farisí àti àwọn amòfin wá sọ́dọ̀ Jésù láti Jerúsálẹ́mù wọ́n bi í pé. kí ló dé tí àwọn ọmọ ẹ̀yìn rẹ kò fi tẹ̀lé àṣà tí àwọn bàbá wa fi lé wa lọ́wọ́ nítorí wọn kì í wẹ ọwọ́ wọn nígbà tí wọ́n bá fẹ́ jẹun jésù dá wọn lóhùn pé. kí ló dé tí ẹ̀yin náà ṣe ń fi àṣà ìbílẹ̀ yín rú òfin ọlọ́run nítorí ọlọ́run sọ pé bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ àti pé ẹni tí ó bá sọ̀rọ̀ burúkú sí bàbá tàbí ìyá rẹ̀ pípa ni kí wọ́n pa á ṣùgbọ́n ẹ̀yin sọ pé bí ẹnikẹ́ni bá sọ fún bàbá tàbí ìyá rẹ̀ pé mo ti fi ohun tí ò bá fi jẹ àǹfààní lára mi tọrẹ fún ọlọ́run kò tún ní láti bọ̀wọ̀ fún bàbá rẹ̀ mọ́ báyìí ni ẹ fi àṣà ìbílẹ̀ yín yí ọ̀rọ̀ Ọlọ́run po ẹ̀yin aláìṣòótọ́ òtítọ́ ni àìsáyà ti sọ tẹ́lẹ̀ nípa yín nígbà tí ó wí pé Ọlọ́run sọ pé ẹnu lásán ni àwọn ènìyàn wọ̀nyí fi ń bọlá fún mi ọkàn wọn jìnnà púpọ̀ sí mi asán ni sísìn tí wọ́n ń sìn mí ìlànà ènìyàn ni wọ́n fi ń kọ́ni bí ẹni pé òfin Ọlọ́run ni. ó wáá pe àwọn ènìyàn jọ ó sọ fún wọn pé. ẹ gbọ́ kí ó sì yé yín kì í ṣe ohun tí ó wọ ẹnu lọ ni ó ń sọ ní di aláìmọ́ bí kò ṣe ohun tí ó jáde láti ẹnu wá ni ó ń sọ ènìyàn di aláìmọ́. nígbà náà ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ wọ́n sọ fún un pé. ǹjẹ́ o mọ̀ pé nígbà tí àwọn Farisí gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ó bí wọn nínú. jésù dá wọn lóhùn pé. gbogbo igi tí bàbá mi ti ń bẹ lọ́run kò bá gbìn ni a ó hú dànù ẹ fi wọ́n sílẹ̀ afọ́jú tí ó ń fọ̀nà hàn ni ni wọ́n bí afọ́jú bá ń fọ̀nà hàn afọ́jú àwọn méjèèjì yóò jìn sínú kòtò. pétérù sọ fún un pé. túmọ̀ òwe yìí fún wa. jésù dá a lóhùn pé. kò tí ì yé ẹ̀yin náà títí di ìwò yìí kò yé yín pé ikùn ni gbogbo ohun tí ènìyàn bá fi sí ẹnu ń lọ àti pé ènìyàn ó tún yà á jáde ṣùgbọ́n ohun tí ènìyàn bá sọ láti inú ọkàn rẹ̀ wá èyí ni ó ń sọ ènìyàn di aláìmọ́ torí láti inú ọkàn ni èrò burúkú ti ń jáde wá ìpànìyàn àgbèrè ìṣekúṣe olè jíjà ìjẹ́rìí èké ìsọkúsọ àwọn nǹkan wọ̀nyí ni wọ́n ń sọ ènìyàn di aláìmọ́ kí ènìyàn jẹun láìwẹ̀ ọwọ́ kò lè sọ ènìyàn di aláìmọ́. jésù jáde kúrò níbẹ̀ ó lọ sí agbègbè tírì àti sídónì obìnrin kénáánì kan tí ó ń gbé ibẹ̀ bá jáde ó ń kígbe pé. ṣàánú mi olúwa ọmọ dáfídì ẹ̀mí èṣù ní ń da ọ̀dọ́mọbìnrin mi láàmú. ṣùgbọ́n jésù kò dá a lóhùn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bá wá sọ fún un pé. lé obìnrin yìí lọ nítorí ó ń pariwo tẹ̀lé wa lẹ́yìn. jésù bá dáhùn pé. kìkì àwọn àgùntàn tí ó sọnù àní ìdílé israẹli nìkan ni a rán mi sí. ṣùgbọ́n obìnrin náà wá ó kúnlẹ̀ níwájú rẹ̀ ó ní. olúwa ràn mí lọ́wọ́. ṣùgbọ́n jésù dá a lóhùn pé kò dára láti sọ oúnjẹ ọmọ ènìyàn sóde sí àwọn ajá. obìnrin náà ní. bẹ́ẹ̀ ni olúwa ṣùgbọ́n àwọn ajá máa jẹ ẹ̀rún oúnjẹ tí ó bọ́ sílẹ̀ láti inú àwo oúnjẹ olúwa wọn. nígbà náà ni jésù sọ fún un pé. obìnrin yìí ìgbàgbọ́ rẹ tóbi gidi kí ó rí fún ọ bí o ti fẹ́. ara ọ̀dọ́mọbìnrin rẹ̀ bá dá láti àkókò náà nígbà tí jésù kúrò níbẹ̀ ó lọ sí ẹ̀bá òkun Gálílì ó gun orí òkè lọ ó bá jókòó níbẹ̀ ọ̀pọ̀ ènìyàn wá sọ́dọ̀ rẹ̀ wọ́n gbé àwọn arọ wá àti àwọn afọ́jú àwọn amúkùn àti àwọn odi àti ọ̀pọ̀ àwọn aláìsàn mìíràn wọ́n gbé wọn kalẹ̀ níwájú rẹ̀ ó bá wò wọ́n sàn ẹnu yà àwọn ènìyàn nígbà tí wọ́n rí tí àwọn odi ń sọ̀rọ̀ tí àwọn amúkùn di alára líle tí àwọn arọ ń rìn tí àwọn afọ́jú sì ń ríran wọ́n fi ìyìn fún ọlọ́run Ísírẹ́lì Jésù pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ́dọ̀ ó ní. àánú àwọn ènìyàn wọ̀nyí ń ṣe mí nítorí ó di ọjọ́ mẹ́ta tí wọ́n ti wà lọ́dọ̀ mi wọn kò ní oúnjẹ mọ́ n kò fẹ́ tú wọn ká pẹ̀lú ebi nínú kí òyì má bàa gbé wọn lọ́nà. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ fún un pé. níbo ni a ó ti rí oúnjẹ ní àṣálẹ́ yìí tí yóò yó àwọn ènìyàn tí ó pọ̀ tó báyìí. Jésù bi wọ́n pé búrẹ́dì mélòó ni ẹ ní. wọ́n ní. méje àti ẹja kéékèèké díẹ̀. jésù pàṣẹ kí àwọn èèyàn jókòó nílẹ̀ ó wá mú búrẹ́dì méje náà àti àwọn ẹja náà ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó bù wọ́n ó bá kó wọn fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá pín wọn fún àwọn ènìyàn gbogbo wọn jẹ wọn yó wọn sì kó àjẹkù wọn jọ ó kún apẹ̀rẹ̀ méje àwọn tí wọ́n jẹ oúnjẹ jẹ́ ẹgbàajì ọkùnrin láìka àwọn obìnrin àti àwọn ọmọdé lẹ́yìn tí jésù ti tú àwọn ènìyàn ká ó wọ inú ọkọ̀ ojú omi ó bá lọ sí agbègbè magadani. matthew orí kẹrìndínlógún àwọn farisi àti àwọn sadusi wá sọ́dọ̀ jésù wọ́n ń dán án wò wọ́n ní kí ó fi àmì láti ọ̀run hàn àwọn ó dá wọn lóhùn pé. nígbà tí ọjọ́ bá rọ̀ ẹ máa ń sọ pé ojú ọjọ́ dára nítorí ojú ọ̀run pupa ní òwúrọ̀ ẹ̀wẹ̀ ẹ máa ń sọ pé ìjì yóò jà lónìí nítorí pé ojú ọ̀run pupa ó sì sú ẹ mọ ohun tí àmì ojú ọ̀run jẹ́ ṣùgbọ́n ẹ kò mọ àwọn àmì àkókò yìí ìran burúkú àti oníbọ̀kúbọ̀ ń wá àmì ṣùgbọ́n a kò ní í fi àmì kan fún un àfi àmì Jónà. ó bá fi wọ́n sílẹ̀ ó sì bá tirẹ̀ lọ nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rí kọjá sí òdì kejì òkun wọ́n gbàgbé láti mú oúnjẹ lọ́wọ́ jésù wá sọ fún wọn pé. ẹ ṣọ́ra kí ẹ ṣe gáfárà fún ìwúkàrà àwọn farisí àti àwọn sadusí. wọ́n bá bẹ̀rẹ̀ sí wí láàrin ara wọn pé. nítorí a kò mú oúnjẹ lọ́wọ́ wa ni ó ṣe sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n jésù mọ ohun tí wọ́n ń sọ ó ní. kí ló dé tí ẹ fi ń sọ láàrin ara yín nípa oúnjẹ tí ẹ kò ní ẹ̀yin onígbàgbọ́ kékeré òye kò tí ì yé yín síbẹ̀ ẹ kò rántí búrẹ́dì márùn-ún tí mo fi bọ́ ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ènìyàn àti iye agbọ̀n àjẹkù tí ẹ kó jọ ti búrẹ́dì méje ńkọ́ tí mo fi bọ́ ẹgbàájì ènìyàn àti iye apẹ̀rẹ̀ àjẹkù tí ẹ kó jọ kí ló dé tí kò fi yé yín pé kì í ṣe ọ̀rọ̀ oúnjẹ ni mò ń sọ ẹ ṣe gáfárà fún ìwúkàrà àwọn Farisí àti Sadusí. nígbà náà ni ó wá wọn pé kì í ṣe ti ìwúkàrà tí a ń fi sínú búrẹ́dì ni ó ń sọ. So ti ẹ̀kọ́ àwọn Farisí àti Sadusi ni ó ń sọ nígbà tí Jésù dé agbègbè ìlú Kesari àti Fílípì ó bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ta ni àwọn ènìyàn rò pé ọmọ ènìyàn jẹ́. wọ́n dá a lóhùn pé. àwọn kan ní Jòhánù onítẹ̀bọmi ni àwọn mìíràn ní Èlíjà ni àwọn mìíràn tó ní Jeremáyà ni tàbí ọ̀kan nínú àwọn wòlíì. ó wáá bi wọ́n pé. ẹ̀yin ń kọ́ ta ni ẹ rò pé mo jẹ́. Símónì Pétérù dá a lóhùn pé ìwọ ni mẹsáyà ọmọ ọlọ́run alààyè. jésù sọ fún un pé. o káre símónì ọmọ jónà nítorí kì í ṣe ènìyàn ni ó fi èyí hàn án bí kò ṣe bàbá mi ti ń bẹ lọ́run mo sọ fún ọ pé pétérù ni ọ́ ní orí àpáta yìí ni ó kọ́ ìjọ mi lé agbára ikú kò ní lè ka n ó fún ọ ní kọ́kọ́rọ́ ìjọba ọ̀run ohunkóhun tí o bá dè ní ayé ó di dídè ní ọ̀run ohunkóhun tí o bá sì tú ní ayé ó di títú ní ọ̀run. nígbà náà ni jésù wá pàṣẹ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọ́n má sọ fún ẹnikẹ́ni pé òun ni mẹ̀sáyà láti ìgbà náà lọ ni jésù ti bẹ̀rẹ̀ sí máa fi hàn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé dandan ni kí òun lọ sí jerúsálẹ́mù kí òun jìyà púpọ̀ lọ́wọ́ àwọn àgbà àti àwọn olórí àlùfáà àti àwọn amòfin àti pé kí wọ́n pa òun ṣùgbọ́n ní ọjọ́ kẹta a jí òun dìde ni pétérù bá pè é sí ẹ̀gbẹ́ kan ó bẹ̀rẹ̀ sí bá a wí pé. ọlọ́run má jẹ́ olúwa irú èyí kò ní ṣẹlẹ̀ sí ọ. ṣùgbọ́n jésù yí padà ó sọ fún pétérù pé. kó ara rẹ kúrò níwájú mi sátánì ohun ìkọ̀sẹ̀ ni ó jẹ́ fún mi nítorí o kò ro nǹkan ti ọlọ́run tí ènìyàn ni ò ń rò. jésù bá sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. bí ẹnikẹ́ni bá fẹ́ tọ̀ mí lẹ́yìn ó ní láti sẹ́ ara rẹ̀ kí ó gbé àgbélébù rẹ̀ kí ó sì máa tọ̀ mí lẹ́yìn nítorí ẹni tí ó bá fẹ́ gba ẹ̀mí ara rẹ̀ là yóò pàdánù rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá pàdánù ẹ̀mí rẹ̀ nítorí mi yóò rí i nítorí àǹfààní wo ni ó ṣe ènìyàn tí ó bá jèrè gbogbo ayé yìí tí ó pàdánù ẹ̀mí rẹ̀ tàbí kí ni ènìyàn lè fi dípò ẹ̀mí rẹ̀ nítorí ọmọ ènìyàn yóò wá nínú ògo bàbá rẹ̀ pẹ̀lú àwọn áńgẹ́lì rẹ̀ yóò wá fi èrè fún ẹnìkọ̀ọ̀kan gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé àwọn kan wà láàrin àwọn tí ó dúró níhìn-ín tí kò ní kú títí wọn ò fi rí ọmọ ènìyàn tí yóò máa bọ̀ wá gẹ́gẹ́ bí ọba. Matthew orí kẹtàdínlógún lẹ́yìn ọjọ́ mẹ́fà Jésù mú Pétérù àti Jákọ́bù àti Jòhánù arákùnrin Jákọ́bù wọ́n lọ sí orí òkè gíga kan àwọn nìkan wà níbẹ̀ Jésù bá paradà lójú wọn ojú rẹ̀ wá ń tàn bí òrùn aṣọ rẹ̀ mọ́ gbòò bí ọjọ́ wọ́n wá rí Mósè àti Èlíjà tí wọ́n ń bá Jésù sọ̀rọ̀ Pétérù bá sọ fún Jésù pé Olúwa kì bá dára kí a máa gbé ìhín bí o bá fẹ́ èmi yóò pa àgọ́ mẹ́ta sí ìhín ọ̀kan fún ọ ọ̀kan fún Mósè àti ọ̀kan fún Èlíjà. bí ó ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ìkùukù kan tí ń tàn bò wọ́n mọ́lẹ̀ ohùn kan wá láti inú ìkùukù náà wípé àyànfẹ́ ọmọ mi nìyí inú mi dùn sí i ẹ máa gbọ́ tirẹ̀. nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbọ́ wọ́n dojú bolẹ̀ ẹ̀rù sì bà wọ́n púpọ̀ jésù wá sọ́dọ̀ wọn ó fọwọ́ kàn wọ́n ó ní. ẹ dìde ẹ má bẹ̀rù. nígbà tí wọ́n gbé ojú wọn sókè wọn kò rí ẹnìkanni mọ́ àfi jésù nìkan bí wọ́n ti ń sọ̀kalẹ̀ láti orí òkè jésù pàṣẹ fún wọn pé ẹ má sọ ohun tí ẹ rí fún ẹnikẹ́ni títí a ó fi jẹ́ ọmọ ènìyàn dìde kúrò nínú òkú. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń bi pé. kí ni ìdí rẹ̀ tí àwọn amòfin fi sọ pé èlíjà ni ó ní láti kọ́kọ́ dé. ó dá wọn lóhùn pé. òtítọ́ ni pé èlíjà yóò wá yóò sì mú ohun gbogbo bọ̀ sípò ṣùgbọ́n mo sọ fún yín èlíjà ti dé ṣùgbọ́n àwọn ènìyàn kò mọ̀ ọ́ ohun tí ó wù wọ́n ni wọ́n ṣe sí i bẹ́ẹ̀ náà ni ọmọ ènìyàn yóò jìyà lọ́wọ́ wọn ó yé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nígbà náà pé nípa Jòhánù onítẹ̀bọmi ni ó ń sọ fún wọn. nígbà tí wọ́n dé ọ̀dọ̀ àwọn ènìyàn ọkùnrin kan wá sọ́dọ̀ Jésù ó kúnlẹ̀ níwájú rẹ̀ ó ní alàgbà ṣàánú ọmọ mi nítorí wárápá a máa gbé e a sì máa joró púpọ̀ nítorí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a máa ṣubú lu iná ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ̀wẹ̀ a máa ṣubú sínú omi mo mú un wá sọ́dọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ṣùgbọ́n wọn kò lè wò ó sàn. jésù dáhùn pé. ẹ̀yin ìran aláìgbàgbọ́ àti ìran tí ó bàjẹ́ yìí ìgbà wo ni n ó wà lọ́dọ̀ yín dà ìgbà wo ni n ó sì fara dà á fún yín dà ẹ mú ọmọ náà wá sí yín. jésù bá pàṣẹ fún ẹ̀mí èṣù náà kí jáde kúrò nínú rẹ̀ ara ọmọ náà sì dá láti ìgbà náà nígbà tí ó yá àwọn ọmọ ẹ̀yìn wá sọ́dọ̀ jésù níkọ̀kọ̀ wọ́n bi í pé. kí ló dé tí àwa kò fi lè lé ẹ̀mí èṣù náà jáde. ó dá wọn lóhùn pé. nítorí ìgbàgbọ́ yín tí ó kéré ni mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé bí ẹ bá ní ìgbàgbọ́ tí kò ju wóró mustadi tí ó kéré púpọ̀ lọ tí ẹ bá sọ fún òkè yìí pé kúrò níbẹ̀ yóò sì kúrò kò ní sí ohun kan tí ẹ kò ní lè ṣe irú ẹ̀mí burúkú báyìí kò lè jáde àfi nípa àdúrà àti àwẹ̀. nígbà tí wọ́n péjọ ní Gálílì Jésù sọ fún wọn pé. a ó fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn lọ́wọ́ wọn yóò pa á a ó sì jí i dìde ní ọjọ́ kẹta. ọ̀rọ̀ yìí bà wọ́n nínú jẹ́ púpọ̀ nígbà tí wọ́n dé Kápánáọ́mù àwọn tí ń gba owó tẹ́ḿpìlì lọ sí ọ̀dọ̀ Pétérù wọ́n bi í pé. ṣé olùkọ́ni yín kì í san owó tẹ́ḿpìlì ni. ó ní kí ló dé a máa san. nígbà tí ó dé ilé jésù ló ṣáájú rẹ̀ sọ̀rọ̀ ó ní. kí ni o rò símónì lọ́wọ́ àwọn ta ni àwọn ọba ayé ti ń gba owó orí tàbí owó òde lọ́wọ́ àwọn ọmọ onílẹ̀ ni tàbí lọ́wọ́ àlejò. pétérù dáhùn pé lọ́wọ́ àlejò ni. jésù wá sọ fún un pé. èyí ni pé kò kan àwọn ọmọ onílẹ̀ síbẹ̀ kí a má bàa jẹ́ ohun ìkọ̀sẹ̀ fún wọn lọ sí etí òkun ju ìwọ sí omi ẹja kìíní tí o bá fà sókè mú un ya ẹnu rẹ̀ ó rí owó fàdákà kan níbẹ̀ mú un kí o fi fún wọn fún owó tèmi àti tìrẹ. matthew orí kejìdínlógún ní àkókò náà àwọn ọmọ ẹ̀yìn jésù wá sọ́dọ̀ rẹ̀ wọ́n bi í pé. ta ni ṣe pàtàkì jùlọ ní ìjọba ọ̀run. jésù bá pe ọmọdé kan ó mú un dúró láàrin wọn ó ní mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé bí ẹ kò bá yí padà kí ẹ dàbí àwọn ọmọdé ẹ kò ní wọ ìjọba ọ̀run nítorí náà ẹni tí ó bá rẹ ara rẹ̀ sílẹ̀ bí ọmọdé yìí òun ni ó jẹ́ ènìyàn pàtàkì jùlọ ní ìjọba ọ̀run ẹni tí ó bá gba ọ̀kan nínú irú àwọn ọmọdé wọ̀nyí ní orúkọ mi èmi ni ó gbà ẹnikẹ́ni tí ó bá jẹ́ ohun ìkọ̀sẹ̀ fún ọ̀kan nínú àwọn kéékèèké wọ̀nyí tí ó gbà mí gbọ́ ó sọ fún un kí a so ọlọ ńlá mọ́ ọ lọ́rùn kí a sọ ọ́ sínú ibú òkun ìdájọ́ ńlá ń bẹ fún ayé nítorí àwọn ohun ìkọ̀sẹ̀ dandan ni kí àwọn ohun ìkọ̀sẹ̀ dé ṣùgbọ́n ẹnikẹ́ni tí ohun ìkọ̀sẹ̀ bá ti ọ̀dọ̀ rẹ̀ wá ó gbé bí ọwọ́ tàbí ẹsẹ̀ rẹ̀ bá mú ọ kọsẹ̀ gé e sọnù. So ó sọ fún ọ kí o wọ inú ìyè pẹ̀lú àbùkù ọwọ́ tàbí ti ẹsẹ̀ ju pé kí o ní ọwọ́ méjì tàbí ẹsẹ̀ méjì kí a sọ ọ́ sínú iná àjò òkú lọ bí ojú rẹ bá mú ọ kọsẹ̀ yọ ọ́ sọnù ó sọ fún ọ kí o wọ inú ìyè pẹ̀lú ojú kan ju pé kí o ní ojú méjì kí a sọ ọ́ sínú iná ọ̀run àpáàdì lọ ẹ ṣọ́ra kí ẹ má ṣe fi ojú tẹ́ńbẹ́lú ọ̀kan nínú àwọn kékeré wọ̀nyí nítorí mo fẹ́ kí ẹ mọ̀ pé Àwọn áńgẹ́lì wọn ní ọ̀run ń wo ojú Baba mi tí ń bẹ lọ́run nígbà gbogbo. Nítorí Ọmọ Ènìyàn wá láti gba àwọn tí ó ti sọnù là. Kí ni ẹ rò? Bí ọkùnrin kan bá ní ọgọ́rùn-ún àgùntàn tí ọ̀kan nínú wọn bá sọnù, ǹjẹ́ ọkùnrin náà kò ní fi àgùntàn mọ́kàndínlọ́gọ́rùn-ún yòókù sílẹ̀ lórí òkè kí ó lọ wá èyí tí ó sọnù? Mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé nígbà tí ó bá rí i, inú rẹ̀ yóò dùn sí i ju àwọn mọ́kàndínlọ́gọ́rùn-ún tí kò sọnù lọ. Bẹ́ẹ̀ gan-an ni kì í ṣe ìfẹ́ bàbá yín tí ń bẹ ní ọ̀run pé kí ọ̀kan nínú àwọn kékeré wọ̀nyí kí ó ṣègbé. Bí arákùnrin rẹ bá ṣe ọ́, tètè lọ bá a sọ̀rọ̀, ìwọ rẹ̀ méjì péré, bí ó bá gbà sí ọ lẹ́nu, o ti tún sọ ọ́ di arákùnrin rẹ tòótọ́. Bí kò bá gbọ́, tún lọ bá a sọ ọ́ ìwọ àti ẹnìkan tàbí ẹni méjì gẹ́gẹ́ bí ó ti wà nínú àkọsílẹ̀ pé ẹ̀rí ẹnu ènìyàn méjì tàbí mẹ́ta ni a ó fi mọ òtítọ́ gbogbo ọ̀rọ̀ bí kò bá gba tiwọn sọ fún ìjọ bí kò bá gba ti ìjọ kà á kún aláìgbàgbọ́ tàbí agbowó òde mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ohunkóhun tí ẹ bá dè ní ayé ó di dídè ní ọ̀run ohunkóhun tí ẹ bá tú ní ayé ó di títú ní ọ̀run mo tún sọ fún yín pé bí ẹni méjì nínú yín bá fi ohùn ṣọ̀kan ní ayé nípa ohunkóhun tí wọ́n bá béèrè bẹ́ẹ̀ ni yóò rí fún wọn láti ọ̀dọ̀ bàbá mi tí ń bẹ lọ́run nítorí níbi tí ẹni méjì tàbí mẹ́ta bá péjọ ní orúkọ mi mo wà níbẹ̀ láàrin wọn. nígbà náà ni pétérù wá sọ́dọ̀ jésù ó bi í pé. olúwa ìgbà mélòó ni arákùnrin mi ó ṣẹ̀ tí n ó dáríjì í ṣé kí ó tó ìgbà méje. jésù dá a lóhùn pé. n kò sọ fún ọ pé ìgbà méje ṣùgbọ́n kí ó tó ìgbà méje lọ́nà àádọ́rin nítorí pé ìjọba ọ̀run dàbí ọba kan tí ó fẹ́ yanjú owó òwò pẹ̀lú àwọn ẹrú rẹ̀ nígbà tí ó bẹ̀rẹ̀ sí ṣírò owó wọ́n mú ẹnìkan wá sọ́dọ̀ rẹ̀ tí ó jẹ ní ọ̀kẹ́ àìmọye kò ní ohun tí yóò fi san gbèsè yìí nítorí náà olówó rẹ̀ pàṣẹ pé kí a ta òun àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ àti gbogbo ohun tí ó ní kí a fi san gbèsè rẹ̀ ẹrú náà bá dọ̀bálẹ̀ ó bẹ olówó rẹ̀ pé ṣe sùúrù fún mi n ó san gbogbo gbèsè mi fún ọ olówó rẹ̀ wá ṣàánú rẹ̀ ó bá dá a sílẹ̀ ó sì bùn ún ní owó tí ó yá nígbà tí ẹrú náà jáde ó rí ẹrú ẹlẹgbẹ́ rẹ̀ kan tí ó jẹ́ ní èèlò kan ó bá dì í mú ó fún un lọ́rùn ó ní sọ gbèsè tí ó jẹ mí ẹrú ẹlẹgbẹ́ rẹ̀ bá dọ̀bálẹ̀ ó ń bẹ̀ ẹ́ pé ṣe sùúrù fún mi n ó san án fún ọ ṣùgbọ́n kò gbà ẹ̀wọ̀n ni ó ní kí wọ́n lọ jù ú sí títí yóò fi san gbèsè tí ó jẹ nígbà tí àwọn ẹrú ẹlẹgbẹ́ rẹ̀ yòókù rí ohun tí ó ṣẹlẹ̀ inú bí wọn púpọ̀ wọ́n bá lọ rò ohun tí ó ṣẹlẹ̀ fún olówó wọn olówó ẹrú náà bá pè é ó sọ fún un pé ìwọ ẹrú burúkú yìí mo bọ̀ ọ́ ní adúrú gbèsè nì nítorí o bẹ̀ mí kò wá yẹ kí ìwọ náà ṣàánú ẹrú ẹlẹgbẹ́ rẹ bí mo ti ṣàánú rẹ inú bí olówó rẹ̀ ó bá fà á fún ọ̀gá àwọn ẹlẹ́wọ̀n pé kí wọ́n sọ ọ́ sẹ́wọ̀n títí yóò fi san gbogbo gbèsè tí ó jẹ tán bẹ́ẹ̀ ni bàbá mi ọ̀run yóò ṣe sí yín bí ẹnì kọ̀ọ̀kan yín kò bá fi tọkàntọkàn dáríjì arákùnrin rẹ̀ matthew orí kọkàndínlógún. nígbà tí jésù parí àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó kúrò ní gálílì ó dé ìgbèríko jùdíà ní òdìkejì odò jọ́dánì ọ̀pọ̀ ènìyàn ni ó ń tẹ̀lé e tí ó sì wò ó sàn níbẹ̀ àwọn farisí wá sọ́dọ̀ rẹ̀ wọ́n ń dán wò wọ́n bi í pé. ǹjẹ́ ó tọ̀nà pé kí ọkùnrin kọ ìyàwó rẹ̀ sílẹ̀ fún ìdí kankan? ó dá wọn lóhùn pé. ẹ kò mọ̀ pé ẹni tí ó dá wọn ní ìbẹ̀rẹ̀ takọtabo ni ó dá wọn tí ó sì wí pé ìdí nìyí tí ọkùnrin yóò fi fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀ tí yóò fara mọ́ ìyàwó rẹ̀ àwọn méjèèjì yóò wá di ara kan èyí ni pé wọn kì í tún ṣe ẹni méjì mọ́ bí kò ṣe ọ̀kan nítorí náà ohun tí ọlọ́run bá ti so pọ̀ ènìyàn kò gbọ́dọ̀ yà á. wọ́n bá tún bí i pé. kí ló dé tí Mósè fi pàṣẹ pé kí ọkọ fún aya ní ìwé ìkọ̀sílẹ̀ kí ó sì kọ ọ́ sílẹ̀ jésù dá wọn lóhùn pé nítorí líle ọkàn yín ni mósè fi gbà fún yín láti kọ aya yín sílẹ̀ ní ìbẹ̀rẹ̀ kò rí bẹ́ẹ̀ mo sọ fún yín pé ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ tí kò bá jẹ́ nítorí àgbèrè tí ó bá fẹ́ ẹlòmíràn ó ṣe àgbèrè. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ fún un pé. bí ọ̀ràn láàrin ọkùnrin àti obìnrin bá rí bẹ́ẹ̀ kò ṣe àǹfààní láti gbéyàwó. ṣùgbọ́n ó sọ fún wọn pé kì í ṣe gbogbo ènìyàn ni ó lè gba nǹkan yìí àfi àwọn tí Ọlọ́run bá fi fún láti gbà á nítorí àwọn ẹlòmíràn jẹ́ akúra kí a tó bí wọn ènìyàn sọ àwọn mìíràn di akura àwọn ẹlòmíràn sì sọ ara wọn di akúra nítorí ti ìjọba ọ̀run ẹni tí ó bá lè gba èyí kí ó gbà á. ní àkókò yìí ni wọ́n gbé àwọn ọmọdé wá sọ́dọ̀ Jésù kí ó lè gbé ọwọ́ lé wọn kí ó sì súre fún wọn ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bá àwọn tí wọ́n gbé wọn wá wí ṣùgbọ́n jésù sọ pé. ẹ jẹ́ kí àwọn ọmọdé wá sọ́dọ̀ mi ẹ má dí wọn lọ́nà nítorí ti irú wọn ní ìjọba ọ̀run. ó bá gbé ọwọ́ lé wọn ó sì kúrò níbẹ̀. nígbà kan ẹnìkan wá sọ́dọ̀ jésù ó bi í pé. olùkọ́ni nǹkan rere wo ni kí n ṣe kí n lè ní ìyè àìnípẹ̀kun. jésù sọ fún un pé. nítorí kí ni o ṣe ń bi mí nípa ohun rere ẹni rere kan ṣoṣo ni ó wà bí o bá fẹ́ wọ inú ìyè pa àwọn òfin mọ́. ó bi jésù pé. òfin bí irú èwo. jésù sọ fún un pé. ìwọ kò gbọ́dọ̀ pa ènìyàn ìwọ kò gbọ́dọ̀ ṣe àgbèrè ìwọ kò gbọ́dọ̀ jalè ìwọ kò gbọ́dọ̀ jẹ́rìí èké bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ àti pé fẹ́ràn ẹnìkejì rẹ bí ara rẹ. ọ̀dọ́mọkùnrin náà sọ fún jésù pé. gbogbo òfin wọ̀nyí ni mo ti pamọ́ kí ni ó tún kù kí n ṣe jésù sọ fún un pé. bí o bá fẹ́ ṣe àṣepé lọ ta dúkìá rẹ kí o pín owó rẹ̀ fún àwọn tálákà o ó sì ní ìṣúra ní ọ̀run lẹ́yìn náà máa tẹ̀lé mi. nígbà tí ọ̀dọ́mọkùnrin náà gbọ́ ọ̀rọ̀ yìí ó kúrò níbẹ̀ pẹ̀lú ìbànújẹ́ nítorí ó ní ọrọ̀ púpọ̀ jésù bá sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé yóò ṣòro fún ọlọ́rọ̀ láti wọ ìjọba ọ̀run mo tún ń wí fún yín pé yóò rọrùn fún ràkúnmí láti wọ ojú abẹ́rẹ́ ju fún ọlọ́rọ̀ láti wọ ìjọba ọlọ́run lọ. nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbọ́ ẹnu yà wọ́n púpọ̀ wọ́n ní. bí ó bá rí bẹ́ẹ̀ ta ni yóò rí gbàlà. jésù wò wọ́n lójú ó sọ fún wọn pé. èyí kò ṣeé ṣe fún ènìyàn ṣùgbọ́n ohun gbogbo ni ó ṣeé ṣe fún ọlọ́run. pétérù bá bi í pé. wò ó àwa ti fi ilé àti ọ̀nà sílẹ̀ àwa ń tẹ̀lé ọ kí ni yóò jẹ́ èrè wa. jésù sọ fún wọn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé nígbà tí ó bá di àkókò àtúndá ayé tí ọmọ ènìyàn bá jókòó lórí ìtẹ́ ìgúnwà rẹ̀ ẹ̀yin náà tí ẹ tẹ̀lé mi yóò jókòó lórí ìtẹ́ méjìlá ẹ ó máa ṣe ìdájọ́ lórí ẹ̀yà ìsírẹ́lì méjìlá gbogbo ẹni tí ó bá sì fi ilé tàbí arákùnrin tàbí arábìnrin bàbá tàbí ìyá ọmọ tàbí ilẹ̀ sílẹ̀ nítorí orúkọ mi yóò gba ìlọ́po ìlọ́po ní ọ̀nà ọgọ́rùn-ún yóò sì tún jogún ìyè àìnípẹ̀kun ọ̀pọ̀lọpọ̀ tí ó jẹ́ ará iwájú yóò di èrò ẹ̀yìn àwọn èrò ẹ̀yìn yóò di ará iwájú. Matthew orí ogún. ìjọba ọ̀run dàbí baálé ilé kan tí ó jáde ní òwúrọ̀ kùtùkùtù láti lọ wá àwọn òṣìṣẹ́ sínú ọgbà àjàrà rẹ̀ lẹ́yìn tí ó ti gbà láti fún àwọn òṣìṣẹ́ náà ní owó fàdákà kan fún iṣẹ́ ojúmọ́ ó ní kí wọ́n lọ ṣiṣẹ́ nínú ọgbà àjàrà òun ó tún jáde lọ ní agogo mẹ́sàn-án òwúrọ̀ ó rí àwọn mìíràn tí wọ́n dúró ní ọjà láì ṣe nǹkan kan ó sọ fún wọn pé ẹ̀yin náà ẹ lọ sínú ọgbà àjàrà mi wọn sì fún yín ní ohun tí ó bá tọ́ wọ́n bá lọ ọkùnrin náà tún jáde lọ ní agogo méjìlá ọ̀sán àti ní agogo mẹ́ta ọ̀sán ó tún ṣe bákan náà nígbà tí ó jáde ní agogo márùn-ún ìrọ̀lẹ́ ó rí àwọn mìíràn tí wọ́n dúró ó bi wọ́n pé kí ló dé tí ẹ fi dúró láti àárọ̀ láì ṣe nǹkan kan wọ́n dá a lóhùn pé nítorí ẹnikẹ́ni kò gbà wá síṣẹ́ ni ó sọ fún wọn pé ẹ̀yin náà ẹ lọ sínú ọgbà àjàrà mi nígbà tí ọjọ́ rọ̀ ẹni tí ó ní ọgbà àjàrà náà sọ fún ìránṣẹ́ rẹ̀ pé pé àwọn òṣìṣẹ́ kí ó fún wọn ní owó wọn bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn tí ó dé gbẹ̀yìn títí dé ọ̀dọ̀ àwọn tí ó kọ́kọ́ dé nígbà tí àwọn tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ ní agogo márùn-ún ìrọ̀lẹ́ dé wọ́n gba owó fàdákà kọ̀ọ̀kan nígbà tí àwọn tí wọ́n kọ́kọ́ dé ibi iṣẹ́ dé wọ́n rò pé wọn yóò gbà ju owó fàdákà kọ̀ọ̀kan lọ ṣùgbọ́n owó fàdákà kọ̀ọ̀kan ni àwọn náà gbà nígbà tí wọ́n gbà á tán wọ́n bẹ̀rẹ̀ sí í kùn sí ọlọ́gbà àjàrà náà wọ́n ní wákàtí kan péré ni àwọn yìí tí wọ́n dé kẹ́yìn ṣe ó wá sọ iye kan náà fún àwa àti àwọn àwa tí a ṣe iṣẹ́ àṣelàágùn nínú oòrùn gangan ṣùgbọ́n ọlọ́gbà àjàrà náà dá ọ̀kan nínú wọn lóhùn pé arákùnrin n kò rẹ́ ọ jẹ àdéhùn owó fàdákà kan ni mo bá ọ ṣe gba ohun tí ó tọ́ sí ọ kí o máa bá tirẹ̀ lọ nítorí ó wù mí láti fún àwọn yìí tí wọ́n dé kẹ́yìn yìí ní ohun tí mo fún ọ àbí n kò ní ẹ̀tọ́ láti ṣe ohun ìní mi bí mo ti fẹ́ ṣé òun jowú nítorí mo ní inú rere ni bẹ́ẹ̀ gan-an ni àwọn èrò ẹ̀yìn yóò di ará iwájú àwọn ará iwájú yóò di èrò ẹ̀yìn. bí jésù ti ń gòkè lọ sí jerúsálẹ́mù ní ọ̀nà ó pe àwọn ọmọ ẹ̀yìn méjìlá sí apá kan níkọ̀kọ̀ ó sọ fún wọn pé. lílọ ni à ń lọ sí jerúsálẹ́mù yìí o wọn ò fi ọmọ ènìyàn lé àwọn olórí àlùfáà àti àwọn amòfin lọ́wọ́ wọn ò sì dá a lẹ́bi ikú wọn ò fà á lé àwọn tí kìí ṣe Júù lọ́wọ́ láti fi ṣe ẹlẹ́yà láti nà àti láti kàn mọ́ àgbélébù ṣùgbọ́n ní ọjọ́ kẹta ó jí i dìde. nígbà náà ni ìyá àwọn ọmọ Sébédè wá sọ́dọ̀ Jésù pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ó kúnlẹ̀ ó ń béèrè nǹkan kan lọ́dọ̀ rẹ̀ Jésù bi í pé. kí ni o fẹ́. ó ní. gbà pé kí àwọn ọmọ mi méjèèjì ìjókòó pẹ̀lú rẹ ní ìjọba rẹ ọ̀kan ní ọwọ́ ọ̀tún èkejì ní ọwọ́ òsì. jésù dáhùn pé ẹ kò mọ ohun tí ẹ ń béèrè ẹ lè mú nínú ife ìrora tí èmi yóò mu. wọ́n dá a lóhùn pé a lè mú ó sọ fún wọn pé. lódodo ẹ ò mu nínú ife mi ṣùgbọ́n láti jókòó ní ọwọ́ ọ̀tún mi àti ní ọwọ́ òsì mi kò sí ní ìkáwọ́ mi láti fi fún ẹnikẹ́ni ipò wọ̀nyí wà fún àwọn tí a ti pèsè rẹ̀ sílẹ̀ fún láti ọ̀dọ̀ bàbá mi nígbà tí àwọn ọmọ ẹ̀yìn mẹ́wàá yòókù gbọ́ inú wọn ru sí àwọn tẹ̀gbọ́n-tàbúrò méjì yìí ṣùgbọ́n Jésù pè wọ́n sọ́dọ̀ ó ní. ẹ mọ̀ pé àwọn aláṣẹ láàrin àwọn aláìgbàgbà máa jẹ ọlá lórí wọn àwọn ènìyàn ńláńlá láàrin wọn a sì máa lo agbára lórí wọn tiyín kò ní rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá fẹ́ jẹ́ pàtàkì nínú yín ní láti jẹ́ ìránṣẹ́ yín ẹnikẹ́ni tí ó bá fẹ́ jẹ́ aṣáájú yóò ṣe ẹrú fún yín nítorí ọmọ ènìyàn kò wá pé kí ènìyàn ṣe ìránṣẹ́ fún un ó wá láti ṣe ìránṣẹ́ ni àti láti fi ẹ̀mí rẹ̀ ṣe ìràpadà fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. bí jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti ń jáde kúrò ní jẹ́ríkò ọ̀pọ̀ ènìyàn tẹ̀lé e àwọn afọ́jú méjì kan jókòó lẹ́bàá ọ̀nà nígbà tí wọ́n gbọ́ pé jésù ń kọjá lọ wọ́n kígbe pé. ọmọ dáfídì ṣàánú wa. ṣùgbọ́n àwọn ènìyàn bá wọn wí pé kí wọ́n panu mọ́ ṣùgbọ́n ṣe ni wọ́n túbọ̀ ń kígbe pé. olúwa ṣàánú wa ọmọ dáfídì. jésù bá dúró ó pè wọ́n ó ní. kí ni ẹ fẹ́ kí n ṣe fún yín. wọ́n dá a lóhùn pé. olúwa a fẹ́ kí ojú wa là ni. àánú wọn ṣe jésù ó bá fi ọwọ́ kàn wọ́n lójú wọ́n ríran lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n bá ń tẹ̀lé e. Mátíù orí kọkànlélógún. nígbà tí wọ́n súnmọ́ jerúsálẹ́mù tí wọ́n dé bẹ́tífágè ní òkè ólífì jésù rán àwọn ọmọ ẹ̀yìn méjì lọ síwájú ó sọ fún wọn pé. ẹ lọ sí ìletò tí ó wà ní ọ̀kánkán yín yìí bí ẹ bá ti wọ inú rẹ̀ ẹ ó rí kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí wọ́n so mọ́lẹ̀ pẹ̀lú ọmọ rẹ̀ ẹ tú wọn kí ẹ mú wọn wá fún mi bí ẹnìkan bá bi yín ní nǹkan kan ẹ dá a lóhùn pé olúwa nílò wọn lẹ́sẹ̀kẹsẹ̀ wọn yóò jẹ́ kí ẹ mú wọn wá. kí ọ̀rọ̀ tí wòlíì ní sọ lè ṣẹ pé. ẹ sọ fún ọ̀dọ́mọbìnrin Síónì pé wo ọba rẹ tí ó ń bọ̀ wá sọ́dọ̀ rẹ pẹ̀lú ìrẹ̀lẹ̀ ó gùn kẹ́tẹ́kẹ́tẹ́ àní ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ ẹranko tí a ń lò láti rẹrù. àwọn ọmọ ẹ̀yìn náà lọ wọ́n ṣe bí Jésù ti pàṣẹ fún wọn wọ́n fa kẹ́tẹ́kẹ́tẹ́ náà àti ọmọ rẹ̀ wá wọ́n ti aṣọ lé wọn lórí Jésù bá mú kẹ́tẹ́kẹ́tẹ́ gùn ọ̀pọ̀ nínú àwọn ènìyàn tẹ́ aṣọ wọn sọ́nà àwọn mìíràn ya ẹ̀ka igi wọ́n tẹ́ wọn sọ́nà àwọn èrò tí ó ń lọ níwájú àti àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn wá ń kígbe pé. Hòsánà fún ọmọ Dáfídì. olùbùkún ni ẹni tí ó wà lórúkọ Olúwa ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. nígbà tí Jésù wọ jerusalem gbogbo ìlú mì tìtì àwọn ará ìlú ń béèrè pé. ta nìyí. àwọn èrò tí ń bọ̀ wá sì dá wọn lóhùn pé. jésù wòlíì láti ìlú násárẹ́tì ti gálílì ni. jésù bá wọnú tẹ́ḿpìlì lọ ó lé gbogbo àwọn tí wọ́n tà tí wọ́n rà kúrò níbẹ̀ ó ti tábìlì àwọn tí wọ́n ń ṣe pàṣípààrọ̀ owó ṣubú ó da ìsọ̀ àwọn tí wọ́n ń ta ẹyẹ léwu ó sọ fún wọn pé. ó wà ní àkọsílẹ̀ pé ilé àdúrà ni ilé mi jẹ́ ṣùgbọ́n ẹ̀yin ti sọ ọ́ di ibi tí àwọn ọlọ́ṣà ń sá pamọ́ sí. àwọn afọ́jú àti àwọn arọ́ bá wá sọ́dọ̀ rẹ̀ nínú tẹ́ḿpìlì ó sì wò wọ́n sàn nígbà tí àwọn olórí àlùfáà àti àwọn amòfin rí àwọn ohun ìyanu tí Jésù ṣe tí wọ́n tún gbọ́ bí àwọn ọmọdé ti ń kígbe nínú tẹ́ḿpìlì pé. Hòsánà fún ọmọ Dáfídì. inú wọn ru wọ́n sọ fún un pé. o kò gbọ́ ohun tí àwọn wọ̀nyí ń wí ni. Jésù dá wọn lóhùn pé. mo gbọ́ ẹ kò ti kà á pé lẹ́nu àwọn ọmọ ọwọ́ àti àwọn ọmọ ọmú ni ìwọ ti gba ìyìn gbígbé. ó bá fi wọ́n sílẹ̀ ó sì jáde kúrò lọ sí bẹ́tánì níbẹ̀ ni ó gbé sùn. lówùúrọ̀ ọjọ́ kejì bí ó ti ń padà lọ sínú ìlú ebi ń pa á bí ó ti rí igi ọ̀pọ̀tọ́ kan lọ́nà ó yà lọ sí ìdí rẹ̀ ṣùgbọ́n kò rí nǹkan kan lórí rẹ̀ àfi kìkì ewé ó bá sọ fún un pé. o kò ní so mọ́ láéláé lẹ́sẹ̀kẹsẹ̀ ni igi ọ̀pọ̀tọ́ náà bá gbẹ nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rí ẹnu yà wọ́n wọ́n ń sọ pé. báwo ni igi ọ̀pọ̀tọ́ náà ṣe gbẹ lẹ́sẹ̀kẹsẹ̀. jésù dá wọn lóhùn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé bí ẹ bá ní ìgbàgbọ́ láìsiyèméjì ohun tí ó ṣẹlẹ̀ sí igi ọ̀pọ̀tọ́ yìí nìkan kọ́ ni ẹ ò ṣe ṣùgbọ́n bí ẹ bá sọ fún òkè yìí pé dìde kí o lọ rì sínú òkun bẹ́ẹ̀ ni yóò rí ohunkóhun tí ẹ bá béèrè nínú àdúrà bí ẹ bá gbàgbọ́ ẹ ó rí i gbà. nígbà tí jésù dé inú tẹ́ḿpìlì bí ó ti ń kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà ìlú wá sọ́dọ̀ rẹ̀ wọ́n bi í pé. irú agbára wo ni o fi ń ṣe nǹkan wọ̀nyí ta ni ó sì fún ọ ní agbára náà. jésù dá wọn lóhùn pé. èmi náà yóò bi yín léèrè ọ̀rọ̀ kan tí ẹ bá dá mi lóhùn èmi náà yóò wá sọ irú agbára tí mo fi ń ṣe nǹkan wọ̀nyí ìrìbọmi tí Jòhánù ń ṣe báwo ló ti jẹ́ ṣé láti ọ̀dọ̀ Ọlọ́run wá ni tàbí láti ọ̀dọ̀ ènìyàn. wọ́n wá bẹ̀rẹ̀ sí bá ara wọn jiyàn wọ́n ń wí pé. bí a bá sọ pé láti ọ̀run ni yóò bi wá pé kí ló dé tí ẹ kò fi gbà á gbọ́ bí a bá sì wí pé láti ọ̀dọ̀ ènìyàn ni a bẹ̀rù àwọn ènìyàn nítorí gbogbo ènìyàn gbà pé wòlíì tòótọ́ ni Jòhánù wọ́n bá dá Jésù lóhùn pé àwa kò mọ̀ ó bá sọ fún wọn pé èmi náà kò ní sọ irú àṣẹ tí mo fi ń ṣe nǹkan wọ̀nyí fún yín ó wáá bi wọn pé kí ni ẹ rò nípa èyí ọkùnrin kan ní ọmọ méjì ó lọ sọ́dọ̀ èkíní ó sọ fún un pé ọmọ lọ ṣiṣẹ́ nínú ọgbà àjàrà mi lónìí ọmọ náà dá a lóhùn pé n kò ní í lọ ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ ó ronú pìwàdà ó bá lọ ọkùnrin náà lọ sọ́dọ̀ ọmọ kejì ó sọ fún un bí ó ti sọ fún èkíní ọmọ náà dá a lóhùn pé ó dára mo gbọ́ bàbá ṣùgbọ́n kò lọ nínú àwọn méjèèjì èwo ni ó ṣe ìfẹ́ bàbá rẹ̀. wọ́n ní ìkíní ni jésù bá sọ fún wọn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé àwọn agbowó òde àti àwọn aṣẹ́wó yóò ṣáájú yín wọ ìjọba ọlọ́run nítorí jòhánù wá sọ́dọ̀ yín ní ọ̀nà òdodo ṣùgbọ́n ẹ kò gbà á gbọ́ ṣùgbọ́n àwọn agbowó òde àti àwọn aṣẹ́wó gbà á gbọ́ lẹ́yìn tí ẹ rí èyí ẹ kò ronúpìwàdà kí ẹ gbà á gbọ́. Jésù ní. ẹ tún gbọ́ òwe mìíràn bàbá kan wà tí ó gbin èso àjàrà sí oko rẹ̀ ó ṣe ọgbà yíyí ká ó wa ilẹ̀ ìfúntí síbẹ̀ ó kọ́ ilé ìṣọ́ ó bá fi ilé àwọn alágbàro lọ́wọ́ ó lọ sí ìdálẹ̀ nígbà tí ó tó àkókò ìkórè ó rán àwọn ẹrú rẹ̀ sí àwọn alágbàro náà láti gba ìpín tirẹ̀ wá nínú èso rẹ̀ ṣùgbọ́n àwọn alágbàro náà mú àwọn ẹrú rẹ̀ wọ́n na àwọn kan wọ́n pa àwọn kan wọ́n sọ àwọn mìíràn ní òkúta síbẹ̀ ó tún rán àwọn ẹrú mìíràn tí wọ́n pọ̀ ju àwọn tí àkọ́kọ́ lọ ṣùgbọ́n bákan náà ni àwọn alágbàro yìí ṣe sí wọn ní ìgbẹ̀yìn ó rán ọmọ rẹ̀ sí wọn ó ní wọn ò bu ọlá fún ọmọ mi ṣùgbọ́n nígbà tí àwọn alágbàro náà rí ọmọ rẹ̀ wọ́n wí láàrin ara wọn pé àrólé rẹ̀ ní èyí ẹ wá ẹ jẹ́ kí a pa á kí ogún rẹ̀ lè di tiwa wọ́n bá mú un wọ́n tì í jáde kúrò nínú ọgbà àjàrà wọ́n sì pa á nítorí náà nígbà tí ẹni tí ó ní ọgbà àjàrà bá dé kí ni yóò ṣe sí àwọn alágbàro náà. wọ́n dá a lóhùn pé pípa ni yóò pa àwọn olubi náà yóò fi ọgbà àjàrà rẹ̀ lé àwọn alágbàro mìíràn lọ́wọ́ tí yóò fún ní èso ní àkókò tí ó wọ̀. Jésù sọ fún wọn pé. ẹ kò tí ì kà nínú ìwé mímọ́ pé òkúta tí àwọn tí ń mọlé kọ̀ sílẹ̀ òun ni ó di pàtàkì ní igun ilé iṣẹ́ olúwa ni èyí ìyanu ni ó jẹ́ lójú wa nítorí èyí mo sọ fún yín pé a gba ìjọba ọlọ́run lọ́wọ́ yín a fi fún orílẹ̀-èdè tí yóò so èso tí ó yẹ bí ènìyàn bá kọlu òkúta yìí olúwa rẹ̀ yóò rún wómúwómú bí òkúta yìí bá bọ́lu ènìyàn yóò rẹ́ olúwa rẹ̀ pẹ́tẹ́pẹ́tẹ́. nígbà tí àwọn olórí àlùfáà àti àwọn farisí gbọ́ àwọn òwe wọ̀nyí wọ́n mọ̀ pé àwọn ni ó ń bá wí. wọ́n bá wá ọ̀nà láti mú un ṣùgbọ́n wọ́n bẹ̀rù àwọn ènìyàn nítorí àwọn ènìyàn gbà á bíi wòlíì. Mátíù orí kejìlélógún Jésù tún fi òwe bá wọn sọ̀rọ̀ ó ní. ìjọba ọ̀run dàbí ọba kan tí ó ń gbéyàwó fún ọmọ rẹ̀ ó rán àwọn ẹrú rẹ̀ lọ pé àwọn tí ó dájọ́ ìgbéyàwó náà fún ṣùgbọ́n wọn kò fẹ́ wá ó tún rán àwọn ẹrú mìíràn kí wọ́n sọ fún àwọn tí a ti pè pé mo ti ṣe àṣetán mo ti pa màálùú àti àwọn ẹran ọlọ́ràá mo ti ṣe ètò gbogbo tán ẹ wá sí ibi ìgbéyàwó ṣùgbọ́n wọn kò bìkítà ọ̀kan lọ sí oko rẹ̀ òmíràn lọ sí ìdí òwò rẹ̀ àwọn ìyókù kì àwọn ẹrú mọ́lẹ̀ wọ́n lù wọ́n pa inú wa bí ọba náà ó bá rán àwọn ọmọ ogun rẹ̀ kí wọ́n pa àwọn apànìyàn wọn nírun kí wọ́n sì dáná sun ìlú wọn ó bá sọ fún àwọn ẹrú rẹ̀ pé a ti parí gbogbo ètò ìgbéyàwó ṣùgbọ́n àwọn tí a ti pè kò yẹ ẹ wá lọ sí gbogbo oríta ìlú ẹ pè gbogbo ẹni tí ẹ bá rí wá sí ibi ìgbéyàwó àwọn ẹrú náà bá lọ sí ìgboro wọ́n kó gbogbo àwọn tí wọ́n rí wá àti àwọn ènìyàn rere àti àwọn ènìyàn burúkú onírúurú ènìyàn bá kún ibi àsè ìgbéyàwó nígbà tí ọba wọlé láti wo àwọn tí wọ́n ń jẹun ó rí ọkùnrin kan níbẹ̀ tí kò wọ aṣọ ìgbéyàwó ọba bi í pé arákùnrin báwo ni o ti ṣe wọ ìhín láì ní aṣọ ìgbéyàwó ṣùgbọ́n kẹ́kẹ́ pamọ́ ọkùnrin náà lẹ́nu ọba pàṣẹ fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé ẹ dì í tọwọ́ kí ẹ sọ ọ́ sínú òkùnkùn biribiri níbẹ̀ ni ẹkún àti ìpayín keke yóò wà nítorí ọ̀pọ̀lọpọ̀ ni a pè ṣùgbọ́n àwọn díẹ̀ ni a yàn. àwọn Farisí bá lọ foríkorí wọ́n ń wárán tí wọn yóò fi ká ọ̀rọ̀ mọ́ Jésù lẹ́nu wọ́n bá rán àwọn ọmọ ẹ̀yìn wọn pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn Hẹ́rọ́dù láti bi í pé. olùkọ́ni a mọ̀ pé olóòótọ́ ni ọ́ àti pé pẹ̀lú òtítọ́ ni o fi ń kọ́ ènìyàn ní ọ̀nà Ọlọ́run o kì í ṣe ojúsàájú fún ẹnikẹ́ni nítorí o kì í wojú ènìyàn kí o tó sọ̀rọ̀ nítorí náà sọ ohun tí o rò fún wa ó tọ̀nà láti san owó orí fún késárì ni àbí kò tọ̀nà. ṣùgbọ́n jésù mọ èrò ibi tí ó wà lọ́kàn wọn ó ní. kí ló dé tí ẹ fi ń dẹ ẹ̀yin alárekereke yìí ẹ fi owó tí ẹ fi ń san owó orí hàn mí. wọ́n bá mú owó fàdákà kan fún un ó wáá bi wọ́n pé. àwòrán àti àkọlé ta ni èyí. wọ́n dá a lóhùn pé. ti késárì ni ó bá sọ fún wọn pé. tí ó bá rí bẹ́ẹ̀ ẹ fi ohun tí ó jẹ́ ti késàrì fún késàrì kí ẹ sì fi ohun tí í ṣe ti ọlọ́run fún ọlọ́run. nígbà tí wọ́n gbọ́ báyìí ẹnu yà wọ́n wọ́n bá fi sílẹ̀ wọ́n sì bá tiwọn lọ. ní ọjọ́ náà àwọn sadusí kan wá sọ́dọ̀ rẹ̀ àwọn sadusí ni wọ́n sọ pé kò sí àjínde wọ́n bi í pé. olùkọ́ni Mósè sọ pé bí ẹnìkan bá kú láì ní ọmọ kí àbúrò rẹ̀ fẹ́ aya rẹ̀ kí ó lè bí ọmọ fún ẹ̀gbọ́n rẹ̀ àwọn tẹ̀gbọ́n-tàbúrò méje kan wà lọ́dọ̀ wa èkíní gbé ìyàwó láìpẹ́ ó kú nígbà tí kò bí ọmọ ó fi ìyàwó rẹ̀ sílẹ̀ fún àbúrò rẹ̀ èkejì náà kú àti ẹ̀kẹta títí tí àwọn méjèèje fi kú ní ìkẹyìn gbogbo wọn obìnrin náà wá kú tí ó bá di àkókò àjíǹde nínú àwọn méjèèje ìyàwó ta ni obìnrin náà yóò jẹ́ nígbà tí ó jẹ́ pé gbogbo wọn ni wọ́n fi ṣe aya jésù dá wọn lóhùn pé ẹ ṣìnà nítorí pé ẹ kò mọ ìwé mímọ́ àti agbára ọlọ́run nítorí pé ní àkókò àjínde kò ní sí pé à ń gbéyàwó tàbí pé à ń fi ọmọ fún ọkọ nítorí bí àwọn áńgẹ́lì ti rí ní ọ̀run ni wọn yóò rí nípa ti àjínde àwọn òkú ẹ kò tí ì ka ọ̀rọ̀ tí ọlọ́run sọ fún yín pé èmi ni ọlọ́run abrahamu ọlọ́run isaki àti ọlọ́run jacobu ọlọ́run kì í ṣe ọlọ́run àwọn òkú ọlọ́run àwọn alààyè ni. nígbà tí àwọn ènìyàn gbọ́ ẹnu yà wọ́n sí ẹ̀kọ́ rẹ̀ nígbà tí àwọn Farisí gbọ́ pé ó ti pa àwọn Sadusí lẹ́nu mọ́ wọ́n kó ara wọn jọ ọ̀kan nínú wọn tí ó jẹ́ amòfin bí í ní ìbéèrè kan láti fi dẹ́ ẹ́ pé. olùkọ́ni òfin wo ni ó ṣe pàtàkì jùlọ nínú ìwé òfin. Jésù dá a lóhùn pé. fẹ́ olúwa ọlọ́run rẹ pẹ̀lú gbogbo ọkàn rẹ àti gbogbo ẹ̀mí rẹ àti ní gbogbo èrò rẹ èyí ni òfin tí ó ga jùlọ òun sì ni èkíní èkejì fi ara jọ ọ́ fẹ́ràn ọmọnìkejì rẹ bí o ti fẹ́ ara rẹ òfin méjèèjì wọ̀nyí ni gbogbo òfin ìyókù àti ọ̀rọ̀ inú ìwé àwọn wòlíì rọ̀ mọ́. nígbà tí àwọn Farisí péjọpọ̀ Jésù bi wọ́n pé. kí ni ẹ nípa Mèsáyà ọmọ ta ni. wọ́n dá a lóhùn pé. ọmọ Dáfídì ni. ó bá tún bi wọ́n pé. bí ó bá jẹ́ bẹ́ẹ̀ báwo ni ẹ̀mí mọ́ ṣe darí dáfídì tí dáfídì fi pe mẹ̀sáyà ní olúwa dáfídì sọ pé olúwa sọ fún olúwa mi pé jókòó ní ọwọ́ ọ̀tún mi títí n ó fi sọ àwọn ọ̀tá rẹ di ohun ìtìsẹ̀ rẹ bí dáfídì bá pè é ní olúwa báwo ni mẹ̀sáyà ti ṣe jẹ́ ọmọ rẹ̀. kò sí ẹnìkan tí ó lè dá lóhùn ọ̀rọ̀ yìí láti ọjọ́ náà ẹnikẹ́ni kò ní ìgboyà láti tún bí i ní ohunkóhun mọ́. Mátíù orí kẹtàlélógún jésù bá sọ fún àwọn ènìyàn àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. àwọn amòfin àti àwọn farisí ni olùtúmọ̀ òfin mósè nítorí náà ohun gbogbo tí wọ́n bá sọ fún yín ni kí ẹ ṣe ṣùgbọ́n ẹ má ṣe tẹ̀lé ìwà wọn nítorí ọ̀tọ̀ ni ohun tí wọn ó sọ ọ̀tọ̀ ni ohun tí wọn ó ṣe wọn á di ẹrù wúwo wọn á gbé e ka àwọn ènìyàn lórí bẹ́ẹ̀ ni àwọn fúnra wọn kò sì jẹ́ fi ọwọ́ wọn kan ẹrù náà gbogbo ohun tí wọ́n ń ṣe wọ́n ń wọ́n á di tírà palaba palaba mọ́ iwájú wọ́n á ṣe wájawája ńláńlá sí etí aṣọ wọn wọ́n fẹ́ràn ìjókòó ọlá ní ibi àṣẹ wọ́n fẹ́ràn àga iwájú ní ilé ìpàdé wọ́n fẹ́ràn kí ènìyàn máa kí wọn láàrin ọjà àti kí àwọn ènìyàn máa pè wọ́n ní olùkọ́ni ṣùgbọ́n ẹ̀yin ní tiyín ẹ má jẹ́ kí wọ́n pè yín ní olùkọ́ni nítorí ẹnìkan ṣoṣo ni olùkọ́ni yín arákùnrin ni gbogbo yín jẹ́ ẹ má pe ẹnìkan ní baba ní ayé nítorí ẹnìkan ṣoṣo ní baba yín ẹni tí ó wà ní ọ̀run bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ kí ẹnikẹ́ni pè yín ní ọ̀gá nítorí ọ̀gá kan ṣoṣo ni ẹ ní òun ni mẹ̀sáyà ẹni tí ó bá lọ́lá jùlọ láàrin yín ni kí ó ṣe ìránṣẹ́ yín ẹni tí ó bá gbé ara rẹ̀ ga ni a ó rẹ̀ sílẹ̀ ẹni tí ó bá rẹ̀ ara rẹ̀ sílẹ̀ ni a ó gbé ga ẹ gbé ẹ̀yin amòfin àti ẹ̀yin Farisí ẹ̀yin alárékérekè wọ̀nyí nítorí ẹ ti ilẹ̀kùn ìjọba ọ̀run mọ́ àwọn ènìyàn ẹ̀yin fúnra yín kò wọlé bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n fẹ́ wọlé ẹ kò jẹ́ kí wọ́n wọlé ẹ gbé ẹ̀yin amòfin àti farisí aláìṣòótọ́ nítorí ẹ̀ ń jẹ ilé àwọn opó run ẹ̀ ń fi àdúrà gígùn ṣe ìbòjú nítorí èyí ẹ ó gba ìdálẹ́bi púpọ̀ ẹ gbé ẹ̀yin amòfin àti ẹ̀yin farisí ẹ̀yin aláṣehàn nítorí ẹ̀ ń la òkun àti oríṣiríṣi ìlú kọjá láti mú ẹyọ ẹnìkan láti orílẹ̀-èdè mìíràn wọ ẹ̀sìn yín nígbà tí ó bá ti wọ ẹ̀sìn tán ẹ wá sọ ọ́ di ẹni ọ̀run àpáàdì ní ìlọ́po méjì ju ẹ̀yin alára lọ ẹ gbé ẹ̀yin afọ́jú tí ń fọ̀nà han ènìyàn ẹ ń sọ pé bí ènìyàn bá fi tẹ́ḿpìlì búra kò ṣe nǹkan kan ṣùgbọ́n bí ènìyàn bá fi wúrà tí ó wà nínú tẹ́ḿpìlì búra olúwa rẹ̀ ní láti mú ìbúra rẹ̀ ṣẹ ẹ̀yin afọ́jú òmùgọ̀ wọ̀nyí èwo ni ó ṣe pàtàkì jù wúrà ni tàbí tẹ́ḿpìlì tí a fi sọ wúrà di ohun ìyàsọ́tọ̀ ẹ tún sọ pé bí ènìyàn bá fi pẹpẹ ìrúbọ búra kò ṣe nǹkan kan ṣùgbọ́n bí ènìyàn bá fi ọrẹ tí ó wà lórí pẹpẹ ìrúbọ búra olúwa rẹ̀ ní láti mú ìbúra rẹ̀ ṣẹ ẹ̀yin afọ́jú wọ̀nyí èwo ni ó ṣe pàtàkì jù ọrẹ ni tàbí pẹpẹ ìrúbọ tí ó sọ ọ́ di ohun ìyàsọ́tọ̀ nítorí náà ẹni tí ó bá fi pẹpẹ ìrúbọ búra àti pẹpẹ àti ohun gbogbo tí ó wà lórí rẹ̀ ni ó fi búra ẹni tí ó bá fi tẹ́ḿpìlì búra ohun tí ó wà nínú rẹ̀ àti ọlọ́run tí ó ń gbé inú rẹ̀ ni ó fi búra pẹ̀lú ẹni tí ó bá fi ọ̀run búra ó fi ìtẹ́ ọlọ́run àti ọlọ́run tí ó jókòó lórí ìtẹ́ náà búra pẹ̀lú ẹ gbé ẹ̀yin amòfin àti ẹ̀yin farisí ẹ̀yin aláṣẹ hàn wọ̀nyí ẹ̀ ń sọ ìdámẹ́wàá àwọn èròjà ọbẹ̀ tí wọ́n jẹ́ eléwé nígbà tí ẹ gbàgbé àwọn ohun tí ó ṣe pàtàkì nínú òfin bí ìdájọ́ òdodo àánú àti ìgbàgbọ́ àwọn ohun tí ẹ bá mójútó nìyí láì gbàgbé ìdámẹ́wàá ẹ̀yin afọ́jú tí ń fọ̀nà han ènìyàn ẹ̀ ń yọ kòkòrò tíntìntì kúrò nínú ohun tí ẹ̀ ń mu ṣùgbọ́n ẹ̀ ń gbé ràkúnmí mì mọ́ omi yín ẹ gbé ẹ̀yin amòfin àti ẹ̀yin farisí ẹ̀yin aláṣẹ hàn ẹ̀ ń fọ òde ife àti òde àwo oúnjẹ nígbà tí inú wọn kún fún àwọn ohun tí ẹ fi ìwà olè àti ìwà ìmọtara ẹni nìkan jágbà ìwà afọ́jú Farisí kọ́kọ́ fọ inú ife iná òde rẹ̀ náà yóò sì mọ́ ẹ gbé ẹ̀yin amòfin àti ẹ̀yin Farisí ẹ̀yin aláṣẹ hàn wọ̀nyí ẹ dàbí àwọn ibojì tí a kùn ní funfun tí ó dùn ún wò lóde ṣùgbọ́n inú wọn kún fún egungun òkú àti oríṣiríṣi ohun ẹ̀gbin bẹ́ẹ̀ gan-an ni ẹ̀yin náà rí lóde lójú àwọn ènìyàn ẹ dàbí ẹni rere ṣùgbọ́n ẹ kún fún àṣehàn àti ìwà burúkú ẹ gbé ẹ̀yin amòfin àti ẹ̀yin farisí ẹ̀yin aláṣehàn wọ̀nyí ẹ ń ṣe ibojì fún àwọn wòlíì ẹ sì ń ṣe ibojì àwọn ènìyàn rere lọ́ṣọ̀ọ́ ẹ wá ń sọ pé bí ó bá jẹ́ pé a wà ní ìgbà àwọn bàbá wa àwa kò bá ti lọ́wọ́ nínú ikú àwọn wòlíì nípa gbólóhùn yìí ẹ̀ ń jẹ́rìí sí ara yín pé ọmọ àwọn tí ó pa àwọn wòlíì nìyí bó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ múra kí ẹ parí ohun tí àwọn baba yín ṣe kù ẹ̀yin ejò ìran paramọ́lẹ̀ báwo ni ẹ kò ti ṣe ní gba ìdájọ́ ọ̀run àpáàdì nítorí èyí ni mo fi rán àwọn wòlíì àwọn ọ̀jọ̀gbọ́n àti àwọn amòfin sí yín ẹ ó pa òmíràn nínú wọn ẹ ó sì kan òmíràn mọ́ àgbélébùú ẹ ó na àwọn mìíràn nínú wọn ní ilé ìpàdé yín ẹ ó sì máa lépa wọn láti ìlú dé ìlú ẹ ó ṣe gbogbo nǹkan wọ̀nyí kí ẹ lè fi orí gba ẹ̀bi ikú gbogbo ènìyàn rere tí ẹ ti ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ ohun tí ó ṣẹ̀ látòrí ábélì ẹni rere títí fi dé orí sakaraya ọmọ bẹrẹkáyà tí ẹ pa láàrin àgọ́ mímọ́ àti pẹpẹ ìrúbọ mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ìran yìí ni yóò fi orí fá gbogbo ẹ̀bi yìí Jerúsálẹ́mù jerusalemu ìwọ tí ò ń pa àwọn wòlíì tí ò ń sọ àwọn tí a rán sí ọ ní òkúta pa ìgbà mélòó ni mo ti fẹ́ kó àwọn ọmọ rẹ jọ bí adìẹ ti ń kó àwọn ọmọ rẹ̀ sí abẹ́ ṣùgbọ́n ó kọ̀ fún mi wò ó a ó sọ tẹ́ḿpìlì rẹ di ahoro nítorí náà mo sọ fún yín pé ẹ kò ní fojú kàn mí mọ́ títí di àkókò tí ẹ ó wí pé olùbùkún ni ẹni tí ń bọ̀ wá ní orúkọ olúwa. matthew orí kẹrìnlélógún. jésù jáde kúrò nínú tẹ́ḿpìlì bí ó ti ń lọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá wọ́n pe àkíyèsí rẹ̀ sí bí a ti ṣe kọ́ ilé náà ó sọ fún wọn pé. ṣé ẹ rí gbogbo ilé yìí mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé kò ní ku òkúta kan lórí èkejì tí wọn kò ní wó palẹ̀. nígbà tí jésù jókòó lórí òkè olífì àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ ọ́ wá wọ́n bi í pé. sọ fún wa nígbà wo ni gbogbo èyí yóò ṣẹlẹ̀ kí sì ni àmì àkókò wíwá rẹ àti ti òpin ayé. jésù dá wọn lóhùn pé. ẹ ṣọ́ra kí ẹnikẹ́ni má bàa tàn yín jẹ nítorí ọ̀pọ̀ ni yóò wá ní orúkọ mi tí wọn yóò máa sọ pé èmi gan ni mẹ̀sáyà náà wọn yóò sì tan ọ̀pọ̀lọpọ̀ jẹ àkókò ń bọ̀ tí ẹ ò gbúrò ogun àti ìrọ́kẹ̀kẹ̀ ogun ẹ má bẹ̀rù èyí ní láti rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kò ì tí ì tó àkókò tí òpin ayé yóò dé nítorí orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè ìjọba yóò dìde sí ìjọba ìyàn yóò mú ilẹ̀ yóò máa mì ní ọ̀pọ̀lọpọ̀ ìlú ìbẹ̀rẹ̀ ìrora bíi ti ìrọbí ní gbogbo èyí ní àkókò náà wọn yóò fà yín lé àwọn ènìyàn lọ́wọ́ pé kí wọ́n jẹ yín níyà kí wọ́n sì pa yín gbogbo ará ayé ni yóò kórìíra yín nítorí orúkọ mi ọ̀pọ̀lọpọ̀ yóò kùnà nínú ìgbàgbọ́ wọn yóò tú àwọn mìíràn fò wọn yóò sì kórìíra àwọn mìíràn ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì èké ni yóò dìde wọn yóò tan ọ̀pọ̀lọpọ̀ jẹ nítorí pé ìwà ìbàjẹ́ yóò gbilẹ̀ ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò rẹ̀wẹ̀sì ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin òun ni a ó gbàlà a ó wàásù ìyìn rere ìjọba yìí ní gbogbo ayé gẹ́gẹ́ bí ẹ̀rí sí gbogbo orílẹ̀-èdè lẹ́yìn náà ni òpin yóò dé nígbà náà ni ẹ ó rí ohun ẹ̀gbin tí wòlíì Dáníẹ́lì ti sọ tẹ́lẹ̀ tí ó dúró ní ibi mímọ́ ìwọ olùkàwé yìí jẹ́ kí ohun tí ò ń kà yé ọ tí èyí bá ti ṣẹlẹ̀ kí àwọn tí ó wà ní Jùdíà sá lọ sí orí òkè ẹni tí ó wà lókè pẹ̀tẹ́ẹ̀sì kò gbọ́dọ̀ sọ̀kalẹ̀ wọlé lọ mú àwọn ohun ìní rẹ̀ ẹni tí ó wà lóko kò gbọ́dọ̀ padà sẹ́yìn láti lọ mú ẹ̀wù rẹ̀ tí ó bọ́ sílẹ̀ ó ṣe fún àwọn aboyún àti fún àwọn tí wọ́n bá ń tọ́ ọmọ lọ́wọ́ ní ọjọ́ náà ẹ gbàdúrà pé kí sísá yín má bọ́ sínú ìgbà òtútù níní tàbí sí ọjọ́ ìsinmi nítorí ìpọ́njú yóò pọ̀ ní àkókò náà irú èyí tí kò sí rí láti ìbẹ̀rẹ̀ ayé títí di ìsinsìnyí irú rẹ̀ kò sì tún ní sí mọ́ bí ọlọ́run kò bá dé àwọn ọjọ́ náà kù ni ẹ̀dá kankan kì bá tí là ṣùgbọ́n nítorí àwọn àyànfẹ́ ọlọ́run yóò dé àwọn ọjọ́ náà kù ní àkókò náà bí ẹnìkan bá sọ fún yín pé wò ó mẹsáyà náà nìyí níhìn tàbí wò ó mẹsáyà ló wà lọ́hùn-ún nì ẹ má ṣe gbàgbọ́ nítorí àwọn mẹsáyà èké àti àwọn wòlíì èké yóò dìde wọn yóò fi àmì ńlá hàn wọn yóò sì ṣe iṣẹ́ ìyanu láti tan ènìyàn jẹ bí ó bá ṣeé ṣe fún wọn wọn ó tan àwọn àyànfẹ́ pàápàá jẹ ẹ wò ó ogun àsọtẹ́lẹ̀ nìyí nítorí náà bí wọ́n bá sọ fún yín pé ẹ wá wò ó ní aṣálẹ̀ ẹ má lọ tàbí tí wọ́n bá sọ pé ẹ wá wò ó ní ìyẹ̀wù ẹ má ṣe gbàgbọ́ nítorí bí mọ̀nàmọ́ná ti ń kọ ní ìlà oòrùn tí ó sì mọ́lẹ̀ dé ìwọ̀ oòrùn bẹ́ẹ̀ gan ni dídé ọmọ ènìyàn yóò rí níbi tí òkú ẹran bá wà níbẹ̀ ni àwọn gúnugún yóò péjọ sí lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn ìpọ́jú ọjọ́ wọn nì oòrùn yóò ṣókùnkùn òṣùpá kò ní tan ìmọ́lẹ̀ rẹ̀ àwọn ìràwọ̀ yóò jábọ́ láti ọ̀run gbogbo àwọn agbára tí ó wà ní ọ̀run ni a ó mì jìgìjìgì àmì ọmọ ènìyàn yóò wá yọ ní ọ̀run gbogbo àwọn ẹ̀yà ayé yóò figbe ta wọn yóò rí ọmọ ènìyàn tí ó ń bọ̀ lórí ìkúùkù ní ọ̀run pẹ̀lú agbára ògo ńlá yóò wá rán áńgẹ́lì rẹ̀ pẹ̀lú fèrè ńlá wọn yóò kó àwọn àyànfẹ́ rẹ̀ jọ láti igun mẹ́rẹ̀ẹ̀rin ayé àní láti ìkangun ọ̀run kan dé ìkangun kejì ẹ kọ́ ẹ̀kọ́ lára igi ọ̀pọ̀tọ́ nígbà tí ẹ̀ka rẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ yọ tí ó bá bẹ̀rẹ̀ sí í rúwé ẹ mọ̀ pé ìgbà ẹ̀ẹ̀rùn súnmọ́ tòsí bẹ́ẹ̀ gan-an ni nígbà tí ẹ bá rí gbogbo nǹkan wọ̀nyí kí ẹ̀yin náà mọ̀ pé àkókò súnmọ́ tòsí ó ti dé ẹnu ọ̀nà mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé àwọn ènìyàn ìran yìí kò ní tí ì kú tán títí gbogbo nǹkan wọ̀nyí yóò fi ṣẹlẹ̀ ọ̀run àti ayé yóò kọjá lọ ṣùgbọ́n ọ̀rọ̀ mi kò ní kọjá lọ kò sí ẹni tí ó mọ ọjọ́ náà àti wákàtí náà àwọn áńgẹ́lì ọ̀run kò mọ̀ ọmọ pápá kò mọ̀ àfi bàbá nìkan ni ó mọ̀ nítorí bí ó ti rí ní ìgbà noa bẹ́ẹ̀ ní àkókò dídé ọmọ ènìyàn yóò rí nítorí ní àkókò náà kí ìkún omi tó dé ńṣe ni wọ́n ń jẹ tí wọ́n ń mu wọ́n ń gbé ìyàwó wọ́n ń fi ọmọ fọ́kọ títí ó fi di ọjọ́ tí noa wọ inú ọkọ̀ wọn kò fura títí ìkún omi fi dé tí ó gbá gbogbo wọn lọ bẹ́ẹ̀ ni àkókò dídé ọmọ ènìyàn yóò rí àwọn méjì yóò wà ní oko a ó mú ọ̀kan a ó fi èkejì sílẹ̀ àwọn obìnrin méjì yóò máa lọ kà nínú ilé ìlọ́kà a ó mú ọ̀kan a ó fi èkejì sílẹ̀ nítorí náà ẹ máa ṣọ́nà nítorí ẹ kò mọ ọjọ́ tí olúwa yín ń bọ̀ ẹ mọ èyí pé bí baálé bá mọ àsìkò tí olè yóò dé ìbá máa ṣọ́nà kìbá ti jẹ́ kí olè kó ilé rẹ̀ nítorí náà kí ẹ̀yin náà wà ní ìmúrasílẹ̀ nítorí ní wákàtí tí ẹ kò rò tẹ́lẹ̀ ni ọmọ ènìyàn yóò dé bí ẹrú kan bá jẹ́ olóòótọ́ àti ọlọ́gbọ́n ọ̀gá rẹ̀ á fi ilé rẹ̀ lé e lọ́wọ́ pé kí ó máa fún àwọn ènìyàn ní oúnjẹ lásìkò ayọ̀ ń bẹ fún ẹrú náà tí ọ̀gá rẹ̀ bá bá lẹ́nu iṣẹ́ rẹ̀ mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé yóò fi ṣe olùtọ́jú ohun gbogbo tí ó ní ṣùgbọ́n bí ẹrú bá jẹ́ olubi tí ó bá rò ní ọkàn rẹ̀ pé ọ̀gá mi kò ní tètè dé tí ó wá bẹ̀rẹ̀ sí í lu àwọn ẹrú ẹlẹgbẹ́ rẹ̀ tí ó ń jẹ tí ó ń mu pẹ̀lú àwọn ọ̀mùtí ọ̀gá ẹrú náà yóò dé ní ọjọ́ tí kò rò àti ní wákàtí tí kò lérò ọ̀gá rẹ̀ yóò wá nà án yóò fi sí àárín àwọn aláìṣòótọ́ níbẹ̀ ni yóò máa gbé sunkún tí yóò sì máa payín keke. Mátíù orí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n. ní àkókò náà ọ̀rọ̀ ìjọba ọ̀run yóò dàbí ohun tí ó ṣẹlẹ̀ sí àwọn wúńdíá mẹ́wàá tí wọ́n gbé àtùpà wọn láti jáde lọ pàdé ọkọ ìyàwó márùn nínú wọn jẹ́ òmùgọ̀ márùn sì jẹ́ ọlọ́gbọ́n àwọn òmùgọ̀ gbé àtùpà ṣùgbọ́n kò gbé epo lọ́wọ́ àwọn ọlọ́gbọ́n rọ epo sínú ìgò wọ́n gbé e lọ́wọ́ pẹ̀lú àtùpà wọn nígbà tí ọkọ ìyàwó pẹ́ kí ó tó dé gbogbo wọn bẹ̀rẹ̀ sí tòògbé wọ́n bá sùn lọ nígbà tí ó di àárín ọ̀gànjọ́ igbe ta pé ọkọ ìyàwó dé ẹ jáde lọ pàdé rẹ̀ nígbà náà ni gbogbo àwọn wúndíá náà tají wọ́n tún iná àtùpà wọn ṣe àwọn wúndíá òmùgọ̀ wá bẹ̀rẹ̀ sí bẹ̀ àwọn ọlọ́gbọ́n pé ẹ jọ̀wọ́ ẹ fún wa nínú epo yín nítorí àtùpà wa ń kú lọ àwọn ọlọ́gbọ́n dá wọn lóhùn pé rárá o epo tí a ní kò tó fún àwa àti ẹ̀yin ẹ kúkú lọ sọ́dọ̀ àwọn tí ń ta epo kí ẹ ra tiyín nígbà tí wọ́n lọ ra epo ọkọ ìyàwó dé àwọn tí wọ́n ti múra sílẹ̀ bá wọ ilé ibi ìgbéyàwó pẹ̀lú rẹ̀ wọ́n sì ti ilẹ̀kùn ní ìgbẹ̀yìn àwọn wúndíá yòókù dé wọ́n ní alàgbà alàgbà ẹ ṣílẹ̀kùn fún wa ṣùgbọ́n ó dá wọn lóhùn pé rárá o mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé èmi kò mọ̀ yín nítorí náà ẹ máa ṣọ́nà nítorí ẹ kò mọ ọjọ́ tàbí àkókò nígbà náà ìjọba ọ̀run yóò tún rí báyìí ọkùnrin kan lọ sí ìdálẹ̀ ó bá pe àwọn ẹrú rẹ̀ ó fi àwọn dúkìá rẹ̀ lé wọn lọ́wọ́ ó fún ọ̀kan ní àpò owó márùn-ún ó fún èkejì ní àpò méjì ó fún ẹ̀kẹta ní àpò kan ó fún ọ̀kọ̀ọ̀kan wọn bí agbára rẹ̀ ti tó ó bá lọ sí ìdálẹ̀ kíá bí ó ti lọ tán ẹni tí ó gba àpò márùn-ún lọ ṣòwò ó bá jèrè àpò márùn-ún bákan náà ni ẹni tí ó gba àpò méjì òun náà jèrè àpò méjì ṣùgbọ́n ẹni tí ó gba àpò kan lọ wá ilẹ̀ ó bá bo owó olúwa rẹ̀ mọ́lẹ̀ lẹ́yìn ọjọ́ pípẹ́ olúwa àwọn ẹrú náà dé ó bá bẹ̀rẹ̀ sí bí wọ́n bí wọ́n ti ṣe sí nígbà tí ẹni tí ó gba àpò márùn-ún dé ó gbé àpò márùn-ún mìíràn wá ó ní alàgbà àpò márùn-ún ni ó fún mi mo ti jèrè àpò márùn-ún lórí rẹ̀ olúwa rẹ̀ wí fún un pé o ṣeun ìwọ olóòótọ́ ẹrú ènìyàn rere ni ọ́ o ti ṣe olóòótọ́ nínú nǹkan kékeré a ó fi ọ́ ṣe alámòjútó nǹkan púpọ̀ bọ́ sínú ayọ̀ olúwa rẹ bẹ́ẹ̀ náà ni ẹni tí ó gba àpò méjì wá ó ní alàgbà àpò méjì ni ó fún mi mo ti jèrè àpò méjì lórí rẹ̀ olúwa rẹ̀ sọ fún un pé o ṣeun ìwọ olóòótọ́ ẹrú ènìyàn rere ni ọ́ o ti ṣe olóòótọ́ nínú nǹkan kékeré n ó fi ọ ṣe alámòjútó nǹkan púpọ̀ bọ́ sínú ayọ̀ olúwa rẹ lẹ́yìn náà ẹni tí ó gba àpò kan wá ó ní alàgbà mo mọ̀ pé ènìyàn líle ni ọ́ ibi tí o kò fúrúgbìn sí ni o ti ń kórè ibi tí o kò fi nǹkan pamọ́ sí ni ò ń fojú wá a sí ẹ̀rù rẹ bà mí mo bá lọ fi àpò kan rẹ pamọ́ sínú ilẹ̀ òun nìyí gba nǹkan rẹ olúwa rẹ̀ dá a lóhùn pé ìwọ olubi àti onímẹ̀lẹ́ ẹrú yìí o mọ̀ pé èmi a máa kórè níbi tí n kò fúrúgbìn sí àti pé èmi a máa fojú wá nǹkan níbi tí n kò fi pamọ́ sí nígbà tí o mọ̀ bẹ́ẹ̀ kí ni kò jẹ́ kí o fi owó mi fún àwọn agbowó pamọ́ pé nígbà tí mo bá dé kí n lè gba owó mi padà pẹ̀lú èlé nítorí náà ẹ gba àpò kan náà lọ́wọ́ rẹ̀ kí ẹ fún ẹni tí ó ní àpò mẹ́wàá nítorí ẹni tí ó bá ní òun ni a ó túbọ̀ fún kí ó lè ní sí i lọ́wọ́ ẹni tí kò ní ni a ó sì ti gba ìwọ̀nba díẹ̀ tí ó ní kí ẹ mú ẹrú tí kò wúlò yìí kí ẹ tì í sínú òkùnkùn biribiri níbẹ̀ ni ẹkún àti ìpayín keke yóò wà nígbà tí ọmọ ènìyàn bá yọ nínú ìgúnwà rẹ̀ pẹ̀lú gbogbo àwọn áńgẹ́lì nígbà náà ni yóò jókòó lórí ìtẹ́ ògo rẹ̀ gbogbo àwọn orílẹ̀-èdè yóò péjọ níwájú rẹ̀ yóò wá yà wọ́n sọ́tọ̀ọ̀tọ̀ bí olùṣọ́ àgùntàn ti ya àwọn àgùntàn sọ́tọ̀ kúrò lára àwọn ewúrẹ́ yóò fi àwọn olódodo sí ọwọ́ ọ̀tún yóò fi àwọn yòókù sí ọwọ́ òsì nígbà náà ni ọba yóò sọ fún àwọn ti ọwọ́ ọ̀tún pé ẹ wá ẹ̀yin tí bàbá mi ti bùkún ẹ wá jogún ìjọba tí a ti pèsè sílẹ̀ fún yín kí a tó dá ayé nítorí nígbà tí ebi ń pa mí ẹ fún mi ní oúnjẹ nígbà tí òǹgbẹ ń gbẹ mí ẹ fún mi ní omi mu nígbà tí mo jẹ́ àlejò ẹ gbà mí sílé nígbà tí mo wà ní ìhòòhò ẹ daṣọ bò mí nígbà tí mo ṣàìsàn ẹ wá wò mí nígbà tí mo wà lẹ́wọ̀n ẹ wá sọ́dọ̀ mi nígbà náà ni àwọn olódodo yóò dáhùn pé olúwa nígbà wo ni a rí ọ tí ebi ń pa ọ́ tí a fún ọ ní oúnjẹ tàbí tí òǹgbẹ ń gbẹ ọ́ tí a fún ọ ní omi mu nígbà wo ni a rí ọ ní hòhò tí a daṣọ bò ọ́ nígbà wo ni a rí ọ tí o ṣàìsàn tàbí tí o wà lẹ́wọ̀n tí a wá sọ́dọ̀ rẹ ọba yóò wá dá wọn lóhùn pé mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé níwọ̀n ìgbà tí ẹ ti ṣe é fún ọ̀kan nínú àwọn arákùnrin mi tí ó kéré jù lọ èmi ni ẹ ṣe é fún nígbà náà ni yóò wá sọ fún àwọn tí ó wà ní ọwọ́ òsì pé ẹ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin ẹni ègún ẹ lọ sínú iná àjóòkú tí a ti pèsè sílẹ̀ fún èṣù àti àwọn áńgẹ́lì rẹ̀ nítorí nígbà tí ebi ń pa mí ẹ kò fún mi ní oúnjẹ jẹ òògbẹ ń gbẹ mí ẹ kò fún mi ní omi mu mo jẹ́ àlejò ẹ kò gbà mí sílé mo wà ní ìhòhò ẹ kò daṣọ bò mí mo ṣàìsàn mo wà lẹ́wọ̀n ẹ kò wá wò mí nígbà náà ni àwọn náà yóò bi í pé olúwa nígbà wo ni a rí ọ tí ebi ń pa ọ́ tàbí tí òògbẹ ń gbẹ ọ́ tàbí tí ó jẹ́ àlejò tàbí tí ó wà ní ìhòhò tàbí tí ó ṣàìsàn tàbí tí ó wà lẹ́wọ̀n tí a kò bójútó ọ yóò wá dá wọn lóhùn pé mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé níwọ̀n ìgbà tí ẹ kò ti ṣe é fún ọ̀kan nínú àwọn tí ó kéré jùlọ wọ̀nyí èmi ni ẹ kò ṣe é fún àwọn wọ̀nyí ni yóò lọ sínú ìyà àìlópin ṣùgbọ́n àwọn olódodo yóò wọ ìyà àìnípẹ̀kun. Mátíù orí kẹrìndínlọ́gbọ̀n. Nígbà tí Jésù parí gbogbo ọ̀rọ̀ wọ̀nyí, ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. Ẹ mọ̀ pé lẹ́yìn ọjọ́ méjì ni àjọ̀dún ìrékọjá, a ó fi ọmọ ènìyàn lé àwọn ọ̀tá lọ́wọ́ láti kàn mọ́ àgbélébù. Nígbà náà ni àwọn olórí àlùfáà àti àwọn àgbà ìlú péjọ sí àgbàlá olórí àlùfáà tí ó ń jẹ́ Káyáfà. Wọ́n ń gbèrò ọ̀nà bí wọn yóò ti ṣe lè fi ẹ̀tàn mú Jésù kí wọ́n lè pa á. Ṣùgbọ́n wọ́n ń sọ pé kí a má ṣe ní àkókò àjọ̀dún bí bẹ́ẹ̀ kọ́ ìlú yóò dàrú. nígbà tí jésù wà ní bẹ́tánì nínú ilé símónì tí ó dẹ́tẹ̀ nígbà kan rí obìnrin kan wọlé tọ̀ ọ́ wá tí ó ní ìgò iyebíye olóòórùn dídùn ni ó bá bẹ̀rẹ̀ sí í tú sí orí jésù níbi tí ó ti ń jẹun nígbà tí àwọn ọmọ ẹ̀yìn jésù rí inú bí wọn wọ́n ní. kí ni ìdíròfò báyìí nítorí títà ní àbáta òróró yìí ní owó iyebíye tí a bá fi fún àwọn tálákà. jésù mọ ohun tí wọ́n ń sọ nítorí náà ó wí fún wọn pé. kí ni ẹ ń dá obìnrin yìí láàmú sí nítorí iṣẹ́ rere ni ó ṣe sí mi lára nígbà gbogbo ni ẹ ní àwọn tálákà láàrin yín ṣùgbọ́n ẹ kò ní máa rí mi láàrin yín nígbà gbogbo nítorí nígbà tí obìnrin yìí da òróró yìí sí mi lára ó ṣe é fún ìsìnkú mi ni mo ń sọ fún yín dájúdájú níbikíbi tí a bá ń wàásù ìyìn rere ní gbogbo ayé a ó máa sọ nǹkan tí obìnrin yìí ṣe ní ìrántí rẹ̀. nígbà náà ni ọ̀kan nínú àwọn méjìlá tí ó ń jẹ́ judasi iskariotu jáde lọ sọ́dọ̀ àwọn olórí àlùfáà ó bi wọ́n pé. kí ni ẹ ó fún mi bí mo bá fi jésù lé yín lọ́wọ́. wọ́n bá ka ọgbọ̀n owó fàdákà fún un láti ìgbà náà ni ó ti ń wá ọ̀nà láti fà á lé wọn lọ́wọ́. ní ọjọ́ kìíní àjọ̀dún àìwúkàrà àwọn ọmọ ẹ̀yìn wá sọ́dọ̀ Jésù wọ́n bi í pé. níbo ni o fẹ́ kí a tọ́jú fún ọ láti jẹ àsè rẹ kọjá. ó bá dáhùn pé. ẹ lọ sí ọ̀dọ̀ ọkùnrin kan báyìí nígboro kí ẹ sọ fún un pé olùkọ́ni ní àkókò mi súnmọ́ tòsí ní ilé rẹ ni èmi àti àwọn ọmọ ẹ̀yìn mi yóò ti jẹ àsè rẹ kọjá. àwọn ọmọ ẹ̀yìn náà ṣe bí Jésù ti pàṣẹ fún wọn wọ́n sì tọ́jú gbogbo nǹkan fún àsè rẹ kọjá nígbà tí ó di ìrọ̀lẹ́ ó jókòó láti jẹun pẹ̀lú àwọn méjìlá bí wọ́n ti ń jẹun ó wí fún wọn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ọ̀kan nínú yín yóò fi mí fún àwọn ọ̀tá. ọkàn wọn dàrú púpọ̀ ẹnìkọ̀ọ̀kan wọn ń béèrè pé. kò sáà lè jẹ́ èmi ni olúwa. ó dá wọn lóhùn pé. ẹni tí ó ń fi òkèlè run ọbẹ̀ nínú àwo kan náà pẹ̀lú mi ni ẹni náà tí yóò fi mí fún àwọn ọ̀tá ọmọ ènìyàn ń lọ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ nípa rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó fi ọmọ ènìyàn lé àwọn ọ̀tá lọ́wọ́ gbé ìbá sàn fún un bí a kò bá bí i. nígbà náà ni júdásì ẹni tí ó fi fún àwọn ọ̀tá bí i pé. àbí èmi ni olùkọ́ni. jésù dá a lóhùn pé. o ti fi ẹnu ara rẹ sọ ọ́. nígbà tí wọ́n ń jẹun jésù mú búrẹ́dì ó gbàdúrà sí i ó bù ú ó bá fi fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ní. ẹ gbà ẹ jẹ èyí ni ara mi. nígbà tí ó mú ife ó dúpẹ́ ó fi fún wọn ó ní. gbogbo yín ẹ mu nínú rẹ̀ èyí ni ẹ̀jẹ̀ mi tí a fi dá májẹ̀mú ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mo sọ fún yín n kò ní mu ọtí èso àjàrà mọ́ títí di ọjọ́ náà tí n ó mú pẹ̀lú yín ní ọ̀tún ní ìjọba bàbá mi lẹ́yìn náà wọ́n kọ orin kan wọ́n bá jáde lọ sórí òkè ólífì nígbà náà jésù sọ fún wọn pé. gbogbo yín ni ẹ ó padà lẹ́yìn mi ní alẹ́ yìí gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ pé ọwọ́ yóò tẹ olùṣọ́ àgùntàn gbogbo agbo àgùntàn ni a ó fọ́n ká ṣùgbọ́n lẹ́yìn tí a bá ti jí mi dìde n ó ṣíwájú yín lọ sí Gálílì. pétérù dá lóhùn pé. bí gbogbo àwọn yòókù bá tilẹ̀ padà lẹ́yìn rẹ̀ bíi tèmi kọ́. jésù wí fún un pé. mo fẹ́ kí o mọ̀ dájúdájú pé ní alẹ́ yìí kí àkùkọ tó kọ ìwọ yóò sẹ́ mi ní ẹ̀ẹ̀mẹ́ta. pétérù sọ fún un pé. bí mo bá tilẹ̀ ní láti bá ọ kú n kò ní í sẹ́ ọ. bákan náà ni gbogbo àwọn ọmọ ẹ̀yìn yòókù sọ jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ sí ibì kan tí ó ń jẹ́ gẹ́tísémánì ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn pé. ẹ jókòó níhìn-ín èmi ń lọ gbàdúrà lọ́hùn-ún ni. ó bá mú pétérù àti àwọn ọmọ sébédè méjèèjì lọ́wọ́ inú rẹ̀ bàjẹ́ ó sì dààmú ó wáá sọ fún wọn pé. mo ní ìbànújẹ́ ọkàn tó bẹ́ẹ̀ tí mo fẹ́rẹ̀ẹ́ kú ẹ dúró níhìn-ín kí ẹ máa bá mi sọ́nà. ó wáá tún lọ síwájú díẹ̀ sí ó dojúbolẹ̀ ó bẹ̀rẹ̀ sí gbàdúrà pé. bàbá mi bí ó bá ṣeé ṣe mú kí ife kíkorò yìí fò mí ru ṣùgbọ́n kì í ṣe ohun tí mo fẹ́ ní ṣíṣe bí kò ṣe ohun tí ìwọ fẹ́. ó bá lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó bá wọn tí wọ́n ń sùn ó sọ fún pétérù pé. èyí ni pé ẹ kò lè bá mi ṣọ́nà fún wákàtí kan ẹ máa ṣọ́nà kí ẹ máa gbàdúrà kí ẹ má bàa bọ́ sínú ìdánwò ẹ̀mí fẹ́ ṣe é ṣùgbọ́n ara kò lágbára. ó tún lọ gbàdúrà lẹ́ẹ̀kejì ó ní. bàbá mi bí kò bá ṣeé ṣe pé kí ife kíkorò yìí fò mí ru tí ó jẹ́ ohun tí ó ní láti ṣẹlẹ̀ sí mi ìfẹ́ tìrẹ ni ṣíṣe. ó tún wá ó tún bá àwọn ọmọ ẹ̀yìn tí wọ́n ń sùn nítorí oorun ń kùn wọ́n púpọ̀ ó bá fi wọ́n sílẹ̀ ó padà lọ gbàdúrà ní ẹ̀ẹ̀kẹta ó tún sọ nǹkan kan náà lẹ́yìn náà ó wá lọ sọ́dọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sọ fún wọn pé. ẹ tún wà níbi tí ẹ ń sùn tí ẹ̀ ń sinmi ẹ wò ó àkókò náà súnmọ́ tòsí tí a ó fi ọmọ ènìyàn lé àwọn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ ẹ dìde ẹ jẹ́ kí a máa lọ ẹni tí yóò fi mí fún àwọn ọ̀tá súnmọ́ tòsí. bí jésù ti ń sọ̀rọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni júdásì ọ̀kan nínú àwọn méjìlá yọ pẹ̀lú ọ̀pọ̀ ènìyàn tí wọ́n mú idà àti kùmọ̀ lọ́wọ́ wọ́n ń bọ̀ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn àgbà ìlú ẹni tí ó fi í fún àwọn ọ̀tá ti fi àmì fún wọn pé ẹni tí mo bá kí tí mo fi ẹnu kàn ní ẹ̀rẹ̀kẹ́ ni ẹni náà ẹ mú un. lẹ́sẹ̀kẹsẹ̀ bí ó ti dé ọ̀dọ̀ jésù ó ní. ẹ pẹ̀lẹ́ o olùkọ́ni. ni ó bá da ẹnu dé e ní ẹ̀rẹ̀kẹ́ jésù sọ fún un pé. ọ̀rẹ́ kí ló dé o. nígbà náà ni àwọn ènìyàn wá wọ́n sùrù mọ́ jésù wọ́n mú un ọ̀kan nínú àwọn tí ó wà pẹ̀lú jésù bá na ọwọ́ ó fa idà yọ ó sì fi sá ẹrú olórí àlùfáà kan ó gé e létí ṣùgbọ́n jésù sọ fún un pé. ti idà rẹ bọ inú àkọ̀ rẹ̀ padà nítorí gbogbo àwọn tí ó bá fa idà yọ idà ni a ó fi pa wọ́n tàbí o kò mọ̀ pé mo lè ké pe bàbá mi kí ó fún mi ní ẹgbàágbèje áńgẹ́lì ní ìsinsìnyí ṣùgbọ́n bí mo bá ṣe bẹ́ẹ̀ báwo ni ìwé mímọ́ yóò ti ṣe ṣẹ pé bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ rí. jésù bá sọ fún àwọn ènìyàn náà pé ẹ jáde wá mú mi pẹ̀lú idà àti kùmọ̀ bí ìgbà tí ẹ wá mú olè ojoojúmọ́ ni mò ń jókòó nínú tẹ́ḿpìlì láti kọ́ àwọn ènìyàn ẹ kò mú mi nígbà náà ṣùgbọ́n gbogbo èyí ṣẹlẹ̀ kí ọ̀rọ̀ àwọn wòlíì lè ṣẹ ni. gbogbo àwọn ọmọ ẹ̀yìn bá fi í sílẹ̀ wọ́n sá lọ. àwọn tí wọ́n mú jésù fà á lọ sọ́dọ̀ káyáfà olórí àlùfáà níbi tí àwọn amòfin àti àwọn àgbà ti péjọ sí pétérù ń tẹ̀lé jésù ó ń bọ̀ lẹ́yìn pátápátá títí ó fi dé àgbàlá olórí àlùfáà ó wọlé ó jókòó pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ láti rí ibi tí gbogbo rẹ̀ yóò yọrí sí àwọn olórí àlùfáà àti gbogbo ìgbìmọ̀ ń wá ẹ̀rí èké tí ó lè kó bá Jésù kí wọ́n bá lè pa á ṣùgbọ́n wọn kò rí bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni àwọn ẹlẹ́rìí èké tí wọ́n yọjú ní ìgbẹ̀yìn àwọn méjì kan wá wọ́n ní. ọkùnrin yìí sọ pé mo lè wó tẹ́ḿpìlì Ọlọ́run yìí kí n sì tún un kọ́ ní ọjọ́ mẹ́ta. olórí àlùfáà bá dìde ó ní. o kò fèsì rárá àbí o kò gbọ́ ohun tí wọ́n sọ pé o wí. ṣùgbọ́n jésù kò fọhùn olórí àlùfáà wa sọ fún un pé. mo fi ọlọ́run alààyè bẹ̀ ọ́ sọ fún wa bí ìwọ ni mẹsáyà ọmọ ọlọ́run. jésù dá a lóhùn pé. ẹnu ara rẹ ni o fi sọ ṣùgbọ́n mo fẹ́ kí ẹ mọ̀ pé láti ìsinsìnyí lọ ẹ ó rí ọmọ ènìyàn tí ó jókòó lórí ìtẹ́ pẹ̀lú agbára ọlọ́run tí ìkùukù yóò sì máa gbé e bọ̀ wá. olórí àlùfáà bá fa aṣọ rẹ̀ ya ó ní. ó sọ̀rọ̀ àfojúdi sí ọlọ́run ẹlẹ́rìí wo ni a tún ń wá ẹ ti gbọ́ ọ̀rọ̀ àfojúdi tí ó sọ sí ọlọ́run nísinsìnyí kí ni ẹ rò. wọ́n dáhùn pé ikú ni ó tọ́ sí i. wọ́n bá bẹ̀rẹ̀ sí tutọ́ sí i lójú wọ́n ń sọ ọ́ lẹ́sẹ̀ẹ́ wọ́n gbá a létí wọ́n ń sọ pé ìwọ mẹsáyà sọ ẹni tí ó lù ọ́ fún wa. pétérì jókòó lóde ní àgbàlá ọ̀kan nínú àwọn ìránṣẹ́bìnrin wá sọ́dọ̀ rẹ̀ ó ní. ìwọ náà wà pẹ̀lú jésù ará gálílì. ṣùgbọ́n pétérù sẹ́ níwájú gbogbo wọn ó ní. n kò mọ ohun tí ò ń sọ. bí ó ti ń lọ sí ẹnu ọ̀nà ìránṣẹ́bìnrin mìíràn tún rí i ó bá sọ fún àwọn tí ó wà níbẹ̀ pé. ọkùnrin yìí wà pẹ̀lú jésù ará násárẹ́tì. pétérù tún sẹ́ ó búra pé. n kò mọ ọkùnrin náà. ó ṣe díẹ̀ sí i àwọn tí ó dúró níbẹ̀ tọ̀ pétérù lọ wọ́n sọ fún un pé. òtítọ́ ni pé ọ̀kan nínú wọn ni ìwọ náà yìí ṣe nítorí ọ̀rọ̀ rẹ fi hàn bẹ́ẹ̀. nígbà náà ni pétérù bẹ̀rẹ̀ sí í ṣépè ó tún búra pé. n kò mọ ọkùnrin náà. lẹ́sẹ̀kẹsẹ̀ àkùkọ kọ pétérù wá rántí ọ̀rọ̀ tí jésù sọ pé. kí àkùkọ tó kọ ìwọ yóò sẹ́ mi ní ẹ̀mẹ́ta. ó bá bọ́ sóde ó sọkún gidigidi. mátíù orí kẹtàdínlọ́gbọ̀n. nígbà tí ilẹ̀ mọ́ gbogbo àwọn olórí àlùfáà àti àwọn àgbà ìlú jọ foríkorí nípa ọ̀ràn jésù kí wọ́n lè pa á wọ́n dè é wọ́n bá fà á lọ láti fi lé pílátù gómìnà lọ́wọ́ nígbà Judasi, júdásì ẹni tí ó fi jésù fún àwọn ọ̀tá rí i pé a dá jésù lẹ́bi ó ronúpìwàdà ó bá lọ dá agbọ̀n owó fàdákà padà fún àwọn olórí àlùfáà àti àwọn àgbà ó ní. mo ṣẹ̀ ní ti pé mo ṣe ikú pa aláìṣẹ̀. wọ́n bá dá a lóhùn pé. èwo ló kàn wá nínú rẹ̀ ẹjọ́ tìrẹ ni. júdásì bá da owó náà sílẹ̀ nínú tẹ́ḿpìlì ó jáde ó bá lọ pokùnso àwọn olórí àlùfáà mú owó fàdákà náà wọ́n ní. kò tọ́ fún wa láti fi sínú àpò ìṣúra tẹ́ḿpìlì mọ́ nítorí owó ẹ̀jẹ̀ ni. lẹ́yìn tí wọ́n ti forí korí wọ́n fi owó náà ra ilẹ̀ amọ̀kòkò fún ìsìnkú àwọn àlejò ìdí nìyí tí a fi ń pe ilẹ̀ náà ní ilẹ̀ ẹ̀jẹ̀ títí di òní olónìí báyìí ni ohun tí wòlíì jeremáyà wíṣẹ nígbà tí ó sọ pé. wọ́n mú ọgbọ̀n owó fàdákà náà iye tí a dá lé orí ẹ̀mí náà nítorí iye tí àwọn ọmọ Ísírẹ́lì ń dá lé ènìyàn lórí nìyí wọ́n lo owó náà fún ilẹ̀ amọ̀kòkò gẹ́gẹ́ bí olúwa ti pàṣẹ fún mi. Jésù bá dúró síwájú gómìnà gómìnà bi í pé. ìwọ ni ọba àwọn Júù bí? Jésù ní. ó ti fi ẹnu ara rẹ̀ sọ ọ́. ṣùgbọ́n bí àwọn olórí àlùfáà àti àwọn àgbà ti ń fi ẹ̀sùn kàn án tó kò fèsì rárá nígbà náà ni Pílátù sọ fún un pé. o kò gbọ́ irú ẹ̀sùn tí wọ́n fi ń kàn ọ́ ni. ṣùgbọ́n Jésù kò dá lóhùn gbólóhùn kan ṣoṣo tí ó fi jẹ́ pé ẹnu ya gómìnà púpọ̀ gẹ́gẹ́ bí àṣà ní àkókò àjọ̀dún gómìnà a máa dá ẹlẹ́wọ̀n kan sílẹ̀ fún àwọn ènìyàn ẹnikẹ́ni tí wọ́n bá fẹ́ ní àkókò náà ẹlẹ́wọ̀n olókìkí kan wà tí ó ń jẹ́ Jésù Bàrábà nígbà tí àwọn Júù pèsè pílátù bi wọ́n pé. ta ni kí n dá sílẹ̀ fún yín jésù bárábà ni tàbí jésù tí ó ń jẹ́ mẹ̀sáyà. pílátù ti mọ̀ pé nítorí ìlara ni wọ́n fi mú un wá sọ́dọ̀ òun nígbà tí pílátù jókòó lórí pèpéle ìdájọ́ ìyàwó rẹ̀ ránṣẹ́ sí i ó ní. má ṣe lọ́wọ́ nínú ọ̀ràn ọkùnrin olódodo yìí nítorí pé mọ́jú òní ojú mi rí nǹkan lójú àlá nípa rẹ̀ àwọn olórí àlùfáà àti àwọn àgbà ti rọ àwọn ènìyàn láti béèrè fún bárábà kí wọ́n pa jésù gómìnà bi wọ́n pé. ta ni nínú àwọn méjì yìí ni ẹ fẹ́ kí n dá fún yín. wọ́n sọ pé. bárábà bárábà bárábà bárábà bárábà bárábà. pílátù wá bi wọ́n pé kí ni kí n ṣe sí jésù tí ó ń jẹ́ mẹ̀sáyà. gbogbo wọn dáhùn pé. pílátù bi wọ́n pé. ohun burúkú wo ni ó ṣe. ṣùgbọ́n wọ́n túbọ̀ kígbe pé. nígbà tí Pílátù rí pé òun kò lè yí wọn lọ́kàn padà àti pé rògbòdìyàn fẹ́ bẹ́ sílẹ̀ ó mú omi ó fọwọ́ rẹ̀ níwájú wọn ó ní. n kò lọ́wọ́ nínú ikú ọkùnrin yìí ẹ̀yin ni kí ẹ mójútó ọ̀ràn náà. gbogbo àwọn ènìyàn náà dáhùn pé. kí ẹ̀jẹ̀ rẹ̀ wà lórí àwa àti àwọn ọmọ wa pílátù bá dá bárábà sílẹ̀ fún wọn lẹ́yìn tí ó ti pàṣẹ pé kí wọ́n na jésù ní pàṣán ó fi lé wọn lọ́wọ́ láti kàn mọ́ àgbélébùú àwọn ọmọ ogun gómìnà bá mú jésù lọ sí ibùdó wọn gbogbo wọn bá péjọ lé e lórí wọ́n bọ́ ẹ̀wù rẹ̀ wọ́n wá fi aṣọ àlárì bò ó lára wọ́n fi ẹ̀gbọ́n hun adé wọ́n fi dé e lórí wọ́n fi ọ̀pá sí ọwọ́ ọ̀tún rẹ̀ wọ́n wá kúnlẹ̀ níwájú rẹ̀ wọ́n fi ṣe yẹ̀yẹ́ wọ́n ń wí pé. kábíyèsí ọba àríwíjú. bẹ́ẹ̀ ni wọ́n ń tutọ́ sí i lára wọ́n mú ọ̀pá wọ́n ń kan án mọ́ lórí nígbà tí wọ́n ti fi ṣe ẹlẹ́yàtẹ́rùn wọ́n bó aṣọ àlàárì náà kúrò lára rẹ̀ wọ́n fi tirẹ̀ wọ̀ wọ́n bá mú un lọ láti kàn mọ́ àgbélébùú nígbà tí wọ́n jáde lọ wọ́n rí ọkùnrin kan ará kírénì tí orúkọ rẹ̀ ń jẹ́ símónì wọ́n bá fi ipá mú un láti lu àgbélébù jésù nígbà tí wọ́n dé ibi tí wọ́n ń pè ní gọ́gọ́tà ìtumọ̀ èyí tí í ṣe ibi agbárí wọ́n fún un ní ọtí kíkorò mu nígbà tí ó tọ́ ọ wò ó kọ̀ kò mú un nígbà tí wọ́n kàn án má àgbélébù tán wọ́n pín aṣọ rẹ̀ mọ́ ara wọn lọ́wọ́ wọ́n ṣẹ́ gègé láti mọ èyí tí yóò kan ẹnìkọ̀ọ̀kan wọn wọ́n bá jókòó níbẹ̀ wọ́n ń sọ wọ́n fi àkọlé kan kọ́ sí òkè orí rẹ̀ wọ́n kọ ẹ̀sùn tí a fi kàn án síbẹ̀ pé eléyìí ni jésù ọba àwọn júù wọ́n tó kan àwọn ọlọ́ṣà méjì mọ́ àgbélébù pẹ̀lú rẹ̀ ọ̀kan ní ọwọ́ ọ̀tún èkejì ní ọwọ́ òsì rẹ̀ àwọn tí ó ń kọjá lọ ń sọ ìsọkúsọ sí i wọ́n ń já apá mọ́nú wọ́n ń sọ pé. ìwọ tí yóò wó tẹ́ḿpìlì tí yóò tún un ní ọjọ́ mẹ́ta gbára rẹ̀ là bí ọmọ ọlọ́run bá ní ọ sọ̀kalẹ̀ kúrò lórí àgbélébù. bákan náà ni àwọn olórí àlùfáà àti àwọn amòfin àti àwọn àgbà àwọn náà fi ṣe ẹlẹ́yà wọ́n ń sọ pé. àwọn ẹlòmíràn ni ó rí gbàlà kò lè gba ara rẹ̀ là ṣé ọba Ísírẹ́lì ni kí ó sọ̀kalẹ̀ nísinsìnyí láti orí àgbélébù a ó gbà á gbọ́ ṣé ó gbẹ́kẹ̀lé ọlọ́run ni kí ọlọ́run gbà á sílẹ̀ nísinsìnyí bí ó bá fẹ́ ẹ̀ ṣebí ó sọ pé ọmọ ọlọ́run ni òun. bákan náà ni àwọn ọlọ́ṣà tí wọ́n kàn má àgbélébù pẹ̀lú rẹ̀ fi ṣe ẹlẹ́yà. láti agogo méjìlá ọ̀sán ni òkòkò ti gbogbo ilẹ̀ títí di agogo mẹ́ta ọ̀sán. nígbà tí ó tó nǹkan bíi agogo mẹ́ta ọ̀sán jésù kígbe ní òun rárá pé eli eli lè má sábàkítà ni. ìtumọ̀ èyí ni. ọlọ́run mi ọlọ́run mi kí ló dé tí o fi kọ̀ mí sílẹ̀. nígbà tí àwọn kan tí ó dúró níbẹ̀ gbọ́ wọ́n ní. ọkùnrin yìí ń pe èlíjà. lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀kan nínú wọn sáré ó ti kankan bíi kàìnkàìn bọ inú ọtí kíkan ó fi sórí ọ̀pá láti fi fún un mu ṣùgbọ́n àwọn yòókù ń sọ pé. fi sílẹ̀ jẹ́ kí a wò bí èlíjà yóò wá gbà á là. jésù bá tún kígbe tòò ó mí kanlẹ̀ ó bá dákẹ́ aṣọ ìkélé tí ó wà nínú tẹ́ḿpìlì ya sí méjì láti òkè dé ilẹ̀ ilẹ̀ mì tìtì àwọn òkè sán òkúta inú ibojì sí a sì jí ọ̀pọ̀ òkú àwọn olódodo dìde wọ́n jáde kúrò nínú ibojì lẹ́yìn tí jésù ti jí dìde wọ́n wọ jerúsálẹ́mù lọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó rí wọn nígbà tí ọ̀gágun àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ tí wọ́n ń ṣọ́ jésù rí ilẹ̀ tí ó mì àti gbogbo ohun tí ó ṣẹlẹ̀ ẹ̀rù bá wọn púpọ̀ wọ́n ní. nítòótọ́ ọmọ ọlọ́run ni ọkùnrin yìí. ọ̀pọ̀ àwọn obìnrin wà níbẹ̀ tí wọ́n dúró ní òkèèrè réré tí wọ́n ń wo ohun tí ó ṣẹlẹ̀ àwọn ni wọ́n ti ń tẹ̀lé jésù láti gálílì tí wọ́n ń ṣe ìránṣẹ́ fún maria magdalene wà lára wọn àti maria ìyá jacobo àti ti joseph àti ìyá àwọn ọmọ sebede nígbà tí ó di ìrọ̀lẹ́ ọkùnrin ọlọ́rọ̀ kan ará arimatia tí ó ń jẹ́ jósẹ́fù wá òun náà jẹ́ ọmọ ẹ̀yìn jésù ó tọ̀ pílátù lọ láti béèrè òkú jésù pílátù bá pàṣẹ pé kí wọ́n fún un nígbà tí jósẹ́fù ti gba òkú náà ó fi aṣọ funfun tí ó mọ́ wé e ó tẹ́ ẹ sí ibojì rẹ̀ titun tí òun tìkà lára rẹ̀ ti gbẹ́ sí inú àpáta ó yí òkúta ńlá kan dí ẹnu ọ̀nà ibojì náà ó bá kúrò níbẹ̀ Maria Magdalena àti Maria kejì wà níbẹ̀ wọ́n jókòó ní iwájú ibojì náà ní ọjọ́ kejì ọjọ́ tí ó tẹ̀lé ọjọ́ ìpalẹ̀mọ́ àjọ̀dún àwọn olórí àlùfáà àti àwọn Farisí wá sọ́dọ̀ Pílátù wọ́n ní. alàgbà a rántí pé ẹlẹ́tàn ní sọ nígbà tí ó wà láàyè pé lẹ́yìn ọjọ́ mẹ́ta òun ó jí dìde nítorí náà pàṣẹ kí wọ́n ṣọ́ ibojì náà títí di ọjọ́ kẹta bí a kò bá ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lè wá jí òkú rẹ̀ lọ wọn yóò wá wí fún àwọn ènìyàn pé ó ti jíǹde kúrò nínú òkú ìtànjẹ ẹ̀kejì yóò wá burú ju ti àkọ́kọ́ lọ. pílátù bá dá wọn lóhùn pé. ṣé bí ẹni olùṣọ́ ẹ lọ fi wọ́n ṣọ́ ibojì náà bí ó ti tọ́lú ju yẹn wọ́n bá lọ wọ́n ṣí ẹnu ibojì náà wọ́n fi èdìdì sí ara òkúta tí wọ́n gbé dí i wọ́n sì fi àwọn olùṣọ́ síbẹ̀ pẹ̀lú. matthew orí kejìdínlọ́gbọ̀n nígbà tí ọjọ́ ìsinmi ti kọjá tí ilẹ̀ fẹ́rẹ̀ mọ́ ní ọjọ́ kìíní ọ̀sẹ̀ maria magidaleni àti maria kejì wá wo ibojì jésù ilẹ̀ mì nítorí áńgẹ́lì olúwa sọ̀kalẹ̀ láti ọ̀run wá ó yí òkúta tí ó wà lẹ́nu ibojì kúrò ó sì jókòó lórí rẹ̀ ìrísí rẹ̀ dàbí mànàmáná aṣọ rẹ̀ funfun bí ẹ̀gbọ̀n òwú ẹ̀rù mú kí àwọn tí wọ́n ṣọ́ ibojì náà gbọ̀n pẹ̀pẹ̀ kí wọ́n sì kú sára áńgẹ́lì náà sọ fún àwọn obìnrin náà pé. ẹ má bẹ̀rù mo mọ̀ pé jésù tí wọ́n kàn má àgbélébùú ni ẹ̀ ń wá kò sì níhìn nítorí ó ti jí dìde gẹ́gẹ́ bí ó ti sọ. So ẹ wá wo ibi tí wọ́n tẹ́ ẹ sí ẹ lọ sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wéré pé ó ti jí dìde kúrò nínú òkú ó ti ṣáájú yín lọ sí Gálílì níbẹ̀ ni ẹ ò ti rí i ohun tí mo ní sọ fún yín nìyí. àwọn obìnrin náà bá yẹra kúrò níbi ibojì náà pẹ̀lú ìbẹ̀rùbojo àti ayọ̀ ńlá wọ́n sáré lọ sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lójijì jésù pàdé wọn ó kí wọn ó ní. ẹ pẹ̀lẹ́ o. wọ́n bá dì mọ́ ọ lẹ́sẹ̀ wọ́n júbà rẹ̀ jésù wá sọ fún wọn pé. ẹ má bẹ̀rù ẹ lọ sọ fún àwọn arákùnrin mi pé kí wọ́n lọ sí gálílì níbẹ̀ ni wọn yóò ti rí mi. bí wọ́n ti ń lọ àwọn kan nínú àwọn tí wọ́n fi sọ ibojì lọ sí inú ìlú láti sọ ohun gbogbo tí ó ṣẹlẹ̀ fún àwọn olórí àlùfáà nígbà tí àwọn olórí àlùfáà ti foríkorí pẹ̀lú àwọn àgbà wọ́n wá owó tí ó jọjú fún àwọn ọmọ ogun náà wọ́n sì kọ́ wọn pé. ẹ sọ pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá lóru láti jí òkú rẹ̀ nígbà tí a sùn lọ. bí ìròyìn yìí bá dé etí gómìnà a ó bá sọ̀rọ̀ kò ní sí ohunkóhun tí yóò ṣẹ̀rù bà yín. àwọn ọmọ ogun náà bá gba owó tí wọ́n fún wọn wọ́n ṣe bí wọ́n ti kọ́ wọn èyí náà sì ni ìtàn tí àwọn Júù ń sọ káàkiri títí di òní olónìí àwọn ọmọ ẹ̀yìn mọ́kànlá lọ sí Gálílì sí orí òkè tí Jésù ti sọ fún wọn nígbà tí wọ́n rí i wọ́n júbà rẹ̀ ṣùgbọ́n àwọn kan nínú wọn ṣiyèméjì Jésù wá sọ́dọ̀ wọn ó sọ fún wọn pé. a ti fún mi ní gbogbo àṣẹ ní ọ̀run àti ní ayé nítorí náà kí ẹ lọ sọ gbogbo orílẹ̀-èdè di ọmọ ẹ̀yìn mi kí ẹ máa ṣe ìrìbọmi fún wọn ní orúkọ bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ ẹ máa kọ́ wọn láti kíyèsí gbogbo nǹkan tí mo pa láṣẹ fún yín kí ẹ mọ̀ dájú pé mo wà pẹ̀lú yín ní ìgbà gbogbo títí dé òpin ayé.